الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته نيوني تيسي أجوكر الله جماد الأولى هجرة 1442 ilé ìtòsídéédé ìjọ kẹtàdínlọ́gbọ̀n nínú oṣù dìsẹ́mbà miladi 2020 ní agbègbè ibi tá a wà yìí ní cement area ama bara sọ̀rọ̀ nípa nǹkan kan nínú nǹkan tí ṣẹlẹ̀ nínú ìgbésí ayé wa gẹ́gẹ́ bí mùsùlùmí eléyìí tí ń sìn àmójútó àtúnṣe pẹ̀lú àkíyèsí tó lóòrìn òun náà ni bí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn tí wọ́n jẹ́ mùsùlùmí bí wọ́n ti ṣe jẹ́ ẹni tó tako àdìsọ́kàn eléyìí tó lálàáfíà kí ni tó fà kí sì ni òògùn rẹ̀ àwọn kan ní pé wọ́n máa ń sọ pé al kí ni jẹ́ al-aqida dábì mọ̀ pé al yẹn ó pín sí as àti al-fasida wọn tún pè ní àlàáfíà o náà ní tó ní í ṣe pẹ̀lú ntàta ní kókó tá a sì solókùn mọ́lẹ̀ sínú ọ̀kà nítorí kí iyèméjì tàbí ṣùgbọ́n kọ́mọ́bà ráyè débẹ̀ á ń bọ̀sibọ́sí pé yóò bàjẹ́ àbí ìgbàgbọ́ yẹn ó tẹ̀ sákúrò nínú ọkàn ètò túmọ̀ sí pé àwọn tó ní ṣe pẹ̀lú tí wọ́n fẹ́ ká gbàgbọ́ àwọn tó ní ṣe pẹ̀lú tó ń fẹ́ ká mọ̀ pé bó ti ṣe rí ni bẹ́ẹ̀ náà ló sì rí táwa gbé pamọ́ sínú ọkàn wa lọ́nà tó ṣe pé ńgbà tá a bá ti tilẹ̀kùn ma kò ní ráyè jáde bó tilẹ̀ jẹ́ pé orípa rẹ̀ yóò máa hàn nínú ọ̀rọ̀ wa yóò máa hàn nínú wa wa yóò máa hàn nínú sí wa eléyìí wọ́n ń pè ní al-aqida. ẹnití èèyàn wá gbàgbọ́ tó gbé pamọ́ sínú ọkàn rẹ̀ tó dè mọ́lẹ̀ pin tí ò rọ́nà lọ́yún ó lè jẹ́ ní tó dá ó sì lè jẹ́ tí ò dá ó lè jẹ́ pé ìgbàgbọ́ tó dá lónìí wọ́n pè ní al-aqidatu sahiha ó lè jẹ́ pé ìgbàgbọ́ burúkú ní bẹ nínú ọkàn rẹ̀ ìgbàgbọ́ radarada kátàkátà oní bẹ ní ọ̀dọ̀ rẹ̀ òun ló ti bẹ nínú ẹ̀mí rẹ̀ òun ló gbé pamọ́ sínú ọkàn rẹ̀ òun ló ti fi ń ṣèwàwù wọ́n sọ pé àkídà rẹ̀ ń kọ́ àkídà tó ń fásidà àbí kí wọ́n pè ní àkídà tó ń bọ́ọ̀tìlà bí àpèjúwe àwọn mùsùlùmí. a ní ìgbàgbọ́ eléyìí tó gbópọn tó sì ní agbára wípé Allahu Rabbul Alamin ọ̀kan ṣoṣo ni kò pé méjì ìgbàgbọ́ yìí òun ní ìpìlẹ̀ tá a fi ń jẹ́ mùsùlùmí tá a ò fi jẹ́ bí àwọn ẹni tó gbà pé mẹ́ta ni. ẹni tó náà gbà pé mẹ́ta lọ́kan ni ìgbàgbọ́ kan ni wọ́n ń pè lẹ́yìn náà òun náà ó gbé pamọ́ sínú ọkàn rẹ̀ òun náà sì dé mọ́lẹ̀ gan kọ́mọ́rọ́ náà sá lọ ìdínú ìgbà tó ń de tiẹ̀ mọ́lẹ̀ bẹ́ẹ̀ tí ọ̀rọ̀ náà sá lọ ìwọ tó jẹ́ mùsùlùmí náà ìwọ tí wọ́n gbà pọ́pọ́ ọ̀kan ṣoṣo ni Allah ìwọ náà de tiẹ̀ mọ́lẹ̀ dán nínú ọkàn rẹ̀ kọ̀rọ̀ náà sá lọ ní ìgbà tí ìwọ àti irú ẹni tó pọlọ́ ní mẹ́ta lọ́kan tẹ́ ẹ bá dìjọ jókòó tẹ́ ẹ sọ̀rọ̀ tẹ́ ẹ fọ̀rọ̀ wérọ̀ tẹ́ ẹ fi kàn lókun kò síbẹ̀ títí lè sọ̀rọ̀ títí lórí ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú gbàgbọ́ tẹ́ pàdé láéláé. nítorí pé apá àbùbá yìí ẹnìkan ní kul huwa Allahu ahad unchangeable ẹnìkan ti sọ pé báyìí tó tẹ̀lé àtà mẹ́ta lọ́kàn ni lọ́dọ̀ tiẹ̀ náà unshakable ẹ̀rìkí wàá lọ sẹ́lẹ̀ ok kí ló dé ẹ̀ gbà pọ́kàn ṣoṣo ni Allah ni law kana fihima alihatun illa Allah lafasadata tó wá gbé ọlọ́run mi bá tún bẹ láàrin sánmà àti ilẹ̀ ni yàtọ̀ sí Allah méjèèjì ọba bàjẹ́ ojútọ́ yìí dàbí wò nìyẹn kí ló dé ẹ̀yin wọn pé ọlọ́run bàbá wa ni ọlọ́wọ́ ọmọdé wà ọlọ́wọ́ ẹ̀mí mímọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀ ohun tó wà nù ọ̀rọ̀ yìí àbí òye yín a kò lè yé ẹ̀yìn kí ni kí ni kí ni ò lè yé wa nù ọ̀rọ̀ tó ń kó ká ó sọ pé one plus one plus one equals to one ah ọmọdé ò tí ì lọ skul gan mọ̀ pé equals to three kò sí bó tilẹ̀ ṣe tó convince yẹn òun náà sì dẹrú tó lè convince wọn náà tó a jẹ́ pé kálukú ló ní àkìdá ẹ rí àwọn ẹni tó yẹ pé àwọn ọmọ tẹ̀lé súnà nínú àwọn mùsùlùmí tí wọ́n jẹ́ àwọn ẹni tó yẹ pé ìgbàgbọ́ kí gbàgbọ́ ló wà nínú ẹ̀mí wọn nínú ọkàn wọn bí kéèyàn sọ pé òun ti tọ̀rí kọ̀ bí kéèyàn sọ pé àkìdá kan tí òwúlò tí ò da ńlọ ń gbé ká bí àkìdá jàmíyà àbí àkídà mọ̀tẹ́sílà àbí kẹ́ni kan sọ pé àkídà tó ti jàbẹ̀ríyà ni àbí kọ̀dàríyà. ẹ bá sọ fún wa wípé ẹ̀ ń bọ̀ wá sọ̀rọ̀ ń bì kan tí ọba sọ fún àwọn ọmọlẹ́yìn pé ẹ má lọ o kí ló dé àwọn alákìdá ok ẹ̀yin ọ̀làkìdá ó túmọ̀ sí pé kò sẹ́nìkan tó lè wà láyé tí ò lákìdá ṣùgbọ́n àkìdá yẹn ó pín sí ẹ́ and b tó da àti àkídà tó ṣe kíni tí ò da. àti pé gbàdúrà máa sọ pé alákìídà ni wọn kò nídìí kó bínú wọn náà sọ pé sẹ́yìn náà lákìídà ni ẹ bá kìídà sí yín ló mú yín má lè ṣe pẹ̀lú tiwa. àkídà katakata ń bẹ lọ́dọ̀ sí yín àkídà rádaràdá wà lọ́dọ̀ yín ìdínú tó fi jẹ́ pọ̀rọ̀ wọ̀ lè jọra wọn. sókè wọn ni al-aqidatu sahiha eléyìí tá à ń sọ sí ọ̀pọ̀lọpọ̀ nínú mùsùlùmí yapa sí lọ́dún kò sí tàbí ṣùgbọ́n wípé al-aqidatu sahiha àwọn àdìsọ́kàn eléyìí tó ṣe kó lálàáfíà àwọn gangan ní asabdi àwọn nípìnlẹ̀ Islam ẹni tí ò bá ti ní àkídà tó dáa kò sí nǹkan kan tó lè mọ ẹ̀sìn rẹ̀ lé lórí tí ì bá ṣe ń tí ọ̀dà wọ́n sì ti sọ yìí pé tá a bá ti rí nǹkan dáadáa mẹ̀sìn wa lé lórí ẹ̀sìn wa ò lè jẹ́sìn tọ̀dà nítorí pé ma buni ala al-batili la yakunu illa batila gbogbo tá a bá ma sórí ntí ọ̀dà náà padà já sí nǹkan tí ọ̀dà ó tó di pé lọ síbẹ̀ yẹn kí wọ́n á ní ìyàtọ̀ tó wà láàrin al àti at-tawhid at òun náà ní ká ṣe Allahu Rabbul Alamin lọ́kàn ṣoṣo ká ṣe lọ́kàn ṣoṣo nínú jíjẹ́ olúwa ká má pa àwọn asẹ́tíǹsì onìkan ló lè ṣe kò sí ẹ̀dá kan nínú àwọn ẹ̀dá tọ́lọ́wọ́n bá dá tó lè ṣe ọ̀kan nínú sí ọlọ́run ká ṣe lọ́kàn ṣoṣo nínú jíjẹ́ ọlọ́run nítorí pé ó ní ìwọ̀ nílá lórí wa pé ká máa jọ́sìn fún lónìí kan ká má ṣe fi nǹkan eléyìí túmọ̀ sí pé ká ṣe lọ́kàn ṣoṣo pẹ̀lú iṣẹ́ ìjọsìn táwa bá ń ṣe ẹlẹ́kẹta ká tó ṣe lọ́kàn ṣoṣo pẹ̀lú àwọn orúkọ rẹ̀ eléyìí tó rẹwà jù àti àwọn ìròyìn rẹ̀ tó ga jù pé ẹnìkan ò sí nínú àwọn ẹ̀dá tọ́lọ́run dá tó lè bọ́lọ̀ ń sorogún nínú àwọn orúkọ àti ìròyìn rẹ̀ eléyìí la ń pè ní at-tawhid pé at ń bẹ nínú nǹkan tó ṣe pa aládìí sọ́kàn rẹ̀ á sì dé mọ́lẹ̀ yóò dúró dáadáa tí òfin ní rọ́nà sálọ nínú ọkàn wa á máa wá fi sọ̀rọ̀ á máa fi hùwà eléyìí ni wọ́n ń pè ní al-aqida adépétè òhìdì wọnú al-aqida fabaynahuma umumun wa khusus láàrin wọn ọ̀kan fẹ̀tù kan lọ aqida gbé tẹ̀wọ̀hídì mi tẹ̀wọ̀hídì wọnú al-aqida ẹ ti mọ̀ pé àwọn òfin ọlọ́wọ́n bá tọ́lọ́wọ́n bá ṣe bákan méjì inú kọjá pé ìròyìn ìlọlọ́wọ́n bá ń fún wa àbí inú kó sì jẹ́ pé ìdájọ́ lọ́lọ́wọ́n bá ń sọ fún wa ọlọ́ni wa tẹ́mẹ̀t kalimatu rabbika sidqan wa adla la mubaddila li kalimatihi àwọn gbólóhùn olúwa ẹlẹ́dàá rẹ ti pé òfin rẹ ti pé ó pé lódodo ó sì tún pé ní ìṣèdọ́gba kò sí nǹkan kan tó lè yí ọ̀rọ̀ ọlọ́run ọba padà àwọn olùmọ̀wá sọ pé èwo ló pé lódodo akhbar àwọn àròyìn tọ́lọ̀ fún wa èèyàn kì í ṣèyẹ nípa rẹ̀ gẹ́gẹ́ bí Fir'aun alayhi la'natullah bó ti ṣe sọ fáwọn èèyàn rẹ̀ pé ana rabbukumul a'la èmi ni olúwa yín tó ga jù kí wọ́tọ̀ wa jẹ́ mùsùlùmí lónìí kan máa rí sóòtì ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ó túmọ̀ sí pọ̀ gbádùn nítorí pọ́rọ̀ tọ́lọ̀ ọba ń sọ ń lọ dodo gbogbo òdodo wa man asdaqu minallahi haditha tálẹ́ni tó sòdodo ju ọlọ́run ọba lọ tálọ́ ọ̀rọ̀ rẹ̀ jódodo ti tọ́lọ́run ọba lọ. bákan náà àwọn ìròyìn tọ́lọ̀ ọba ń fún wa lóríṣiríṣi lóríṣiríṣi nínú al-Qur'an àwọn mùsùlùmí wọn sọ pé sami'na wa saddaqna agbọ́ àtìgbà lódodo so ara rẹ̀ wá ní gbogbo ń tó ní ṣe pẹ̀lú tawhid àwọn ìròyìn tọ́lọ̀ wọn bá ń fún wa qul huwa Allahu ahad Allahu samad lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad mùsùlùmí ò ní ṣe èméjì gbogbo ìròyìn tọ́lọ̀ wọn bá ń fún wa òdodo ni àwọn àṣẹ tọ́lọ̀ wọn bá fi pa wá ó ní í ṣe pẹ̀lú ṣé àbí má ṣe wàhálà ìṣèdọ́gba ni gbogbo eléyìí torí àwọn ahlu sunnati wal jama'a wọ́n ní ẹni tí wọ́n ń pè ní al-aqida ó ní í ṣe pẹ̀lú wípé tó bá jẹ́ pé ìròyìn lọ́lọ́run bá fi fún wa kó gbàgbọ́ kó dòdò ni kó jókòó sínú ọkàn rẹ̀ kó sì máa hàn nínú wà rẹ̀ tó bá gbé àtẹ lọ́lọ́run bá pa wá tẹ̀lé kó sì mọ̀ yín bó ti ṣe gbàgbọ́ yìí unremovable lélẹ́yìí jẹ́ nínú ẹ̀sìn rẹ̀ yá ayyuhan nasu ubudu rabbakumul ladhi alladhi khalaqakum walladhina min qablikum la'allakum tattaqun àṣẹ lọ́lọ́wọ́n bá ń pa wá ń bì ẹ máa ń ṣe olúwa ẹlẹ́dàá yín ọba tó ti pọ́n ló ṣẹ̀dá yín ó tún ṣẹ̀dá àwọn tó síwájú yín kẹ́lẹ́ bá máa páyà rẹ̀ u'budu rabbakum ay wahhidu rabbakum ṣe olúwa ọlọ́dàá yín lọ́kàn ṣoṣo. adọ́pẹ́tẹ́lẹ̀ ìgbáyé wa níta ń pè ní àkídà yẹn ọ gbọ́dọ̀ jókòó sára rẹ̀ sínsìn yẹtí pé mo fẹ́ lọ sùn mọ́ bọ́ọ̀dà mi mo fẹ́ wọ́ skul mọ́ bọ́ọ̀dà mi gbàtẹ́mi àtàwọn ọ̀rẹ́ mi fẹ́ discourse mọ́ bọ́ọ̀dà mi ẹ sì rí i pé bọ́dànù bọ́dànù ń bẹ fáwọn èèyàn nítorí pé ńgbà tó bá dúkú pẹ̀lú àwọn èèyàn kan yóò máa sọ̀rọ̀ tó takò àkídà báyìí pé kí ni ah ọlọ́run máa ba ọ̀rẹ́ wa jẹ́ ni mi ń fẹ́ káwọn èèyàn yóò bínú sí mi ni ẹ gbọ́dọ̀ gbogbo mi tí mùsùlùmí bá wà ọ gbọ́dọ̀ wà pẹ̀lú àkídà rẹ̀ àkídà gidi ni òkèsà àkídà rádaràdàn àlà àkídà tó sàhìhà àkídà tó lálàáfíà mùsùlùmí kì gbà pààrọ̀ mùsùlùmí kì bẹ́ẹ̀ nìkan kan ṣeré èwo wá ní al-aqidatu sahiha eléyìí tó ṣe pé lónìí ọ̀gọ̀ọ̀rọ̀ nínú àwọn mùsùlùmí àwọn ọba wa sí wọn jìnnà sí bàjẹ́ àwọn náà sì máa jánu fánu wípé àwọn ni mùsùlùmí tó lágbé àwọn ni mùsùlùmí táwọn wà lójú àná kódà náà ẹni tó bá ń pé àkídà tó dáa tó lálàáfíà ní báńkì àwọn ò ní tinú láti máa perú wọn lálàsejù wọ́n máa pè wọ́n ní aláhọ̀kan agun aláṣẹ́bọ̀rọ̀ nítorí pé àwọn ò ní àkídà tó dáa ẹni tó bá ti wá alákìídà tó dáa ó ti ṣẹ̀ ó ti dáràn lọ́dọ̀ tiwọn. alákìídà sàhíhà tá a pè ní ìpìlẹ̀ ẹ̀sìn ó pàtàkì ó sì pọn dandan kó pé ń bẹ lọ́dọ̀ èèyàn gbogbo ń tọ́ láti láyé yìí lábẹ́ àbúradà ẹ̀sìn Islam tá a bá ti yọwọ́ alákìídà sàhíhà kó ń bẹ̀ wípé òní tó ń fi ṣe gbogbo sẹ́wọ̀n àṣedànù lásán àṣedànù lásán bó o ṣe sọlẹ àṣedànù bó o yọ zakat àyọdànù bó o ṣe siyam àṣedànù bó o ṣe hajj àṣedànù nítorí pé tí o bá ti sí al-iman eléyìí tó yanrantí kò sí tawhid eléyìí tó múnádóko o ṣera rẹ ọlọ́ni wa man yakfur bil-imani faqad habita amaluhu wa huwa fil akhirati minal khasirin ẹnikẹ́ni tó bá ti ṣe kèfèrí sí ìgbàgbọ́ òdodo gbogbo sẹrẹ bàjẹ́ yóò sì máa bẹ nínú àjọ ṣòfò tó bá di lọ́la gbẹ̀ndà òkèèyàn ọlọ́dà kò má fi lè sàdánwò fún wa. ẹni tí o bá ti fi al-aqidatu sahiha gbogbo ń tẹ̀yàn ló ṣe níṣẹ́ gbogbo ń tẹ̀yàn máa lọ dé bá lẹ́yìn ìgbà tẹ̀yàn bá kú kò ní sí nǹkan kan tí ó ṣẹ́kù fún wa máa nítorí pé àìní àkídà tó lálàáfíà yẹn ó ti kó ó ti bá tiẹ̀ jẹ́ lọ́wọ́n fẹ́ lẹ́gàá wa ń sọ fún anabi wa muhammed sallallahu alayhi wa sallam ó sì jẹ́ ẹ̀kọ́ ńlá àti ìhánilétí fún àwa tá a jọ ọmọ lẹ́yìn anabi sallallahu alayhi wa sallam pé tó bá jẹ́ bẹ́ẹ̀ fún anabi tiwantiwa jẹ́ ọlọ́ni wa laqad uhiya ilayka wa ila alladhina min qablika la in ashrakta la yahbatanna 'amaluka wa la takunanna min al ọlọ́ni láti ránṣẹ́ sọ àti ránṣẹ́ sáwọn ọlọ́ni mo búra pé iṣẹ́ rẹ̀ yọ bàjẹ́ gbogbo iṣẹ́ rẹ̀ yọ bàjẹ́ ọlọ́ni mo búra kó sì jọ kàn nínú ẹni tó ṣòfò tó bá ṣẹbọ sọ́lọ̀ wọn bá pín in àkídà ọ̀dà lèyàn ń ṣẹbọ sọ́lọ̀ àkídà rẹ̀ ó ti di ségesège wọn náà dẹni tí ń ṣẹbọ sí Allah torí ẹ̀ a pé Jibril aleyhi salam nínú hadithi Umar ibn al-Khattab radiyallahu anhu eléyìí tí Imam Muslim àti àwọn míì gbé jáde ó wá bá anabi sallallahu alaihi wasallam ó sì àwọn àbẹ́rẹ́ ọlọ́kan ọ̀jọ̀kan lọ́dọ̀ rẹ̀ nínú àwọn àbẹ́rẹ́ tó ṣeun ó náà ní akhbirni anil iman fún mi nírò nípa àgbàgbọ́ òdodo anabi sallallahu alaihi wasallam ń ṣe dáhùn ó ní atu'minu billahi wa malaikatihi wa kutubihi wa rusulihi wal yawmil akhir wa tu'minu bil qadari khayrihi wa sharrihi eléyìí là ń pè ní al-iman ẹni ọgbà àwọn nǹkan wọ̀nyí gbọ́ kò sí bá a ti ṣe lè sọ pé ní al-aqidatu sahiha ṣùgbọ́n kò fẹ́ẹ̀ sẹ́nìkan nínú wa níbí àti níbòmíì tó bá láǹfààní àti gbọ́rọ̀ yìí tó bá ti gbọ́ débì yóò ní sọ wípé àdúpẹ́ ah, èmi ní al-aqidatu sahiha ṣé bẹ́ẹ̀ sì ni ẹ̀jẹ̀ àyẹ̀wò alákọ̀ọ́kọ́ òun náà ni al-imanu billah al-imanu billah gbígba ọlọ́run ọba gbọ́ ẹnikẹ́ni tó bá fi lè ra Allahu Rabbul Alamin gbọ́ à ń ran kan pé kárí nǹkan mẹ́rin lọ́dọ̀ rẹ̀ kó tó jẹ́ pọ́ gbàgbọ́ lódodo an tu'mina bi wujudillah kò ní ìgbàgbọ́ sí pọ́lọ́wọ́n bá ń bẹ̀ ǹjẹ́ gbogbo wọn náà tá a ti gbà pọ́lọ́wọ́n bá ń bẹ̀ nítorí pé oníkálukú wa iná lọ dára rẹ̀ mà dáadáa ní ìgbà tó bá kú ọkùnra rẹ̀ sọ̀rọ̀ máa sọ pọ̀ gbà pọ́lọ́wọ́n bá ń bẹ̀ àbọ̀ ọ̀ máa ṣe iyèméjì nítorí pé ẹlòmíì gbàgbọ́ ibi tó bá pé ń bẹ ní kárì tó bá pé ń bẹ ọ̀yẹ́ ká tó bá wà àìrí ó túmọ̀ sí kò sí bẹ́ẹ̀ gbàgbọ́ so ìwọ náà rẹ léèrè sọmọ gbàgbọ́ tó ń ṣèdánwò tẹ́gbó receipt ó tún carry over ó ó sì ń jí gbogbo ọ̀nbẹ mi jẹ́ ń yege. lẹ́mi náà tiẹ̀ pass mí ń tọrọ a sàǹfẹ́ pass ọlọ́run pass. ní kí wọ́n fún ọ ní f 9 ó sì ṣe ìdánwò ní tó ẹ̀ mẹ́fà f 9 f 9 f 9 sọ ma pé at the end of the day ó padà fi field ń sílẹ̀ pé ọlọ́run ọ̀kọ̀wé mẹ́mi hmm, kọ̀kọ̀wé mami ẹ̀jẹ̀ máa ta pure water ìgbà tó wà ronú títí títí àwọn sọ sọ́ọ̀ àǹbẹ̀ni ọ̀hán àsìkò tí mo ń ṣe ìdánwò mo rántí mo pé pé pé pé tí máa ń bẹni tí ọ̀rẹ́ kọ́ gbọ́. ok ṣé wàá sì gbọ́ lọ́n gbọ́. láì máa nà àìdàk òní máa nì òní máa nì ẹnìkan ní à ọlọ́run ti tẹ́lẹ̀ ọlọ́run àtijọ́ ló máa ń gbọ́ kékeré náà bá ọlọ́run sì ń gbọ́ ìyẹn ni sí ẹ̀yin ò mà sẹ́yìn náà gbà bọ́lọ̀ ń bẹ àbẹ́ gbà ìgbà tí pọ́njú bá dé tí pọ́njú bá dé ọkàn jẹ́ pé ń gbà mí àwọn èèyàn lè sọ jáde gbọ́tọ̀pọ̀lọpọ̀ gbọ́lọ́họ̀ sọ́njú ọmọ sọ ni pé ẹ tó bá tẹ̀ wá lọ jẹ́ kọ́lọ́ ń bá ń bẹ náà ẹ ibi tí mo sin lọ́n dé láyé kò ti yẹ kó yọ ọmọ sì sọ bá ó sì dé sì sọ ṣé kò yẹ kó gbọ́ láti jọ́ ẹ̀ gbogbo àwọn ọ̀daràn gbogbo nǹkan kan àwọn ń pè ń gbọ́ ń dá wọn ló tó bá yẹ pé ń bẹ́ ó yẹ kó lè gbọ́ wà. ẹ lábẹ́jà gan ló jábọ́ ń jò ní láti ilé alájà mẹ́fà. ìlú tó bọ̀ ní bí ṣe ń bọ̀ ní sọ yọ̀rọ̀bì yọ̀rọ̀bì ọ̀ padà fọ́ lórí náà. pé tó bá yẹ pé ọlọ́run bá ń bẹ ṣe bí ó sì yẹ fún ọ tẹ abẹ́rẹ́ rí bẹ́ẹ̀ fún ọ tẹ blanketi kan àbí dọ́lọ̀ fún ọ tẹ ẹlẹ́kọ̀ọ́ ṣubú lé lórí kọ́ a lè kàn máa sọ̀rọ̀ ká máa bì wá wá bò ní wá wá rí ṣé tá à ń sọ lẹ́nu tó sì ṣẹ lára tiwa náà bí ọ̀sẹ̀ either negative or positive wọ́n gbà pọ́lọ̀ ń bẹ àbọ̀ gbà ó yẹ ká máa bira wa léèrè because tá a bá lè bira wa léèrè tá a bá fi kúrò nínú ilé ayé yìí nítorí dájú òun náà ní pé ọ̀pọ̀lọpọ̀ wọn padà bára wọn bí tí wọn ò lérò ìgbàgbọ́ ń ta ni lódodo sọ ẹni pé òsì lè sọ pé mo gbọ́ lọ́wọ́ bá gbọ́ tó o bá ti gbà pọ́ lọ́wọ́ bá ń bẹ̀ẹ́ ọba gbọ́ wọ́n bi lárúbáwá ara oko kan léèrè ike sọ ọgbà pọlọ ń bẹ ọgbà iná ní sẹ́rí ńgbà mi tẹ́lẹ̀ ti wọnú gbòòrò eruku máa fẹ́ sọpọlọ èèyàn ní ronú bó ṣe yẹ má ara oko ní ìbéèrè pé sọlọ ń rí béèrè nígbà tá lọ́nà tá a rí ó túmọ̀ sí pé nǹkan kan bẹ́ẹ̀ ń jẹ́ màálù ìgbẹ́ ràkúnmí kọ́ ó túmọ̀ sí pé nǹkan kan bẹ́ẹ̀ ń jẹ́ ràkúnmí ókè sádúró sámà ìyá dúró lẹ̀ yìí àwọn àpáta ńláńlá yìí tí wọn ò tó tọ́ka sí al-Latif al-Khabir ọba arínúróde ọba tó mọ gbóńtọ́wẹ́sì nǹkan kan pamọ́ sí so torí délé ẹ mẹ́jọ atanra wa jẹ ọ̀pọ̀lọpọ̀ gbọ́lọ́ngbọ́ ọ̀pọ̀lọpọ̀ gbọ́lọ́ngbọ́ àwọn tó ń wá visa wọ́n fẹ́ sáko nàìjà tiwa yìí wọ́n fẹ́ sálọ lóyún ẹlòmíì lálẹ́là àmọ́ ń ti visa ó ti sùyàmù títí inú rẹ̀ pala ó ti sùyàmù lẹ́yìn títí gbogbo ẹsẹ̀ ti pákó torí kíni kó lè bá fún visa ìgbà títí wọ́n lọ ètò ń ṣe àdúrà lọ ya Allahu ya Karim ya Allahu ya Wahhab ya Allahu ya Fattah. Fáàdì ìdí ẹ̀ ń bá ti gbogbo gbà you are disqualified you are disqualified. Ìbẹ̀lẹ̀ lomi ò ti kéde kó wọ́n gbọ́ lọ́wọ́ bá gbọ́. Wọ́n lọ ẹni lọ wà lọ nípa o. Gbogbo àdúrà gbogbo kìyàmù lẹ́lẹ̀ gbogbo sèyàmù nàá. Ó jẹ́ wọ́n fún mi bí sá ó sí bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú wa lónìí ní ń pera rẹ̀ ní mọ́mìn àmọ́tọ́ ikú kò ní í máa ní torí kò gbà pé ọlọ́run ọba ń bẹ. ẹlẹ́kejì ẹnikẹ́ni tó bá ní mo gbà mo bọ̀ ọlọ́run ọba gbọ́ ọ gbọ́dọ̀ ní ìgbàgbọ́ sáwọn àti ọlọ́run tọ́lọ̀ ń ṣe ipe ọlọ́run nìkan ló lè ṣe kò sí ẹ̀dá kan tó lè ṣe nǹkan kan nínú sẹ́tọ́ lọ́wọ́ bá ń ṣe ọlọ́run ló ń dá àyàn ọlọ́run ló máa ń pa àyàn ọlọ́run ló máa ń gbé níga ọlọ́run ló máa ń rẹ nílẹ̀ ọlọ́run ló máa ń tún téèyàn ṣe ọlọ́run ló máa ń ba téèyàn jẹ́ ọlọ́run ẹlẹ́dàá wa òun ló ní àkóso lórí gbogbo nǹkan nǹkan kan ò lè tẹ̀lẹ̀ nínú ìjọba ọlọ́run àfi bọ́lọ̀ ń bá ti ṣe fẹ́ẹ́ téèyàn bá gbàgbọ́ bẹ́ẹ̀ kò gbọ́ lọ́wọ́ bá gbọ́ ọ̀kàlì máa jánu kọ́ máa fánu kọ́ tó kọ́ gbọ́ lọ́wọ́ bá gbọ́ àmọ́ kí àìgbàgbọ́ kọ́ wà lọ́dọ̀ rẹ ò lè tán lọ́wọ́ bá jẹ ọkàn máa tan ààrẹ dànù ni. akramakumullah kí ló dé tẹ̀yìn máa ń sọ ní yorùbá lẹ́gùn pé èdè tí kánìkan ba tèmi jẹ́ sẹ́nìkan lè dá ba tiẹ̀ jẹ́ ẹ̀ dáhùn. so ara pé èèyàn gbàgbọ́ nù àkídà sàhíhà ò sí lọ́dọ̀ rẹ̀ nísìnyí bàbá kankan kọjá ni ẹni bàbá òfò tá a rí lálẹ́ àná olọ́fà tọmọ fi kú kílẹ̀ tó má ok bàbá kan tẹ ẹ rí ọkàn lè fa fúfọ́ ma ẹ̀yin ọmọ pé ọlọ́run ló ní ọlọ́run ló máa mú ní sẹ́mi ọlọ́run ló máa ń pa ni. ẹ̀rí abala bẹ́ẹ̀ á yóò bá fèlì bàjẹ́ lágbọ́n pé kásá máa tìran gbogbo ẹ̀ mẹ́nìkan ká máa tìran rẹ̀ mẹ́nìkan wọ́n ní àjẹké lánàá ọmọ kú lónìí àtà ìmà mo rò pé gbogbo yorùbá lè complete ẹ̀ gbogbo ẹ̀ ìtumọ̀ pé àwọn ò nígbàgbọ́ sí pé iṣẹ́ ọlọ́ntọ́lọ́ máa ń ṣe ó nìkan náà ló lè ṣe kò sẹ́lómi tó lè ṣe. nínú gbàgbọ́ yorùbá wọ́n gbà pé ẹnìkan lè gbé àwọn lọ́wọ́ sókè káwọn ga ẹnìkan sì lè fà wọ́n lẹ́sẹ̀ káwọn torí ẹ̀ sì máa rí tẹnìkan bá kọ́lé ó ní ọlá àyà ẹnìkan ra mọ́tò ọlẹ́ẹ̀gbọ̀n ẹnìkan ó ti ẹ̀rọ kádà ọlọ́àtọ́lọ́wọ́n á ń kọ́ sọ torí tí al-aqidatu sahiha bá wà wàá mọ̀ pé gbé ọlá dání ọlọ́ọ̀lọ́ lẹ́yìn náà ọlá ẹ̀gbọ́n lẹ́yìn náà ọlá ìyá lẹ́yìn náà ọlá àbúrò tẹ́lá kọ́ bẹ́ẹ̀ sábúrò wọn ní bínú ibi tá a ti rí pé kò sákìdá nísìnyí ẹ̀yin ra mọ́tò wa kò tẹ̀ sẹ́ńtọ́bì ọ̀kọ́ kọ̀ọ̀kan kankan sí tẹ́lẹ̀ náà wọ́n ọwọ akọsímọtò pé ọlọọlọrun lẹ́yìn náà ọlá àyà ìmàmà rẹ pé wá pé wá báwo ni fún ẹ lọ náà position one ló gbé mi sí yẹn owó tí màá wò kó náà ni tí ọba sì tóun ìwọ ọba sì gun i pé wọn náà nígbà tó pọlọ ìyá rẹ nígbà tó sọ pé lọ́ọ́ lẹ́yìn náà ọ̀la ẹ̀yà lọ́sẹ̀ ìyá náà kò sákìdá sọ̀híhà wọ́n lọ́ọ́ kàn gbé lójú rẹ̀ tàbí náà kọ́ kò nígbàgbọ́ òdodo irú lẹ́rìí ti ń ṣẹlẹ̀ nù gbèsè ayé wa nínú gbàgbọ́ Yorùbá wọ́n gbàgbọ́ pé àwọn Ọlọ́run tó lọ sí Ọlọ́run náà lè ṣe náà náà lè ṣe náà nísìnyí Yorùbá gbàgbọ́ pé nìkan lè sí wọ́n tún máa wò pé ẹni tó lè ti òjò wà ẹ ṣe bí bóyá táàpù wọ́tà ni tó ẹ ti tì í pé àwọn ayé bá fẹ́ ká sí ẹgbẹ́ lọ o tí wọn bá fẹ́ ká sí wọn ó sì ojú ní o láì táǹkì subhanallah eléyẹn ń bẹ nínú pé kò sí àkídà sàhíhà fún yín tí àkídà sàhíhà bá ń bẹ fún yín ẹ sọ fún òbí bàbá ńlá kú ẹni náà dá ọ̀rọ̀ jòǹbò òbí ọdá ẹrú ọba àti àwọn èèyàn kan wà láyé báyìí tó lè kó yàn láyà jẹ àní wọn gbọ́dọ̀ rọgbọ lórí onídà fún ọ ẹni pé lọ bá nítorí tọlọ ni ọwọ abẹ sọ fún mi pé wọn ń bọ bẹ́ẹ̀ ọlọ́run tó ní wọ̀nyí dájú tó bá dájú ó ní kúre ẹni para rẹ ọba lẹ so ṣùgbọ́n ẹ ti sọra lẹ fún akídà tí ọ̀dà. So, ó ti wá di nǹkan tó ti di bárakú ní ìgbàgbọ́ yorùbá tá a máa ń sọ bẹ́ẹ̀ gan pé à kò sẹ́ni tó lọ sọ fọlọ́ ni àwọn abáyọ ọmọ ayé hmm, ọmọ ayé ayé tó tó fún ayé irọ́ lásán irọ́ gbù. sọ nítorí pé àkídà burúkú ti gbá dáadáa mọ́ yín lọ́wọ́ ọlọ́run ló máa gbé kéèyàn ga òun ló máa rẹ̀yìn alẹ̀ ṣé bẹ́ẹ̀ yẹn wọ́n máa sọ pé ẹ má sọ bá àwọn èèyàn náà wà fa àbẹ́ ẹ̀kọ́ ni bíkọ́ lọ ń bẹ èèyàn náà èèyàn wà bí yorùbá ti gbàgbọ́ àkídà tọ́jọ́ òsì ìpè ah, àwọn àpá kan bẹ tọ́lọ̀ ń kwáyé fún kwáyé fún báwọn bá ti ṣe búrẹ́dì bọ́ọ̀lù sọ akọ báwọn bí àlẹ́ wọn bọ́ọ̀lù sọ kó báwọn táwọn náà ń tò tí wọ́n bá fẹ́ wọ bí àǹtì ọlọ́run kwáyé fún wa ebi ń pọ́ ó yìí tètè bá wọ́n yọ wájú ọ̀gá ẹgbẹ́ nǹkan dàrú o ọlọ́run ti kwáyé fún ọ ọlọ́run kọ́ ayé fún ọ gbẹ́gbẹ́ ọ ọlọ́run kọ́ ayé fún ọ ìwọ tún lè máa yàgbẹ́ kọ́ ẹ kọ́ yàgbẹ́ mà abẹ́rẹ́ rí nǹkan mẹ́rin ẹ wá ti máa gbàgbọ́ pé àwọn àfáànù àwọn àfáànù ọmọ ẹjọ́ lè bọ́ lọ sọ kí ni kí ni kan náà tẹ̀ ń bọ́ lọ sọ ẹ dàkọ kí tẹ̀ ń bọ́ lọ sọ rẹ ẹ ọmọ akónákẹ́lì ó fò kaka ọmọ àtàwọn èèyàn jẹ ọmọ àdàrú máa wọn lójú nítorí pé ẹ fẹ́ lé àwọn èèyàn kúrò ní eléyìí wá mú kọjá pé ọ̀rọ̀ nípa àgbàkó òdodo gan kọta létí ọ̀pọ̀lọpọ̀ bọ́sibọ́sí yóò ti ẹ̀bá láàmú yóò máa fi ṣèwà wò. wàláhì wọ́n ti bá táwọn èèyàn jẹ́ kọjá sí sọ. yóò máa sọ pé ẹ má gbàgbọ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ wọn ti ta kó sínú kótó ayé ni o. kòtò pọ̀ láyé náà nà gbogbo bọ́tà ìkòtò ní abẹ́ ìṣe kòtò tó o bá yájú wàá kó bẹ́ẹ̀ torí de lẹ́yìn rí pé làákìdàtù sàhìhà kò sí ọ̀pọ̀lọpọ̀ wọ́n máa tẹ̀ra wọn dànù wọ́n máa kọ́ àwọn èèyàn kọkúkọ wọ́n máa wọ́ wọn kó lójú ọ̀nà lọ sínú ìgbẹ́ nítorí pé ẹnìkan ò sí títí ẹ ti bàjẹ́ tọ́pẹ́ kíkẹ́ nìkan dà ìgbà táwọn ti ṣìnà tí wọn ò sí lórí ìgbàgbọ́ òdodo ntí ó wúru wọn náà ní kí gbogbo èèyàn yókù náà ń kọ́ kí wọ́n má má nà tẹ́ ẹ̀ máa pé tó ṣe àwọn yahudi àti nasara náà waddu law takfuruna kama kafaru fatakununa sawaa ó wù wọn kẹ́yìn náà di kèfèrí gẹ́gẹ́ báwọn ti ṣe jẹ́ kèfèrí kẹ́ ẹ̀ lè bá àjọ dọ́gba ó lè bá àjọ pé gbogbo yẹn padà wọ̀ kẹ́yìn ìdí nu ló jẹ́ pé kò sí ẹnìkan títí ẹ bàjẹ́ tí ń fẹ́ tẹlomi ọ̀dà kò sẹ́nìkan kábọ̀ tiẹ̀ ta tí ọmọ aran kan kí tẹlómi ọ̀fọ́ torí ẹ̀ nígbà táwọn ti jẹ́ pé wọn ò sí lórí ẹ̀sìn gidi ó wù wọn kún sí ẹ̀yin náà lọ́nà kọjá pé ẹ̀yin náà ò ní sí lórí ìgbàgbọ́ eléyìí tó dáa kọ́ lọ́wọ́ sànù wa torí ẹnikẹ́ni tó bá ní mo gbọ́ lọ́wọ́ ọba gbọ́ ẹlẹ́kẹta yóò ṣe ọlọ́wọ́n ọba lọ́kàn pẹ̀lú sẹ́ẹ̀tì ẹ̀sìn ṣe iṣẹ́ wo lọ́lọ́run ní ká ṣe iṣẹ́ ìjọsìn ni wa ma khalaqtul jinna wal insa illa liya'budun ما أريد منهم من رزق وما أريد أن يطعمون إن الله هو الرزاق ذو القوة المتين ọlọ́run ní mi ìṣẹ̀dá àlejànú àti èèyàn ń torí nǹkan kan bí èsì ń torí kí wọ́n lè máa jọ́sìn fún mi. ń tọrọ ìjà àti mú nǹkan lọ́dọ̀ ẹnì kankan o ń tọrọ pèsè kan ń tọrọ nǹkan àní kan lọ́wọ́ yín ń sì tọrọ pé kẹ́ ẹ bọ́ mi. torí pé ọlọ́run ọba gan-an lọ́ba tí pèsè fún yín alágbára ọba tó nípa nítorí ọ̀n ti torí rẹ̀ dá wa tá a wá darí gbogbo ìjọsìn wa sọ́dọ̀ Allah so àjẹpé ńdọ́tọ̀ ọba tó darí gbogbo ìjọsìn rẹ̀ sọ́dọ̀ Allah níjọ́ náà láti gbà pé yẹ yàtọ̀ sí ní tó ti síwájú yóò kún pípọ̀ darí gbogbo ìjọsìn rẹ̀ sọ́dọ̀ Allah fẹ́bi táàrí wọ́n sọ pé ọgbọ́n lọ́wọ́ ọba gbọ́ as-salat òní ṣe lómi àfi Allah azaka òní yọ fẹ́ lómi àfi Allah as-siyam òní ṣe fẹ́ lómi àfi Allah wal-hajj kadhalik gbogbo ìjọsìn wa anna al-masajida lillah fala tad'u ma'a Allahi ahada tọ́lọ́wọ́n bá ní gbogbo ìjọsìn gbọ́dọ̀ jẹ́ a sẹ́rí ìjọsìn wa lọ sọ́dọ̀ ẹlòmíì tó yàtọ̀ sí Allah síbẹ̀ la rí lónìí a sì la gbọ́ lọ́wọ́n ọba gbọ́. nísìnyí ọ̀rọ̀ táwọn mùsùlùmí la focus ọ̀pọ̀lọpọ̀ nínú àwa mùsùlùmí lónìí tẹ́ ẹ bá wò ẹ́ rí pé nìkan ni wọ́n ń sìn wọ́n wọ́n ń sìn nǹkan mí ìyàtọ̀ sí Allah àwọn ẹlòmíì tí wọ́n hàn àwọn ẹlòmíì tí wọ́n kọ̀ hàn wọn ò gbé hàn ọ̀nbẹ nínú àwọn mùsùlùmí lónìí ẹni tó ti pín látàrí ìpọ́njú dé bá a òun gan báwọn bọ Ọbàtálá ọ̀nbẹ nínú wọn ẹni tó ti pé wọ́n ń jọ ń ti Ọ̀ṣun Òṣogbo ni ọ̀nbẹ nínú wọn ẹni tó ti wọ́n jọ ń sẹ̀yọ̀ ni òun á sọ pé no culture lásán ni culture kọ́ culture ni culture ẹbọ ni ebi à ń ṣẹbọ sọlọ ni ẹlòmíì ń bọ rẹ̀ mùsùlùmí ló ti pera rẹ̀ ọ̀nbẹ nínú wọn ẹni tó ti kó lóòsà tiẹ̀ gángan nulẹ̀ tẹ́kì yàtọ̀ sí jẹ́nẹ́rà òòsà tí gbogbo wọn jọ ń bọ ó tún níkan sìgìdì nulẹ̀ ẹni tí ń sọ fọ́mọ rẹ̀ nígbà tí ọmọ tó lòun fẹ́ lọ́kọ ó wá sọ fọ́mọ yìí pé àwọn ò ní láti bá a bọ́rí nítorí pé àwọn ti bọ́rí kan fún tẹ́lẹ̀ kó lè wá ní ìtúsílẹ̀ lára nǹkan tí ìbọ̀lì alákọ̀ọ́kọ́ ti pèsè fún kó lè máa ṣe dáadáa lé ọkọ àwọn ò tún bọ̀lì fún lẹ́ẹ̀kejì bàbá yìí aláàjì wọn sì pè wọ́n sì ní máa tún lọ mọ́tíláṣí ọwọ́ á ní àwọn ó ṣe bọ̀lì ẹlẹ́ẹ̀kejì fọ́ma ọlọ́run ti wá fi ọmọ gbẹ́sìn yé ju bàbá lọ ọmọ ọ̀mẹ́bọ mẹ́sìn ọmọ wa ní kò sí ń tọ́jọ bẹ́ẹ̀ Allahu Rabbul Alamin nìkan lòún sí ń tọ́jọ òun ò sì sí nípò ẹni tí tọrọ lọ́dọ̀ òòsà kan pé kó ṣe nǹkan kan fún ntọ́ ẹ bá rí pẹ̀lú wọn ọlọ́run ló ṣe fún ntọ́ ẹ bá sì rí ọlọ́run fún ọba sá di wàhálà láàrin bàbá àtọmọ yìí so bàbá wa ní òòsà tó wà lẹ̀ yìí májẹ̀mú rẹ̀ ní kí gbogbo ọmọ náà gbọ́dọ̀ yá pàṣẹ òun làwọn náà máa bọ̀ lẹ́yìn náà ká bọ̀ yíká sí gbogbo ẹ̀kọ́ tako Islam lẹ́nu ẹ̀ ṣe bí bọ́ pọ̀lọpọ̀ ṣe wà náà nù ọ̀pọ̀ nínú àwọn mùsùlùmí lónìí tẹ́kù ní ń ru ẹ̀kú eégún ń ru ẹ̀kú eégún torí ẹ̀ máa gbọ́ pé wọ́n kọ́ káyílá sàmádù wọ́n ní ń ru ẹ̀kú eégún. ebi ọ̀pọ̀lọpọ̀ ìlú láyé ibi tẹ́ ti ń sọ̀rọ̀ ọmọ mùsùlùmí náà lẹ́ẹ̀bàá ń bẹ̀. sọ́lọ̀ ni wọ́n ń sìn àwọn èèyàn ń sẹ́ bọ́ sọ́lọ̀ wọ́n sì tún mú mi sí ọba ni lọ́kàn jẹ́ púpọ̀ torí ẹ̀ tá a bá ti lè ṣe ọlọ́run ọba lọ́kàn ṣoṣo nínú ìjọsìn ìgbàgbọ́ wo lọ́wọ́ fẹ́ sọ pé ó ní wọ́n á lọ gbàgbọ́ ọ̀sẹ̀ bó ti rí ọ̀sẹ̀ bó paraku ó tún lọ́ọ́ bá fárí wọ́n bá dárí pandana wọ́n á fi àwọn asosò fi kan asosò fi kan láti fi hàn pé a ah, ọ̀gá mi lóyún nù ká sẹ́bọ̀ bàbá ti gbóyè. akramakumullah ìwọ náà bàbá tó ń ṣàdúrà tó ń jí ṣàdúrà lóru bàbá sáà wò kí ló ń pè é kí ló ń pè nínú àdúrà wọn ní kó o pè é wọn sì rò kọ màmá rẹ mọ orúkọ tiẹ̀ mọ ọjọ́ tí wọn bẹ wọn multiply gbogbo ẹ gbogbo ẹ jẹ six six six six six six six lọ́nà mẹ́fà six lọ́nà mẹ́fà jẹ́ kí ni ẹ̀yin eh, mathematicians six hundred and sixty six thousand six hundred and sixty six times wọn lọ́ọ́ máa fà á kan tí wọn á fà bí màálù nígbà tá a yẹ wò là ìlà ìlọwọ ó dún kọ àdìjànú kó kálukọ sáwọ nákẹlì rẹ ti ń fà torí pọ́rọ̀ gbàgbọ́ la sọ tó bá kú pínrín pẹ̀lú kọ bútọ̀ fà ó pò sí o ẹlòmíín fa dám dàyà èlò dám dàyà èlò dám dàyà èlò dám dàyà èlò tó bá dám dàmáìsì orí ẹ ó pò sí o zẹ́nu kọ́ ọlọ́ọ̀ni dám dàyà èlò wa ọwọ́ múra sí kankan ọ̀pọ̀ gẹ́gẹ́ dáhùn ẹlòmíì rọ́ọ̀kọ̀ ya ìlú rọ́ọ̀kọ̀ ya ìlú rọ́ọ̀kọ̀ ya ìlú akakadiru akakadiru sadada bíìlù wà alẹ́ bíìlù yọ pa lórí fìtínà bíìlù wọ́n sẹ́bọ̀ sọ́lọ̀ nìyẹn wọ́n sẹ́bọ̀ sọ́lọ̀ sàǹsàn wọ́n kọ́ ọ̀yàtọ̀ sẹ́ni tí ń bọ Ògún ọ̀yàtọ̀ sẹ́ni tí ń bọ Èṣù ọ̀yàtọ̀ sẹ́ni tí ń bọ Ṣàngó nítorí pé o ti pè nǹkan mi yàtọ̀ sí allahu rabbul alamin inna allaha la yaghfiru an yushraka bihi wa yaghfiru ma duna dhalika liman yasha akramakumullah ẹnì kí tẹ bá ṣe àdúrà yóò bá lẹ́wọ̀ wọ́n lè gbọ́ àwọn kàyà yàtí mélòó ni náà rẹ̀ mi létí mélòó lè yẹn máa ń wọ́n lè dé wá fọ́tí wá tún wá bẹ́ẹ̀ máa ń ṣe fẹ́ kí gbà kí gbàdúrà ń gbóná sí ni àbẹ ẹ̀kọ́ ni wọ́n á lọ wà. pẹ́ẹ́dẹ́ bá ka yasin tán ẹ̀ kí kútúbà yasin ẹnu yorùbá lẹ́fù wọ́n ní yasin bí tọ́ba wọ àwọn làwọn yasin ìsọkúsọ wọ́n làwọn fẹ́ kí kútúbà yasin nínú al-fawz síbẹ̀ yìí náà ní kútúbà ẹ̀ máa ń tó kó sínú ni àwọn kọ àlìjánu ni ẹ kà á dẹ́ máa kó kọ àlùjánu yá àdẹ́dẹ́ bí lò sàdẹ́dẹ́ bí lò kíníkà bí lò sọlọ ní jẹba ní sẹ́yìn máa pé ní orúkọ ọlọ́run bí lò bí lò yẹn wà mẹ́. wọ́n á ní ẹni tó ṣẹlẹ̀ ni pé kò lè yé yín ẹ ṣàlàyé fún wa ẹni tẹ́ ẹ máa ń tí rọ́ńjẹ́. sókọ ọlọ́run wọn ní náà nọ̀ nọ̀ nọ̀ wà mẹ́ kẹsì ni. ok ó kọ kan tí o bá ti jó kọ ọlọ́run ajẹ́ pé yóò jó kọ kan mí sí ọ yàtọ̀ sọlọ tọ́lá ti pé kan mí sọ yàtọ̀ sọlọ kí láti ń asẹ̀bọ̀sọ̀lọ̀ ẹ̀sìn fáìlì wọ́n ní ẹ àwọn rọ̀hánìyà ókè kí ni jẹ́ rọ̀hánìyà a ti gbọ́ fa a ti gbọ́ ń pa àwọn èèyàn fa a gbọ́ ń pa àwọn àlùjànnú fa a ti mọ̀ pa àwọn ẹranko wa fa àwọn ẹyẹ oko wa fa àwọn kòkòrò wa àwọn ẹja wa ìwọ rọ̀hánìyà irọ́ lásán lẹ̀ ń pè àlùjànnú lẹ̀ ń pè rọ̀hánìyà ká tiẹ̀ pé nǹkan kan jẹ́ bẹ́ẹ̀ tọ́ bá fi ọ̀sẹ̀ mọ́sọ́lọ́ لئن أشركت ليحبطن عملك ولتكونن من الخاسرين bẹ́ẹ̀ni kan máa ń pe ya muhammad ya muhammad ya muhammad ọ̀sọ̀bọ̀sọ̀lọ̀ àwọn ṣíà àwọn ni ya aliyu ya hussein ya aliyu ya hussein tó máa ń ṣe tawaf mushrikun mushrikun torí kò ń ti ń pe nǹkan mi yàtọ̀ sí allah rọ́bà àlìní ẹ̀rí pé àwọn ṣíà yẹn náà níbi kíbi tí wọ́n bá wà ẹ̀rí tí wọ́n máa kọ́ sára ògiri pé ya hussein ya hussein bẹ́ẹ̀ ni wọ́n bá kọ̀kọ́ kúkọ sí kánò wọ́n kọ́ sí kánò lóríṣiríṣi ọ̀nà láti fi hàn pé àwọn ṣí apọ̀lù yìí a'udhu billah torí di eléyìí níbo wá ní àkídà tó dáa náà wá wà nínú kọjá pé nǹkan mìíràn tó yàtọ̀ sọ́lọ́ ló ń pè torí ẹ̀ sílẹ̀ máàmù kan bá ń sàgbé ẹ̀ tó kọ́ yanu dáadáa ẹ̀jẹ̀ agbọ́n tẹ́ bá wí kò ní ti ká ọkùn dábàá sì máa kí ẹ̀kọ́ ń bẹ̀ ẹ̀fọ́ ọmọ mi lẹ̀ kó sẹlẹ̀ máa mú ẹ má máa ṣe fún wa ló kọ pé ń ṣàdúrà ẹ má máa ṣẹbọ sọ́rọ̀ kápá wa máa sàmì. bí wọn kéwù gbàtà wà kéwù kéwù ọ̀yàtọ̀ bí kéwù ti wà láti bẹ̀rẹ̀ rẹ̀ náà lọ́wọ́ àdòyìn àmàlà àgbà ńgàrà ńgàrà ńgàrà ńgàrà yẹ ah, kí ni ń yẹ bìkọ́ sọ́mọ́ lọ́jọ́ pé ẹ jẹ́ kí gbogbo ẹ clear nítorí pé kí ìgbàgbọ́ wọn má bàa jẹ́ pé àtàwọn burúkú sáwọ̀ ẹ sì mà ẹni tí ń ṣe àdúrà òun kọ́ nìkan ló ń ṣàdúrà o ẹni tí ń sàmì náà ń ṣàdúrà tùrọ̀ ẹni tí wọ́n ń ṣàdúrà fún yín ẹ jẹ́ kọ́rọ̀ rẹ̀ clear kẹ́tó sàmì o. ẹ̀gbọ́n tó lọ sọ fún anabi musa aleyhi salam ọlọ́ni ya musa qad ujibat da'watukuma ìwọ musa àti dáhùn àdúrà ẹ̀yin méjèèjì ìwọ Musa àti dáhùn àdúrà ẹ̀yin méjèèjì èèyàn mélòó ànábì Musa èèyàn kan ṣùgbọ́n ànábì Musa ń ṣàdúrà ànábì Harun sàmì ọlọ́run sọ pé àti dáhùn àdúrà ẹ̀yin méjèèjì torí rẹ̀ ìwọ tó ń ṣàdúrà dákun jẹ́ kíláà kótóbà jùmọ̀ ló ń ṣe òwò ń ṣàdúrà fún àwọn parí rẹ̀ bàbá ẹ̀ láhùn ẹ̀jẹ̀ á gbọ́ dáadáa ká máa ń ta fẹ́ sàmì fún ọlọ́mọdé asá mi káàmì tó wá jẹ pánpó ń kọ àlùjáde wọn náà ṣe àmì ọkàn bọ́ sínú fáìlì kó ti sẹ́bọ̀ sọ́lọ ni lànàbì sallallahu alaihi wasallam máa sọ pé Allahumma inni a'udhu bika an ushrika bika wa ana a'lam wa astaghfiruka mimma la a'lam ọlọ́mọ sáà di rẹ o níbi kí n sẹ́bọ̀ sí ọ lẹ́ni tó mọ̀ pẹ́ bọ́ ni mò ń sèkú ọlọ́run mọ́ ń tọrọ àforíjì lọ́dọ̀ rẹ lórí èyí tó ṣeé ṣe ká pé mo ti ṣubú sínú ẹ̀ nínú ìṣẹ́bọ láì jẹ́ pé mo mọ̀. so tọ́ba ajẹ́ pọ̀ ga wa ní bá ń sọ báyìí bó làwọn aburú ń tu olódò tọ́mọ atanra rẹ jẹ́ pé àwa kẹ̀ àfi kẹ̀ náà kò sí tàbí ṣùgbọ́n èèyàn ọjà agbára àdánwò tọ́lọ́ bá fẹ́ dán yọ dán àmọ́ mọ́ mọ́ àmọ́ lọ́ọ́ àdánwò nǹkan ọmọ tọrọ ọmọ torí ẹ ẹni tó bá gbàgbọ́ gbòǹgbọ́ lọ́wọ́ bá gbọ́ gbogbo ìjọsìn yóò máa ṣe fọlọ́ kí sì wọ́n tì nídìí ká lọ o sì lọ gbọ́ lọ́wọ́ bá gbọ́ ọ ní ẹ ǹjọ́ ṣẹlẹ̀ ní pọ́kàn nígbà gbódodo wà bá gbogbo páàdé náà àti náà yẹn kọjá kọ́dà irú wa lè kọ́kọ́ wọ àlìjáná kẹ́yọ̀ tó wọ̀ àlìjáná ń gbóngbà tí èsì púpọ̀ bàbá rẹ̀ tó bá gbá àlìjáná ẹnikẹ́ni tó bá ní mo gbọ́ lọ́wọ́ ọba gbọ́ ọgbọ́dọ̀ nímà nípa ẹ̀sìn ọlọ́run kó sì máa lò kó máa tẹ̀lé ọ̀ọ́kọ́ mà nípa ẹ̀sìn ọlọ́run à ń bọ̀ sí ọ̀sìn pọ́ tẹ̀lé sẹ́yìn pẹ̀lú eléyìí gan máa ń fà kéèyàn pàdánù ìsàmù rẹ̀ torí ọjọ́ wọ́n wá o ẹja kíì sára gidigidi ẹja kíì sára gidigidi ẹ̀sìn ọ̀pọ̀lọpọ̀ ọwọ́ dábútẹ́ báyìí ni wọ́n fi mú wọn kà kún kankan yóò sì máa sọ pé òun gbàgbọ́ ó gbàgbọ́ nítorí pé ìgbàgbọ́ òdodo tó lálàáfíà tó bá wà pẹ̀lú èèyàn ẹnìkan ò ní síwájú rẹ níbi káyára sí lọ ẹnìkan ò ní síwájú rẹ níbi káyára jìnnà sí tọ́lọ̀ ní kámẹ́sì ó sì máa ṣe ó tún máa bẹ̀rù ọlọ́run pé sọ́lọ̀ wọn gbà ó sì máa sọ́ra gbogbo tó lè bẹ̀sìn yẹn jẹ́ ẹni túmọ̀ sí pọ̀ gbọ́ lọ́wọ́n bá gbọ́ ẹnikẹ́ni tó bá ní mo gbọ́ lọ́wọ́n bá gbọ́ ọgbọ́n mú àwọn orúkọ ọlọ́run ọba eléyìí tó rẹwà jù tọ́lọ́run fi pera rẹ̀ kọ́ máa fi pe ọlọ́run kọ́ máa fi bẹ ọlọ́run kọ́ máa fi sin ọlọ́run ó sì gbọ́dọ̀ máa fi àwọn àròyìn rẹ̀ eléyìí tó ga tó fi ròyìn ara rẹ̀ tó fi ròyìn rẹ̀ láì jẹ́ pọ́ kankan kú à ọlọ́run sọ pé nǹkan báyìí báyìí báyìí lórúkọ mi wọ́n á sọ pé àwa gẹ́gẹ́ bí ẹni tó máa kí wa yẹ̀ wò àrípò pọ̀ yóò yẹ ká fi pọ̀ lọ ẹ̀yin gẹ́gẹ́ bí táyì kul àǹtùm àlẹmọ àmìlà sẹ́yìn lẹẹmọ jù ní àwọlọ nítorí wọn bá fi pera rẹ̀ á fi pè bẹyà ìtumọ̀ rẹ̀ yíyọ àbí òyíyọ àwọ pè ntí ọba fi pera rẹ̀ àgbọ́dọ̀ fi pè tí ìbá sọ náà ló fi pera rẹ̀ tí ìbá sọ nàbẹ wa Muhammad sallallahu alaihi wasallam ló fi pọlọ.

kò sì lè jẹ́ kó rẹwà jù àfi kó jẹ́ kó nítumọ̀ torí rírẹwà rẹ̀ wá látara ìtumọ̀ ni. eléyìí bá yé wa ahlu sunnati wal jamaa wọ́n ní orúkọ ọlọ́run ọba kò ló ń kà gbogbo orúkọ kọ̀ọ̀kan ló sì bí ròyìn kọ̀ọ̀kan àwọn àròyìn tí wọ́n pọ̀ jantirẹrẹ tó lọ́n fi ròyìn ara rẹ̀ àbánábì fi ròyìn rẹ̀ tí ọ̀tá orúkọ wa àjẹpọ̀ àwọn àròyìn ọlọ́run pọ̀ ju àwọn orúkọ ọlọ́run ọba lọ tọba wa jẹ́ bẹ́ẹ̀ àwọn orúkọ ọlọ́run tó pọ̀ tẹ̀sí rẹ̀ rẹ̀ yìí àti àwọn àròyìn rẹ̀ tó pọ̀ lọ jàrá yìí àwọn ọ̀rọ̀ máa fi pe ọlọ́run á sì máa fi ròyìn rẹ̀ ròyìn rẹ̀ àní ti kankan dànù nínú tọ́lọ̀ ń fẹsẹ̀ rẹ̀ èyí tọ́lọ̀ sì ti dànù àní fẹsẹ̀ rẹ̀ rinlẹ̀ àwa náà ti dànù bọ́lọ̀ sì ti dànù àbánabi sallallahu alaihi wasallam ló ti dànù àwa náà ti dànù lam walam yulad nínú tọ́lọ̀ ń ti dànù ọlọ́run òbí ma ẹnì kò bí ẹnìkan á sọ fún wa pọ́lọ̀ bí ma ọlọ́run má jẹ á lè gbà wọlé láéláé bákan náà kúlù ahad nínú tọ́lọ̀ fi lẹ́nu fọ́kàn ṣoṣo ní Allah àwọn náà fi rìn lẹ́nu samad fi àbí kò ní inú kò ní kùn á ń bọ̀ síbọ̀ sí páàpù ìjẹun. tẹ́lẹ̀ ìbáyé wa àjẹ́ ìpè àwọn orúkọ ọlọ́run àtàwọn àròyìn rẹ̀ á máa fi rinlẹ̀ fún Allahu Rabbul Alamin á sì máa fi wọ́n pè walillahi al-asma'ul husna fad'uhu biha tọ́lọ́wọ́n bá ní àwọn orúkọ tó rẹwà jù ẹ máa fi wọ́n pè Allah síbẹ̀ làwárí síbẹ̀ ni gbogbo wa rí ṣé ẹ̀yin ń ṣe ọ̀kan nínú àwọn mu'awwila àbí mu'attila àwọn ẹni tó gbé tó náà ń bá ròyìn ara rẹ̀ pẹ̀lú nǹkan kan wọ́n yí ìtumọ̀ rẹ̀ padà àbáwọn ẹni tó náà ń bá ròyìn ara rẹ̀ pẹ̀lú nǹkan kan wọ́n sọ pé eléyìí ọ̀yọ́ lọ. lápèjúwe tabaraka alladhi biyadihi al-mulk wa huwa ala kulli shay'in qadir ìbùkún. Ona ni fún ẹni tó ṣe é pé ọwọ́ rẹ̀ òun làkóso wà òun la lágbára lórí gbogbo nǹkan ọwọ́ rẹ̀ ṣé ọwọ́ rẹ̀ lẹ́yìn náà fi túmọ̀ rẹ̀ bìyẹn ìhẹ́lì mọ́lùk ọwọ́ rẹ̀ bó lẹ́yìn ọba túmọ̀ rẹ̀ ẹ̀yin ẹ lọ wo ẹ̀yin tẹ́ ẹ máa kí ẹ lọ wo tẹ̀síìrì yín lóríṣiríṣi lóríṣiríṣi kẹ́ ẹ wá wo nǹkan tí. wọn kọ síbi ìtumọ̀ bìyẹ́dìhì ẹ̀rí wọ́n ti ta wíìl wọ́n fún ìtumọ̀ mi wọ́n lè kó ibi kòdìrátìhì kòdìrátìhì ti ayé tó ni pé abẹ́ kápá rẹ̀ tàbí túmọ̀ rẹ̀ à ń sọ́ra fún àti fọlọ́ọ̀nù jọ̀yàn ni nítorí pé èèyàn lọ́wọ́ tàbá wa sọ pé yàn àjẹpà àti ok èèyàn náà ní kápá sẹ́mọ̀pá fẹ́ sá fún ọwọ atúmọ̀ rẹ̀ pẹ̀lú ìkápá sáà náà ní kápá àbá ní kápá ẹ wọn ní èèyàn náà ní kápá ṣùgbọ́n ìkápá rẹ̀ ọjọ́ tọ́lọ̀ ọwọ rẹ lọ́wọ́ àjọ tọ́lọ̀ mo rò pé wa ẹ ní títa bá sọ pé ènìyàn ọlọwọ èkúté ọlọwọ erin ọlọwọ. ṣé onílàákà ẹ̀kan sọ pé ẹ fẹ́ máa fìyàn wérin àbẹ fẹ́ sọ pé ọwọ́ erin dàbí tèèyàn ṣé gbogbo àti ìmọ̀ pé ọwọ́ erin bí erin ṣe rí ọwọ́ èèyàn bọ́lọ̀ ti ṣe dáyàn ọwọ́ èkúté ńkọ́ bọ́lọ̀ ti dékúté. orúkọ papọ̀ kò pé kí pàápàá nǹkan jẹ́ kankan náà. al-ishtirāku fil-ism lā yẹ yastalzimu al-ishtiraku fil haqiqa orúkọ wọn jẹ́ nǹkan kan kò túmọ̀ sí kí pàápàá wọn jẹ́ nǹkan kan náà. ẹ̀yẹ́ lọ́wọ́ tí wọ́n tẹ̀síìrì yìí ara bi ìgbàgbọ́ kígbàgbọ́ ti sáwá báwọn èèyàn lágbọ́n àwọn orúkọ ọlọ́run. ẹ rí i pé bóyá ninety eight percent àwọn tíra tẹ̀síìrì tẹ́ máa gbé wọ́n máa fún àwọn àròyìn ọlọ́run ní àwọn ìtumọ̀ mi ìtumọ̀ mi ìtumọ̀ mi wọ́n yẹ kó kọ́ wajhu rabbika dhul jalali wal ikram wajhu rabbika wọ́n sọ pé zaatu rabbika wájú lọ́lọ́ sọ ojú àwọn aṣọ pé pàápàá olúwa rẹ ní ọ̀sẹ̀ kù pàápàá ṣe jojú àbí òye wa tó ǹgbà tí wọn náà tí wọn sọ sí ọ ní ṣé wù àwọn akérè àwọn ọmọdé lọ́rọ̀ àwọn tí wọn náà fẹsẹ̀ tẹ̀síìrì fún wa pé ọ̀yàbọ̀ kọ́ àwọn ẹjọ́ rọ̀ bẹ́ẹ̀kà láti ọlọ́ọ̀ni ọ̀sẹ̀ kù. ọtí ń sin àwọn èèyàn lọ́nà kí lọ́ọ́ lọ́ọ́ sọ kí lọ́ọ́ túmọ̀ kí lọ́ọ́ lọ́ọ́ sọ kí ni wíkúwí tó ń wí ńgbà tó ọ̀dà kankan mà ó látọ̀ tí wọ́n fi jọ nǹkan ọ̀kọ́ mà tó fi pera rẹ̀ láàbà ìsọkúsọ lọ́ọ́ sọ ọ̀ká túmọ̀ tó bá wájú rẹ̀ ọ̀dà mà tó máa ń sọ̀sọkúsọ ẹlòmíràn ìbí lárúbá wọn ti kọ́ wọn ti lárúbá kọ̀ nǹkan á túmọ̀ sí kọ́dọ̀ ànábì ló wá. akramakumullah bẹ́ẹ̀ lẹ́ẹ̀rí lóríṣiríṣi níbo wà lárí jama dáhùn ní gbogbo òkè gbogbo ṣé kò síbi. masha allah akida yin ẹnì ẹlòmíì tí wọn sọ pé Allahu fi kulli makanin bi dhatihi a'udhu billah ẹlẹkọfà ìṣèkèfèrí sọlọ ni nítorí pé kò sí àyè náà tó lè gbọlọ kò sí àyè náà tó lè gbọlọ ẹ̀gbọ́n tó lọ sọ ni wasi'a kursiyyuhu as-samawati wal-ard ọ̀tọ̀ ni arshur rahman ọ̀tọ̀ làgọ ọlọlọ ọ̀tọ̀ ni kursiyyuhu tẹ́ bá jókòó lórí àga ibi tẹ́ fi tìsẹ̀ tẹ́ gbẹ́sẹ̀ yín lé òní wọ́n ń pè ní kùrìsì bẹ́ẹ̀ ni Ibn Abbas túmọ̀ àga ọlọ́ọ̀lọ́ọ̀ nǹkan lọ́lọ́ọ̀ tún sọ ń bẹ̀ yẹn o ìtìsẹ̀ àga ọlá rẹ̀ wasi'a kursiyyuhu as-samawati wal-ard ó fẹ̀ ju sánmà méjèèjì àti ilẹ̀ méjèèjì lọ. bó wàá ní àlàáràṣì rẹ̀ ti wá tó òkè ń bo aláyè náà tí ó gbọ́lọ̀ kò sí ẹni tó bá sọ gbọ́lọ̀ ń bẹ́ ń bí pẹ̀lú àwọn tó jẹ́ pé ń tọ́gbà lérò ní pàápàá rẹ̀ ò bu ọlọ haram sì ni kéèyàn ò bu ọlọ ọba àbùkù kan lọ ìwọ inú kọ ọba àbùkù kan lọ torí ẹ al-asma was-sifat á fi ìtọ́lọ̀ ń fẹsẹ̀ rẹ̀ rìn lẹ́rìn lẹ́fọ́lọ́ èyí tọ́lọ̀ ń lé jìnnà àwa náà lè jìnnà sọ́lọ̀. So ìta nàbì sallallahu alaihi wasallam fẹsẹ̀ rẹ̀ rìn lẹ̀ fọlọ́ àfẹsẹ̀ rẹ̀ rìn lẹ̀ ìta nàbì tó lé jìnnà sọlọ àwọn náà lè jìnnà ṣe Allahu rabbul alamin. tọ́ à ń bọ̀ wá ẹ máa rántí ẹ máa bá ń dé. ẹlẹ́kejì al-imanu bil kágbà àwọn ń dá lára wọn wọn kì í mu. ìjọlọ́n bá ní kí wọ́n ṣe ni wọ́n máa ṣe wọ́n yẹ wí kọ́lọ́ wọn bó tó wí wọ́n yẹ ṣe nǹkan kan àfi pẹ̀lú àti ọlọ́ àwọn màláíkà yìí wọ́n pọ̀ jọjọ ọlọ́wọ́n bá nìkan lọ́ọ́ máa yọ nǹkan wọn wa ma ya'lamu junuda rabbika illa hu ẹnìkan ọ̀ma báwo làwọn ọmọ ogun olúwa rẹ ti ṣe pọ̀ tó àti irú ewu àti ewu àti ewu lọ́mọ ogun olúwa rẹ ẹnìkan kan ọ̀ma fi Allah àwọn màláíkà ni wọ́n wọ́n ti já kí mu àwọn màlẹ́kà yìí wọ́n bẹ nínú wa àwọn ìtọ́lọ̀ wọn bá fi sọ wa wa inna alaykum la hafidhin kiraman katibin ya'lamuna ma taf'alun àwọn màlẹ́kà yìí wọ́n bẹ nínú àwọn tí ń ṣọ́ wa níwájú tí wọ́n sì ń wa lẹ́yìn min amrillah níbi àti ọlọ́ọ̀ àfi ń bá kọ́pá burúkú ọ̀sẹ̀ lẹ́sìn yẹn àwọn màlẹ́kà yẹn yà àwọn mẹlẹ́kà yìí wọ́n bẹ nínú ẹni tó ń dárúkọ wọn fún wa bíi jibril mikael israfil malakul maut. bákan náà maliku olórí àwọn ẹ̀ṣọ́ jahannam bákan náà munkar àti nakir àwọn mẹlẹ́kà tọ́lọ́ wọn bá dárúkọ wọn fún wa á gbà wọn gbọ́ á sì má kálukú pẹ̀lú sẹ́tún tá lọ́ọ́ dá wọn nù àwọn mẹlẹ́kà àlọ́ta ah, kankan náà àmàlẹ́kà o qul man kana aduwwan li jibrila fa innahu nazzalahu ala qalbika bi idhnillah musaddiqan lima bayna yadayhi wa hudan wa bushra lil mu'minin. àwọn màlẹ́kà yìí tọ́lọ̀ wọn bẹ ẹlẹ́dàá tọ́ da agbọ́dọ̀ gbàgbẹ́jọ ọlọ́wọ́n bá ní wọn kì í sọmọ ọlọ́run ẹnikẹ́ni tó bá ti gbà pé ọmọ ọlọ́run ni màláìka ó ti ṣe kí ni ó ṣe kèfèrí sí Allah bẹ́ẹ̀ ni àwọn alárúbáwá ti ṣe gbàgbọ́ wọ́n ń pè al-malaikatu banatullah ibà màláìka ọmọbìnrin ọlọ́run ni wọ́n. a sì gbọ́dọ̀ gbà ike màláìka nínú gbàgbọ́ ọlọ́run ọ̀bọ̀ bùkátà wọn nínú pé gba màláìka gbọ́ ni ìgbàgbọ́ òdodo ọlọ́run bùkátà màláìka dábàá wá pé àwọn ló máa ń ṣe iṣẹ́ fún ọlọ́run lọ́lọ́run fi ń rí iṣẹ́ rẹ̀ ṣe a'udhu billah ọlọ́run bùkátà wọn táwọn nínú tiwa yóò bùkátà èèyàn kejì. annasu linnasi min badwin wa min harin ba'dhin li ba'dhin wa illam yash'uru khadam. àwọn èèyàn ọba àjàrò kú ọba àjàrò àgbòrò ẹ wà hmm. fúnra yín ni o apá kan wọn máa ṣiṣẹ́ fapá kejì kódà kó ṣe kó mà àwọn náà ò bùkátà nìkan kan torí kò ní al-hayyul qayyum ọba abẹ̀mí ọba tó dá wà ọba tí ò bùkátà kankan ṣùgbọ́n tí gbogbo nǹkan ń bùkátà rẹ̀ ẹnìkan ni ẹni tí sí malakul maut bó ni àtàlẹ́ ọba máa bọ́ lọ́ngbẹ̀mí <laughs> ọlọ́wọ́ bò bùkátà ẹni bọ̀dì so ṣùgbọ́n wu ọlọ́run láti fà àwọn eléyìí sí ẹrú rẹ̀ tó yẹ pé tí wọ́n fi máa sin ọlọ́n ò ní pé wọ́n máa gbẹ̀mí ẹni tọ́lọ́n bá fẹ́ gbẹ̀mí. gẹ́gẹ́ bó ti ṣe dá iná jahanna tó yẹ pé tóun náà fi máa tẹ̀lé tọ́lọ́n ní kọ́bọ́lọ́ ju àwọn ẹni tó fẹ́ jó nánà. ẹ gbọ́ bọ́lọ́ ṣe ròyìn takadu tamayyazu minal ghayr kullama ulqiya fiha fawjun sa'alahum khazanatuha. ẹnu ti yẹtìkùn nàdìr iná ẹja jahannam ọfẹ fàyà nítorí ìbínú bí ẹ̀yin kí ni burúkú tí mo ti ń retí láti jọ yìí láti tẹ̀lé tọ́lọ̀ sẹ́yìn náà nù ẹ máa dà wọn bẹ́ẹ̀ subhanallah kullama ulqiya fiha fawjun sami'u laha taghayyuzan wa zafira gbogbo ìgbà tí wọn bá dá àwọn sínú náà jahannam wọn gbọ́ tí ń kó tí ń kó wọn gbogbo ẹ̀rọ ẹ̀wọ́lẹ́. ẹ gbà á ọlọ́run dákun mọ́ sí wa lọ́ máa ná torí ẹ̀ ló ti jẹ́ pé gbogbo àwọn ẹ̀dá tọ́lọ́run dá pátá wọ́n ń ṣe tọ́lọ́run kọ́dà olórí ibú alágídí aláìfẹ́ sílọ̀ tó wọ́n bá forí kalẹ̀ fọlọ́ òdìjí rẹ̀ forí kalẹ̀ fọlọ́ gẹ́gẹ́ bọ́lá ọba ti ṣe sọ. akramakumullah sọ àmàlẹ́kà yìí wọ́n lè rò pé ọ̀sẹ̀ lẹ̀ nígbà tó náà sọ pé wọ́n yàhámi lọ aṣọ rọ́bì kàfọ́ kọ̀ọ̀kan yóò máa èdè sàmàlìyà àwọn màlẹ́kà mẹ́jọ àwọn ló ń ru àgọ́ ọlọ́ọ̀lọ́ ìgbà tó náà bá pa gbogbo èèyàn tó pa gbogbo èèyàn tó pa gbogbo ẹ̀dá tó pa gbogbo ẹ̀dá tó pa àwọn màlẹ́kà náà ọlọ́run tó pa àwọn ẹni tó ru àgọ́ ọlá rẹ̀ sága yẹn yóò mì ní àbí òní mi tí ó wọ àbí òní wọ ìnàmá amúrúnà lè ṣe ìdí ìdá ọ̀rọ̀ dì sọ ṣùgbọ́n bí àwa náà ní bí àwọn èèyàn náà ní ọ̀hún ẹgbẹ́ ìbá àtàǹtì náà ní fi ń jọ́lọ́ kọ́ padà sí ọlẹ́nu aláìmẹ́jọ sùn. ọlọ́run ọba ò tara dídátọ́ dá wa kó wá jèrè nǹkan tí ò tí ì ní kó tó dá wa kò sì ní tara pípa wa rùn kó wá pàdánù nǹkan kan nù tó ní ọlọ́run mà tóbi ju bá a ń lérò lọ torí àwọn màláìka yẹn agbọ́dọ̀ gbàgbọ́ kọ́nà òbúkátà wọn nínú gbàgbọ́ òdodo yẹn àmọ́ dá wọn pé ń fẹ́ káwọn náà máa fi tí wọ́n ṣeun sí òun gbogbo ẹ̀dá tí sì ń ṣe tọ́lọ́n tí ń tẹ̀lé tọ́lọ́n ara rẹ̀ gángan ní sábàání fún torí tá a bá ní sísá ọ̀padà jèrè àwa náà ni tá sì kọ̀ láti sin lọ́ọ̀ ta ló pa burú fúnra rẹ̀ àwa náà ni kọ́lọ́ mọ̀ sí wa lọ́kàn náà tí ó pa burú fúnra rẹ̀ bákan náà ká tún ní ìgbàgbọ́ òdodo sáwọn tírà ọlọ́run ọba wa àwọn tírà tọ́lọ́run ọba sọ̀kalẹ̀ ọ̀nbẹ nínú ètò àmà ọ̀nbẹ nínú ètò àwọn ètò àmà at-Tawrata al-Injil zabur al-Qur'an suhufu Ibrahim àti suhufu Musa gbogbo àwọn òwe yìí á gbà wọn gbọ́ nínú ìgbàgbọ́ òdodo onáni pé mùsùlùmí ni wọ wàá gba kùránì gbọ́ jumlatan wa tafsila ló dìndín àtìlẹ́kọ̀ọ́ sí wẹ́wẹ́ ìyẹn ni pé gbogbo tí ń bẹ náà kùránì yẹn ìwọ gangan lọ́lọ́run bá wí bàbá àjọrò fìràwùnà lọ́lọ́run sọ bàbá àjọrò hamana bàbá àjọrò kọ́rùnà ìwọ gangan lọ́lọ́run bá wí gbọ́n táwọn ṣe tó fi sórí ibú máa ṣe gbọ́n táwọn ẹni oríire ti sáájú ṣe tí wọ́n fi sóríire wọn náà gbìyànjú láti ṣe lópin ìgbà tí ọba sì ìtakòfin tọ́lọ̀ fi rán nàbì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam. kò sínú kó ọgbọ́lọ́wọ́n bá gbọ́ lódodo kó ọmọ wa bá wa gbé zàbúrà wa mẹ́sàlásì ìgbàgbọ́ òdodo tọ́lá làáfíà òsì lọ́dọ̀ rẹ̀. ẹ zàbúrà orí kẹjọ ẹsẹ̀ pẹ̀ wá la fẹ́ kà láàárọ̀ yìí kí ló ń fẹ́ a kàn gba àwọn tíra tó síwájú ń gbọ́ dìndín ni pé tíra kan bẹ tọ́lọ́ ń sọ̀kalẹ̀ fanabi Dawud wọ́n ń pè ní azabur èyí tọ́lọ́ ń sọ̀kalẹ̀ fanabi Musa wọ́n ń pè ní atawura èyí tọ́lọ́ ń sọ̀kalẹ̀ fanabi Isa wọ́n ń pè ní alinjil bákan náà tún gbọ́ wa tíra tọ́lọ́ fanabi Ibrahim sọ́fọ̀fọ̀ Ibrahim ó tún fún Musa tíra kan wọ́n ń pè sọ́fọ̀fọ̀ Musa bẹ́ẹ̀sì wà bẹ́ẹ̀sì àmọ́ báwo àmọ́ bá a gbé zàbúrò amúsíláṣí orí kìnnìkan lẹ́wà ẹsẹ̀ kìnnìkan lẹ́wà gbé lọ sí ibi tí kì í ṣe mọ́sálásí gbé lọ síwájú ẹni tí èsè mùsùlùmí tó ní tó ń gbàgbọ́ nù ọmọ wa fi ṣe àkàwé fún pé tó bá pọ̀ pé lẹ́yìn náà gbọ́ lódodo ọba gba islam àìgbàgbọ́ ló mú ọmọ gba islam sèyí tó túmọ̀ sí pé irú àwọn tí wọ́n ṣe comparative yẹn kò sí tó burú bẹ́ẹ̀ lópin ìgbà tó bá dìgbà àwọn ẹni tí wọ́n gba Ìnjílà gbọ́ àbí Sàbúrà gbọ́ àwọn náà ni wọ́n ń kà á fún wọ́n lè bá a mọ̀ yìí pé ntọ́wà nu tíra tí wọ́n ti yí padà tí wọ́n ti pa ní kádàrádà wọn ò tún máa tẹ̀lé ìbáṣe pé wọ́n tẹ̀lé gan-an ni tó ń ti wọ́n ti ṣe yí padà wọn ò bá di mùsùlùmí tòtò bá ti jẹ́ pé àwọn lẹ́ ń kà á fún kò sí ẹ̀yin pé ẹ̀fẹ́ ṣe comparative ta ló fẹ́ ṣe fún sọ fẹ́ kóyè méjì sáwọn mùsùlùmí lọ́kàn ni sọ fẹ́ lé àwọn kó ní Islam tó ń gbàgbọ́ ni sọ ẹni tó bá gba ìwé yìí ń gbọ́lẹ̀ lọ kà fún ẹ̀ sàwà sọ eléyìí jẹba á gbà wọn sí Ọlọ́run ọba gbọ́ tó bá yẹ pé a bá gba alukurani gbọ́ lódodo á báyìí kọ́ bá wa ìhàwó la kọ sí Islam ẹ̀rí pé ọwọ́ ọwọ́ jábútẹ́ báyìí lọ́pọ̀lọpọ̀ fi mú Islam wọn kù ókè tẹ́ bá gba alukurani gbọ́ lódodo yóò ti yí gbèsè ayé wa padà jù báyìí lọ a sì da púpọ̀ nínú ẹ̀sìn wa jù báyìí lọ ṣùgbọ́n gbà tó ṣe pé àfẹ̀sìn fún kankan alukurani gan wọ́n tún máa kà fún wa àká fún ẹni tí ó kà tí ó fi pawó àwọn náà pọ̀ ẹni tí ó kà tí wọ́n máa pé à àlàyé tẹ́ ẹ ti ń bẹ̀ ọ̀bá aláàmú ọ̀ máa yọ kà ìtọ́yẹ kẹ́ kà tẹ́ túmọ̀ fún wa ẹgbọ́rọ̀ èwo ló bá aláàmú èwo ni ọba aláàmú náà rọ lọ torí gbọ́rọ̀ lọ ní tọ́lọ́ fi ń bá gbogbo wa sọ̀rọ̀ ó yẹ ká lè tẹ̀lé bákan náà ká tún gba àwọn ànábì ọlọ́wọ́n bá gbọ́ nínú gbàgbọ́ òdodo ní tọ́lá làáfíà àwọn ànábì pọ̀ àwọn ìtọ́jú ànábì pọ̀ ju àwọn ìtọ́jú ìránṣẹ́ lọ gbogbo wọn pátá lágbàgbọ́ kódà kìí ṣe gbogbo wọn pátá lọ́lọ́run sọ fún ànábì nípa wọn ibi tán pọ̀ nìyẹn. ورسلا قد قصصناهم عليك من قبل ورسلا لم نقصصهم عليك وكلم الله موسى تكليما إن بنو أن تأتي صفواني باهم إن بنو أن تأتي صوتان رفوري ṣùgbọ́n gbogbo wọn làwọn gbàgbọ́ nínú gbàgbọ́ òdodo torí di eléyìí ètò ọlọ́wọ́ wa sọ fún wa ọ̀gàn lè lọ sọ wọn pé ànábì kan jẹ́ ìsìkìl ànábì kan jẹ́ àmà àwọn ọmọ ìsìkìl ètò ọlọ́wọ́ bá sọ fún wa làwọn àmà. ètò ọlọ́run ò sì sọ fún wa kò túmọ̀ sí pé kò sí àmọ́ ńgbà tó jẹ́ sọ fún wa bó la ti fẹ́ sọ pé ìmẹ̀ nu wọn kò sí nu wọn àwọn dàkẹ́ ni. sọ àwọn nẹ́bí yà á gbà wọ́n gbọ́ lódindi ṣùgbọ́n nẹ́bí á gbà gbọ́ lódindi àti wẹ́wẹ́ gbogbo bá ń sọ agbọ́dọ̀ ibi tí ìgbàgbọ́ òdodo ti bàjẹ́ ni kò gbọ́ alábì gan-an amúgbálẹ́gbẹ̀ẹ́ fọlọ́ ní èkejì ọlọ́run ayé allah ẹni tó bá sọ bẹ́ẹ̀ ó ti ṣẹbọ sọ́lọ̀ ẹni tó bá sọ ikpe ànábì ọ̀sọ̀lọ̀ bá sọ kì sèyàn ọkọjà àpèlè yàn ògbólúwùnú ẹnu àlà so àgbà ànábì sallallahu alaihi wasallam ńgọ́ nípa pípọ́lọ̀ wọn bá rán ọ̀rọ̀ tó bá sì bá wa sọ ìjọba ní ká dínà á dínà sí àwọn ò lè ṣe nǹkan kan nú ẹ̀sìn àfi níbàámu pẹ̀lú lànà wa sallallahu alayhi wa alihi ní ìgbàgbọ́ òdodo nǹkan mẹ́rẹ̀ẹ̀rin yìí a fẹ́ kù lára rẹ̀. a tún ní ìgbàgbọ́ sí ọjọ́ kan yìí ẹnìkan ní kò sí gbẹ̀ǹdé abá ti kó akúnu kò sí ìgbàgbọ́ òdodo lọ́dọ̀ rẹ̀. ìgbàgbọ́ òdodo òun náà ní pé ká gbàgbọ́ pé a tábà sì pọ̀rọ̀ tán ntí ń bẹ ku ikú ó gàgà lọ ìdánwò bẹ̀rẹ̀ láti nu sàárè èèyàn máa fẹ́ nu sàárè pẹ̀lú àbájáde èsì ìdánwò tí wọ́n ṣe fún un dáadáa yóò máa rí dáadáa díjọ́ gbẹ̀ndàlùkìyàmù tó bá sì di rẹ́mi yóò máa rá ìdá kótó ẹni tó jẹ́ pé ó ti hàn sí lati rẹmi láti inú ibu ńlá bẹ̀rẹ̀ ẹni tó ti hàn sí ti sàṣeyege láti inú sáré oríire ńlá bẹ̀rẹ̀ fún tọba ti jọ òkè yá a ti gbàgbọ́ pé ìyá ń bẹ nù sáré kò sí yá kánú rárẹ ododo. a ti gbà pé ìdẹ̀ra ń bẹ nù sáré ìdẹ̀ra báwo tó wọn máa gbé wá ni àbí òdodo gbogbo ń dáná bí sallallahu alaihi wasallam tó bá ti sọ fún wa ká gbà wọlé ká má wẹ̀ máa já ń pátá ká máa jiyàn lórí ntáàmà tó bá dijọ́ gbẹ̀ndà al-qiyama gbogbo ẹni wọn sọ pé yọ ṣẹlẹ̀ ńbẹ ká gbàgbọ́ ká má máa sanra wa dànù ká máa pé kò ní rí bẹ́ẹ̀ torí pé tó bá ní kò ní rí bẹ́ẹ̀ àìgbàgbọ́ ni wọ́n ń pelé yẹn ò ní ìgbàgbọ́ òdodo ẹlẹ́kẹ̀fà òun náà ní ká ní ìgbàgbọ́ sí kádàrà dáadáa àtẹ̀dá rẹ̀ ọlọ́run ẹlẹ́dàá wọn ti kọ kádàrá ṣáájú kó tó dá sánmà àtìlẹ̀ pẹ̀lú àádọ́ta ẹgbẹ̀rún ọdún kó tó dá àtìlẹ̀ ti gbogbo nǹkan ó ti gbogbo ń bẹ̀rẹ̀ ṣáájú gbogbo àtìlẹ̀ gan ọlọ́run kádàrá mi wa ní ìgbà tá a wa. tí wọn lóyún wá sínú ní ìgbà tá a kó sùn mẹ́rin ọlọ́run sí wa nínú ìyá wa wọn á àrùsìkì wa kalẹ̀ wọ́n á kọjọ́ ọkú wa kalẹ̀ kọ iṣẹ́ dàgbélé ayé ti kalẹ̀ wọn tún wá kọ àkọọ́lẹ̀ tọ́jú bàbá sólórí ire lọ́mọ yìí àbó lórí ibú sí wa lórí ire kádàrá kò yí padà ìtọ́lọ́ ó lè jẹ́ ẹni tó nígbàgbọ́ òdodo nígbà tó ń bá ń ronú wípé a kádàrá báwò kò sí kankan tí kádàrá èèyàn ti ta ìgbàgbọ́ sọlọ èèyàn gbọ́dọ̀ gba kádàrá ìgbọ́ kọ́ ọ máa pé gbogbo tó bá sí ọ ọlọ́run ọ̀kọ́ pé kò ní sí ọ nù gbogbo tí ó bá sì dà sí rẹ àkọọ́lẹ̀ pé yóò sí ọ òsì ńlójú ọ dà rẹ kádàrá èyí tó dùn ọ̀ ń bẹ̀rẹ̀ èyí tó kan ọ̀ ń ò ní jẹ́ pé ọsọ pọ̀ ọba kádàrá gbọ́ nígbà tí èyí tó dùn tí gbọ́ngbọ́n kan ti ń ṣẹlẹ̀ wá di pé ìtọ́ ọ̀fẹ́ tọ́pọ̀ ọlọ́kàn jẹ́ tó kọ́ àríra tó wá ṣẹlẹ̀ pé kọ́ lé náà ló tún ṣe ẹ rí inú gbèsè wa ọ̀pọ̀lọpọ̀ gba gbọ́ bẹ́ẹ̀ sì ni ẹni tó gba gbọ́ nǹkan O náà ni kò ní ìgbàgbọ́ sí ilmullah kò ní ìgbàgbọ́ sí ìmọ̀ ọlọ́run ma gbogbo torí ọba ma gbogbo nka kọ kádàrá gbogbo nǹkan. wa huwa bi kulli shay'in alim ara rẹ olùmọ̀lọ́lọ́ nípa gbogbo nǹkan. fúnra ara ó túmọ̀ sẹ́ni ma gbogbo nǹkan. ó tún wá sọ ó ní àlè olùmọ̀ni nípa gbogbo nǹkan torí ìmà tó ní nípa gbogbo nǹkan ló ti kọ kádàrá gbogbo nǹkan eléyìí nípìnlẹ̀ kejì ó ní alkitaba nígbà tó mọ gbogbo nǹkan ó kọ gbogbo nǹkan ó ti kọ gbogbo nǹkan ṣáájú kó tó dá sánmà sílẹ̀ pẹ̀lú fifty thousand years torí rẹ̀ àwa nìkan bá tuntun kò sí tuntun wájú Ọlọ́run torí gbogbo tí ó ṣẹlẹ̀ àti tí wọ́n ṣe àkókò tó ṣe bó ṣe ṣe gbogbo ẹ̀ lọ́nà ti kọ́ kò sì ní í ṣẹlẹ̀ lọ́nà tí ó gbà tàbí sí tọ́lọ́n ti kọ́ tó ti mà ìgbésẹ̀ kẹta nínú kádàrà tó gbọ́dọ̀ tún gbàgbọ́ ní al-irada elérò ń gbà lọ́lọ́ ìgbà tó ma gbogbo nǹkan lójú ọkọ̀ gbogbo nǹkan ní ìbámu pẹ̀lú èròǹgbà rẹ̀ èròǹgbà rẹ nípa àwọn e yorùbá ẹ lè sọra yín dóyìn o gbọ́ sọ fẹ́lifísì jù bẹ́ẹ̀ lọ àmọ̀ pé àhà àlàmúkọ̀ yìí láti àgbọ̀ ọ̀sọ̀tọ̀ ẹ̀ka àrọ̀ kó o sì dáhùn. àkàdàrà ni àkàdàrà ni ẹnìkan ó kọ lu àwọn tí ẹ máa bò lọ́kàjẹ́ kí ló ṣe kí ló ṣe ó ní ẹ wọn ní ìsàlẹ̀ kan àti ọba jókè àjẹsálẹ ọwọ nínú bí ọ bọ́ọ̀ kò bọ́ ọjọ́ yẹ ọmọ abẹ lọ́lọ́ kádàrà ti síwájú. bàbá rẹ wà wọ́n ní dájú dájú sí lẹ́kùn ẹ̀yìn ní kẹgbà ó ní àwọn àlejò wà lọ́dọ̀ mi kò ní dáa kún ó a kò ní dáa kún ó bàbá tiẹ̀ láì sí ìyàwó tó gbé pamọ́ ó ní because ah, ó máa inferiorize olúwa ẹ̀ pé eh, irú bàbá báyìí ló bí yẹn ẹ gbọ́rọ̀ ah, àkọlẹ̀ ti síwájú. èròǹgbà ọlọ́run ni pé bàbá náà ni ọ̀jẹ̀ bàbá rẹ̀ kọ́nà kó ṣe pé ìwọ gan-an ilẹ̀ ẹni tó ń wò pọ̀ gbogbo ayé lọ bàbá rẹ̀ tó rí kútẹ́kútẹ́ arara lọ́lọ́run gbèrò pé ó náà èròǹgbà òun ló máa ń tẹ àná máa ń gbèrò àmọ́ torí rẹ̀ elérò ń gbà lọ́lọ́ ó wù pé káwọ̀ jẹ́ dúdú bó bá ń bleach àṣírí ọ̀padà tú bá jẹ́ pé ojú ojú fanta ẹsẹ̀ Coca-Cola gbìyànjú ọmọ wù ọ́ gbogbo àrí sakusaku báyìí bó ṣe wù ọlọ́run ẹni tó lọ́n sì dá pupa tó lòun fẹ́ dúdú kò ní dúdú bó ṣe wù ọlọ́run kó ṣe ọ́nù kó fi gbẹ́ màálùú rẹ ra ó tún wẹ̀ ó tún mọ́ padà tó ṣe wù ọlọ́run èròǹgbà rẹ̀ ló ń sẹ́yìn afẹ́tí àwọn èèyàn kulẹ̀ kó wọ́n tó pọ̀ jù àìrọ́ngbà ọlọ́ọ̀ni wọ́n tún máa wà ní wọ́n lọ dúró lẹ́nu ọ̀nà lọ dúró bẹ́gà ó rí àwọn new new comers pé have you ever been to Lagos before this my first time when do you, when, do you intend to leave Lagos now for life so àìrọ́ngbà ọlọ́ọ̀ni àwọn ìlú tó ń sì ti ń sá pété wọ́n mọ́lẹ̀ wọ́n dàkùn èròǹgbà ọlọ́ọ̀ni orí ẹ̀ èròǹgbà ọlọ́ọ̀yún iná ló kún ìmọ̀ rẹ̀ ló kún àkọọ́lẹ̀ tá a fi bára wa bá a ṣe bára wa ẹlẹ́ẹ̀kẹrin wa ni bàbá fún gbogbo ẹ̀ al-khalq nígbà tó mọ gbogbo nǹkan tó kọ gbogbo nǹkan tẹ́rọ̀ǹgbà ṣẹ lórí gbogbo nǹkan ó wá dá gbogbo nǹkan pẹ̀lú bímọ rẹ̀ bó ti ṣe ma bó ti ṣe kọ́ bó ti ṣe gbèrò rẹ̀ torí ẹ̀ níta pè ń kádàrà a gba gbogbo nǹkan mẹ́rẹ̀ẹ̀rin gbọ́ ẹni ó ti gba kádàrà gbọ́ kò ní gbàgbọ́ òdodo àwa ní wàhálà tó pọ̀ nínú gbèsè ayé ọmọ Yorùbá tó pera rẹ̀ mùsùlùmí wọn ò gba kádàrà gbọ́ wọn ò gba kádàrà gbọ́ ẹ̀rí tí wọ́n máa sọ yìí pé wọ́n ti forí rẹ̀ gba pààrọ̀ láì sórí bèbí táwọn máa fi ń ṣeré wọ́n lè sọ pé wọ́n ti gba Sunday wọ́n gbé sátidé lé lọ́wọ́ wọ́n lè sọ wípé wọ́n gba ṣòkòtò máńdì wọ́n gbé yẹ̀rì sí wọ́n lè sọ pé orí olórí ló ń lò gbogbo eléyìí túmọ̀ sí wọn ọba kádàrà gbọ́ yorùbá lẹ́vù wọ́n lè sọ wípé ọlọ́run ṣẹ́bí èèyàn ní ẹ̀bẹ̀ pọ̀rọ̀pẹ́yẹ torí káwọn ọba kádàrà gbọ́ ni kádàrà kí lọ́ọ́ tún gbọ́ ọ lẹ́nu pé kádàrà kí bàbá arúgbó tó ti pé náìtì kù àmọ́ pọ́lọ́ ló mú yín wá àbẹ́rẹ́ rí nǹkan mẹ́. ọmọ twenty five fẹ́ẹ́ pọ́lọ́ náà lélẹ́yìí. wọn gba kádàrà gbọ́ torí ẹ̀ ẹni tí yorùbá ọmọ sọ pé káyé má pa kádàrà àwọn dà àbẹ́ ẹ̀gbọ́n ni ara ń bẹ dá kí lára dá àmàlà tó fẹ́ náà lára tó fẹ́ dá ẹnì kò wọ́n á ní yóò gba àwọn àgbàgbọ́ burúkú ó kọ́ dọ̀ wọ́n lè sọ pé ẹ bá wa yẹ ẹsẹ̀jáyé ọmọ yìí ọmọ tá ẹsẹ̀ bì ṣé èèyàn ńlá ni àbọ̀ ọmọ kékeré àbí èèyàn èèyàn yẹpẹrẹ tí wọ́n lókìkí àbí òní lókìkí bàbá tí ọmọ kádà rárá tiẹ̀ òun náà bá wọn dọ̀pẹ̀lẹ̀ yọ máa da ifá. Igbe ẹ ọmọ ológbó bẹ́ẹ̀ ni èèyàn lè jó ológbó ní náà o rò pé wa tí wọ́n máa kígbe rẹ̀ káwùgbà èèyàn ti ń tálákà lè ọmọ ọlọ́mọ bá ti ọmọ ológbó àwàlà bẹ̀rẹ̀ ọmọ tẹ́ ẹ̀ máa bọ́rọ̀ ó ti jẹ tẹ́sán nìkan máa bọ́rọ̀ ti pé ọrọ rẹ wàlẹ́ wọn lè yọ ọmọ mi tí wọ́n máa sa ògùn ògùn ògùn àdánù tí wọ́n máa sa fọmọ ọlọ́mọ báwọn sáfẹ́ ba ayé rẹ̀ jẹ́ ni torí wọ́n ti sọ pé òní ògùn rẹ̀ ó bòtí kálukú nu lé bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ ká ti pọ̀ nínú ìdílé Yorùbá torí àwọn àwọn kò sí mánì náà ní tẹ́lẹ̀ náà tálẹ́ ní tó máa ń tọ́pa mú ọyẹ nìkan ládùúgbò yìí tó máa ń tọ́pa mú kọ́ bọ́ wájú àkàbí léèrè àwọn ọ̀rọ̀ burúkú náà la ti sọ tẹ́nìkan bá ti lóun máa ń tọpa àmọ́ kó pọ̀tì fún mi màá kó pọ̀tì fún pé ah, ó ti sáré ah, ọmọ pé ń gbọ́ wọ́n fẹ́ kó ọmọ gbogbo ń tọpa mọ́ ibi tí wọ́n ti kó tó kó kejì fún kó lè bá a tó fi erin lẹ́kọ́ alọ́ ọmọ kankan ọmọ dò torí de ẹnì kankan ọmọ ń tọpa mọ́ ọlọ́ọ̀nìkan lọ́mọ ń tọpa mọ́ wọn ọmọ kankan wọn kàn máa ta àwọn èèyàn jẹ ẹbí rẹ̀ sì kọ́ ibi wọn náà ló gbé rẹ̀ lọ́ba ọlọ́run fún ẹ ọ̀hà lọ gbéra rẹ bó pònú kan ọmọ parọ́ fún ọlọ́run máa sọ pé dàníyàn sí láì bẹ́ẹ̀ ti so eléyìí túmọ̀ sí pé ọlọ́ọ̀ni ká lọ́mọ ntọ́pọ̀ àwọn ti kọ́ kádàrà kálukú ẹ̀yin ní tí kálukú bára rìn dáadáa máa pẹ́ débẹ̀ láyé bàbá tó bí yín wọ́n máa pẹ́ débẹ̀ màmá wọ́n máa pẹ́ débẹ̀ wàláhì màmá fọmọ tọlọmọba ní kọrọ rẹ ọjà sí rere ha Allahu akbar ẹ̀rí tí bàbá yín màmá yín gan onímọ̀gbà tó tún máa sọ fáwọn ẹ̀dá kan bá ń dúpẹ́ fọlọ̀ orí ńlá tọ́lọ̀ ń ṣe fún alára ọmọ yìí talẹ̀ntọ́ máa ń tọ́jẹ̀ kó sí àwọn tara wa dànù alàgbà kádàrá gbọ́ ah, náà bá gba kádàrá ọgbà kódóró so kéèyàn gbà fọlọ́ kéèyàn gbà fọlọ́ kádàrá ọ̀wá pé kọ́ ọmọ gbìyànjú o nínú gbàgbọ́ òdodo nù wàá jókòó kalẹ̀ tẹ́tẹ́rẹ́ pé ah èmi ò ṣiṣẹ́ mọ́ ọlọ́run ti kún dábàá jẹ́ à ọkọ̀ pé jìyà èèyàn bí ìgbà tí bàbá ń ṣèyàn ni sani ẹ lọ sí tuntun ọlọ́run lọ bọ́lá máa kú fẹ́ fún mi aláàfíà yóò fún mi kò sí wàhálà ọkọ̀ pé àárẹ̀ di ọ̀pọ̀ èèyàn gbìyànjú ìyànjú ah, ni pé bọ́rọ̀ yóò ti padà já sí i eléyìí tó wà. lára pa àgbàkádàrà àtọjọ́ kan ìgbọ a rí ń bẹ pé gbogbo nítorí wọn bá fún wa rò táàrí tọpamọ sí wa gbàgbọ́ alladhina yu'minuna bil ghaibi wa yuqimuna as-salah wa mimma razaqnahum yunfiqun nínú tí àwa mùsùlùmí tàbí yàtọ̀ sáwọn kèfèrí òun náà ní kí gbogbo nítorí fún wa táwọn ò rí àgbàgbọ́ àti bùkátà ká máa wádìí pé ah, wọ́n là lùjẹ́ náà wá wọ́n ní náà wá ẹ̀dá lọ wò ná káfí lè bá a mà ká máa bá ti múra sí múra sí báwo. ìwọ dá lùjẹ́ náà kó tó kú kò lè tẹ́sí ọwọ́ náà kó tó kú ńgbọ́ bá kú ná ó lè ti máa wọ láti inú sàárì o àwọn èèyàn ti wọ́ná láti inú sàárì o tó bẹ́ẹ̀ gbọ́dọ̀ lọ́sọ̀ pa Fir'auna àtàwọn ọmọlẹ́yìn rẹ̀ ó ní an-nāru ala fir'auna ashadda al'adab wọn ti ń gbára wọn ra ná àti ní gbogbo ìrọ̀lẹ́ báyìí ọlọ́run dákun má ti wá lọ́ máa tó bá dijọ́ gbé ndàlù àwọn àni ẹgbẹ́ àtàwọn sínú ìyà tó le koko ti ń wà nù ná báyìí. báwo àwọn kú kú ná ọwọ́ fún wa rò pé kò sí ná à ṣé bàbá kan padà wá rí wọ́n á sọ fún wa pé ọ̀run yẹn ó mọ̀ọ́rù o so ẹ ẹ ẹ take precaution o sẹ̀mọ̀kẹ́ tó bá ti lọ ti lọ ní ọ̀ma dá gbé information rẹ̀ lọ tọ́ tẹ́lẹ̀ báyìí wa akọ́lọ́mọkùnmọ̀ wá ẹni tó ní ìgbàgbọ́ òdodo eléyìí tó lálàáfíà eléyìí tó lálàáfíà kò ní pidán kò ní lọlé àwọn òkú dán kò ní ṣe yà ń wò kò ní yà alágbègbà kò ní yà babaláwo ohunkóhun ó lè máa lò tọba lọ ní ìgbàgbọ́ òdodo tó lálàáfíà àgbẹ̀ ah tẹ̀síbà lásán làwọn á lò àtiwọ́ àtẹ́tọ́ba wá sọ́dọ̀ rẹ̀ ọ̀daràn ni ìgbàgbọ́ yín ọ̀dà omi ló nǹkan kan náà èrùpẹ̀ ló ń tẹ̀ nǹkan kan náà ìràwọ̀ ló ń wò nǹkan kan náà ẹlẹ́ni ìbílẹ̀ alákòókò wàhálà oníkókò ọ̀ràn gbogbo ọ̀pẹ́ta àwọn tí ń gba ìgbàgbọ́ òdodo yẹn jẹ ni lẹ́yìn tí wọ́n ti ta wọ́n ń wá tẹni tí wọ́n bàjẹ́ ẹnikẹ́ni tó bá ní ìgbàgbọ́ òdodo kò ní í ya ọ̀dọ̀ wọn ẹnikẹ́ni tó bá ní ìgbàgbọ́ òdodo kò ní gbà kankan lọ́wọ́ àwọn ẹni tó gbọ́ lọ́wọ́ ọba gbọ́ lódodo kò ní ní àsokọ́ kò ní ní àsorọ̀ kò ní ní àdìmọ́dì kò ní ní àpéjẹ kò ní ní àlọ́mì kò sì ní ní àpèsùn àpèjì àjípè. ṣé ìgbàgbọ́ òdodo sì wá wà báwọn sọ̀rọ̀ pé ńgbà tá a fẹ́ wọlé yín abájá ẹ̀dì ọmọ ọdún ẹ̀dì mẹ́nu ọ̀nà ọlọ́run lọ yọ orí àwọn tí ó wọlé ó ti dédé pórí bọ́ ẹ̀yin tẹ́ dé ìgbálẹ̀ náà kọ́. ìgbàgbọ́ òdodo náà dà abẹ́rẹ́ nǹkan mẹ́wọ́ ẹ̀yin tẹ́ ní ìgbàgbọ́ òdodo wọn náà fẹ́ kọ́lé lórí mẹ́rẹ̀ ẹ̀yin lẹ́yìn sẹ́ẹ̀tì kọ́ ẹ ti dé tíra àárín malẹ̀ bàbá wa ti ní ká òdodo náà dà kó sí rọ́lá sàn òun ló ní òdodo ọ̀ kíní kan kì í mọ́jọ́kọ́jọ́ má yọ ètùtù kì í di òrùn kó òrùn ọmọ là mùsùlùmí à a'udhu billah ẹ̀yọ ìmáàlù ìmáàlì rẹ̀ dáná rí olóní ìgbàgbọ́ òdodo wọn náà ń tẹ ojú fá abẹ́rẹ́ rí gbàgbọ́ a'udhu billah ọ̀pọ̀ ẹ̀mọ́ yé mùsùlùmí làwa mùsùlùmí làwa àbá làwa. ìgbàgbọ́ òsì fún wa bá ti dàbí irọ́ sáwo tíra anákẹ́lì rẹ̀ ìwọ́sá ti jókòó lọ́ọ̀kan fún tíra anákẹ́lì wa ká yẹ̀wò ṣé àti ẹ̀kú ká dà tíra anákẹ́lì ẹ̀dá àwọn ẹ má ta ìta àwọn ń gbọ́ báyà ní ìta ẹgbẹ́ wọn fún yín ṣé ẹ̀kú ká dà tíra anákẹ́lì <laughs> pípé gbogbo kálukú ti kó lákùlù rẹ̀ lákùlù wọ́n máa nàkọ́lá wọ́n máa ṣe kíndìmá ẹ̀rí tí wọ́n máa pa búbúbú tí wọ́n máa pa búbúbú wọ́n máa pa àwọn ṣe kíndìmá bàbá kan yóò fi ó pa wọn lẹ́kẹ̀lẹ́ lọ́hàn ṣúra tó wà lẹ́gbẹ̀ẹ́ tàbí àti àdá ti ń jẹ́ ọkọ̀ àbá hàn gbà mẹ́ẹ̀ẹ́dógún tàbá wéwé kíní síta wá kíní síta àbí òye tó wọ́n bá fẹ́ adékùnlá gbogbo àwọn anákùlù ńkìlá fẹ́ fi ṣe ntànàbì fún wa pọ̀ gan subhanallah kí ló lè máa sèyàn láyé kí lèyàn lè fẹ́ dáwọ́lé kí ló lè máa dẹ́rù bàyàn láyé kí lèyàn lè máa bẹ̀rù kábí ò ti kọ̀ wá ní ìtàlẹ̀ sẹ́mi pé téèyàn bá ti kọ wúrà tó lòun ọ̀fẹ́ pẹ̀lú ògbọ́lọ́ǹpá ń dání òní mọ̀ á mú ntánàbí sallallahu alaihi wasallam kọ́ wa mo fi hàn para mọ̀ wá ń wá oògùn lọ́dọ̀ àwọn ṣàgbó lọ́dọ̀ àwọn ọlọ́ya lọ́dọ̀ àwọn olóògùn lọ́dọ̀ àwọn ọba aláwo ọlọ́lọ́ ṣe islam ọ̀dájú kò sí nínú islam yìí kò sí nínú islam kí wọ́n á lẹ̀ ń fẹ́ gan-an látàrí oògùn òfò tó mú ẹ pàdánù ìmánì wọ́n ní sọ̀nì àwọn òṣìṣẹ́ kú káwọn tó kú àbí kí a sì fẹ́ lówó afẹ́ lọ́lá afẹ́ níyì ẹjẹ́ ọ̀dà yín lójú gbogbo nǹkan ẹ lè ní tayọ̀ ń tọ́lọ̀ nǹkan pẹ́ mi kọ́dà kẹ́yìn gan ó dóògùn kẹ́ ẹ má jẹ́ni ṣe ń sóògùn ẹ lè ní ju tọ́lọ̀ nǹkan pẹ́ mi lọ. òbí kò sì sí tó pé ká má kùn jọ tọ́jọ́ kú bá pé òbí kò sí tó lè pé ká ga tayọ̀ fi tọ́lọ̀ nǹkan pa àgàdì yálà lọ́n bá ti kò jẹ sí. àwọn ẹni tó sóògùn lánàá àwọn dà lónìí àwọn yẹ kó lè fòun yẹn takú láyà inú rẹ̀ wá ń dùn yìí pé ah! àwọn oògùn tí mo jogún lọ́dọ̀ bàbá mo sọ̀rọ̀ kọlu bàbá rẹ̀ tó jogún rẹ̀ lọ́dọ̀ rẹ̀ òun náà yẹ kó sọ̀rọ̀ kọlu ọ yẹ kíkú gan kó tì í dànù jọ tó dé pé ọmọ ẹni tó fẹ́ kọlu ni ògbà bóògùn nìyẹn ògùn abẹ́nú gbọ̀ngbọ̀n ikú ra mọ́ pa ikú ọ̀mẹ́nìkan tì í so ìwọ́n tó wá jogún rẹ̀ ká ní ìhàlẹ̀ tó wà bẹ̀rẹ̀ ọ̀hún lọ gbàgbọ́ ìgbàgbọ́ òdodo pẹ̀lú ògùn wàlẹ́ ọ̀gbọ́lọ́ǹgbọ́ ògbọ́lọ́ǹgbọ́ ìgbàgbọ́ òdodo dà nínú pé anábì agbá ibi ni wọ́n gbà anábì ní adéko mẹ́rin wọ́n ti dè pé mèmí sẹlẹ́wọ̀n ìgbàgbọ́ òdodo náà kò sí ìgbàgbọ́ òdodo ẹni ń anábì ó lè sọ pé ọ àmọ́ kó gbàgbọ́ lódodo pẹ̀lú pọ́ńtàkùtà anábì sallallahu alaihi wasallam ó tó bẹ́ẹ̀ ta'sil ilaha wa tadda'i hubbahu. ọ̀n sẹ́lọ̀ ó sì ń fanu dànù sọ̀kọ́ fẹ́ràn rẹ̀ àbà ọ̀tọ̀ ọlọ́ǹgá tún ti rí torí di ẹlẹ́yìn ẹnikẹ́ni tó bá fi lè gbàgbọ́ ní ìgbàgbọ́ tó jẹ́ ti òdodo kò sí tàbí ṣùgbọ́n ẹ̀rí wọ́n jìnnà sí gbogbo ntọ́nà wọn bá ní ká má sí ẹ̀ ní bá wọn bẹ̀ ẹ̀ ní rí wọn bẹ̀ àmọ́ wọn apèdè kpọ́kù làwọn fẹ́ ṣe bàbá fọmálẹ̀ òkú ayọ̀lùkù bàbá àwọn màálù wa dáràn láǹtí ń pa màálù lé màálù wọn àgbẹ̀ wọn máa ṣe orú ẹ̀ fún wọn náà èpè. E so kò sígbàgbọ́ òdodo ni sígbàgbọ́ òdodo báwo èèyàn ní dàn o akramakumullah tá a bá wà wò dáadáa kí ló wá fà á táwọn èèyàn fi jìnnà sí ìgbàgbọ́ òdodo àwọn ẹni tó pọ̀ láwùjọ wa kí ló fà á alákọ̀ọ́kọ́ òun náà ni at-tasawwuf ṣíṣe tọ̀rí kọ̀ sábàbí àkọ́kọ́ nù ẹ̀rí ṣíṣe tọ̀rí kọ̀ bóyá kọ́dìríyà bóyá tìjàníyà bóyá rìfàáríyà ṣàdìlíyà èyí yòówù ó lè jẹ ọkọ̀ dínà àwọn èèyàn púpọ̀ di ìgbàgbọ́ òdodo mu nítorí pé tá a bá wo bí Islam bó ti ṣe wa. ní nàìjíríà lápapọ̀ ẹ rí i pé àwọn oníṣòfì àwọn ń tọ̀rí kọ̀ wọ́n ní ipa tí wọ́n kó ń bẹ̀ àwọn òṣòwò tí wọ́n wá látàwọn alẹ́ lárúbáwá bíi Libya àti bí àwọn North Africa míì tẹ́lifí káràkátà ló gbé wọn wá ọ̀pọ̀lọpọ̀ nínú wọn onítọ̀rí kọ̀ ni wọn ẹ sì máa ń pé wọ́n máa gbé tọ̀rí kọ̀ wọn rìn ká ni àsìkò ìgbà tí wọ́n bá pe àwọn èèyàn tí wọ́n wá tajà pẹ̀lú sí ìsìláàmù táwọn ń ṣe wọ́n dájú pé ìsìláàmù onítọ̀rí kan onáà ni wọ́n fún wa nítorí téèyàn ọ̀bá ní kò lè bùnyàn ìgbà tí àwọn èèyàn wá bẹ̀rẹ̀ sí ní gba islam tọ̀rí kọ̀ yìí nítawọ̀n náà kọ́ tí wọ́n mà tí wọ́n gbà lọ́dọ̀ àwọn ẹni tó pè wọ́n islam làwọn náà ń pè àwọn èèyàn míì sí díẹ̀ eléyìí wá fà á tó fi wá di wípé à ń à ń gbọ́wọ́ à ń gbọ́wọ́ fún islam tọ̀rí kọ̀ wo lọ́fẹ́ wà láyé tí wọ́n gbọ́wọ́ gbogbo ẹ̀ náà ni wọ́n ti gbọ́wọ́ torí pé ìgbàgbọ́ ni í pín ọ̀nà ẹ̀bùrú láti tètè rálẹ̀ dáná wọ̀ òní sọ̀rí kọ̀ nítorí tó bá ti ní ṣéwù kan tó gbọ́wọ́ lọ́dọ̀ rẹ̀ ṣéwù yẹn ó ti gbàgbọ́ pé onìkan náà lọ gbọ́dọ̀ mú ṣéwù nínú ìgbésí ayé rẹ̀ ọ̀ gbọ́dọ̀ tún fẹ́ lòmíì ṣe ṣéwù mà àti pé ṣéwù yìí òun náà ni ọ̀ máa bí ó ti ṣe mú ọ̀wà wọn náà gbọ́dọ̀ mẹlòmíì níṣẹ́ òmà tódodo bá ń bẹ ń bomi ọ gbọ́dọ̀ tẹ́tí gbọnù tó hàn pé yóò da kọ ọ má sórí ibú èyí fẹlòmíì tún so wọn wá hun rí má tọrí kọ yẹn nínú tọrí kọ gẹ́gẹ́ bíi Tìjàníyà ẹni pé ntọ́jà lọ́dọ̀ tiwọn òun náà ni wàdífà kó o mójútó wàdífà olójoojúmọ́ yẹn lẹ́lifásí kọjá pé ọmọ tuntun àwọn ilé tó ń bá ti ń ṣe òkú palẹ̀ máa ti wà lìjánà ní lọ́dọ̀ tiwọn. so gbogbo bẹ́ẹ̀ máa ti ń pariwo pé tọ̀ híì kéde kankan bẹ́ẹ̀ fà àwọn eléyìí lé wọn làwọn alákatá pts èyí táwọn ń ṣe ìkan lọ́nà táwa ni nínú àwọn ẹni tó jẹ́ olùwà nípa ẹ̀sìn Islam láwùjọ tiwa kò bá jẹ́ ti Yorùbá kò bá jẹ́ ti Haúsá ní Nàìjíríà ń bí tí ọ̀bẹ bẹ́ẹ̀ sí lórí tọ̀rí kọ̀ọ̀kan. wọ́n sọ pé fáàkìlì ṣẹ́yìn lẹ́yìn ọ̀sìn. ní kò lè fún yàn. ẹni tó yẹ kó pè ọ́ lọ sí ti ìgbàgbọ́ ilé ìtọ́ yanrantí tọ́lá kò sí wá pè ọ nígbà tó ti jẹ́ ṣéwù tiẹ̀ òun náà ni kéwù lọ lọ kọ́ lọ́dọ̀ rẹ̀ yóò máa wá bó ṣe gbọ́wọ́ ni. ẹnìkan ò sì ní máa ṣe tọ̀rí kọ̀ kọ́fẹ́fẹ́ nìkan ṣe súnà. irú wọn ní mẹ́hìnmá yẹ́kùnrin mùrọ̀bí yẹ́kùnrin mùrọ̀bà bí olùkọ́ bá ṣe rí lọ́mọ tí ń kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀ náà rí. eléyìí ló fà á ló fi jẹ́ pé à ń ṣe tọ̀rí kọ̀ àti tọ̀rí kọ̀ ó kó bá sí ìgbàgbọ́ òdodo tó lálàáfíà kọ́ wà láwùjọ wa bóyá àwùjọ Yorùbá ni àbí àwùjọ tàwọn aláwùsá ní Nàìjíríà tí wọ́n ń bì. yé wa àjẹ́ eléyìí tí ọ̀kan nínú sábàbí eléyìí tó ṣe sábàbí kí ọ̀pọ̀lọpọ̀ ọmọ sí lórí tòhídì tó dáa. ẹ sì máa ń nínú tọ́ kíkọ̀ nínú nǹkan wọ́n ní man sa'ala shaykhahu kayfa wa lima ma aflaha abadan ẹnikẹ́ni tó bá bi ṣéwù rẹ̀ léèrè báwo ni nǹkan báyìí ti jẹ́ báyìí kí ló fà á sí nǹkan báyìí ti jẹ́ báyìí wọ́n ní kò ní sórí láéláé so ẹni tí wọ́n wá ń gbèrú ìgbàgbọ́ yẹn tí máa gbé ká ká sí mọ̀ láéláé pé ní tí wọ́n ti ọ̀dà torí ìbéèrè lèyìn fi sínà wọ́n sì ti gbé sí wọn lára pé ọ̀ gbọ́dọ̀ béèrè ṣe eléyìí jẹ́ sábàbí kan nínú sábàbí tó lé àwọn èèyàn jìnnà sí àkídà tó dáa sábàbí mi òun náà ni àlàkídà tó aṣàríyà ìgbàgbọ́ àwọn aṣàrí àwọn aṣàríyà ìtàn láwọn ń tẹ̀lé Abul al-Ash'ari àwọn ní àlàyé tẹ̀wọ̀hídì tí wọ́n tí wọ́n gbọ́ yé ńlọ fọ́nkájù ní gbogbo nàìjíríà wa yìí kódà ní gbogbo áfíríkà lọ́pọ̀lọpọ̀ lulẹ̀ ayé àwọn náà ni àwọn ẹni tí ẹ tí mo ń so àpèjúwe fún pété bá lọ wọ àwọn tíra tẹfíìr ẹ bá fẹsẹ̀ ṣe tàwíì lórí àṣàríyà yìí àwọn náà fẹ́ pọ̀ jù so àṣàríyà yìí. ha rí i pé àwọn ẹni tí wọ́n gbé islam wá tí wọ́n jẹ́ ń tọ̀rí kọ̀ yọ̀dọ̀ yìí pé bóun ti ṣe jẹ́ máàlìkì ní mazhab lòun jẹ́ tìjáni ní tọ̀rí kọ̀ àbẹ́rẹ́ rí bẹ́ẹ̀ òun sì jẹ́ àṣàárí ní àkìdá gbogbo ní ọ̀dà tá a pé oúnjẹ máàlìkì ní madhab eléyìí ọjà ọwọ́ àlò ti já ní nítorí kọ̀ kí a ti fẹ́ sí. ó lóun tí wọ́n á jẹ́ ẹ̀yìn wọ́n ti pè oúnjẹ àṣàrí ní àkídà kí a fẹ́ sí sí. Ah, máàlìkù yìí fúnra ara rẹ̀ tí ni máàlìkù fúnra rẹ̀ tí òun ní àkídà ni kí ló dá pé fíkì rẹ̀ nìkan lẹ ẹ ẹ gba tọ̀rí kọ rẹ̀ jẹ́ ẹ má tọ̀rí kọ ẹ̀ má má lè tọ̀rí kọ ànábì sallallahu alaihi wasallam kí ni tọ̀rí kọ ànábì jàmá sunna ẹ ẹ má bá ń sẹ́ ń pè má má lè ìmáàmù ńlá nínú ìmáàmù sunna ọ̀rọ̀ ìmáàmù Malik ó kúnnu gbogbo tíra tauhid láyé yìí láwọn ọ̀rọ̀ tó ti pé tàdá àlásàn yẹ fún ọ fi kọ́ àwọn ọ̀rọ̀ owó iyebíye ìmáàmù ahli sunna sáájú kó tó bí gbogbo àwọn ìmáàmù ahmed tọ̀ríkọ̀ málíkọ̀ wá wù yìí àkídà málíkù ńkọ́ al-kitabu wa sunna gbogbo eléyìí òwúyẹ wá ní mọ́sáàbù rẹ̀ lásán ló mú fíkì tí bàbá kan sọ pé wájibù lélẹ́yìí sẹ́ni sọ pé sunna sáàsì ní ẹ̀gbọ́dọ̀ já ọ ẹ̀gbọ́dọ̀ já torí fíkì ò o àmọ́ ti tauhid à á dàbàjẹ́ ìwọ ń sọ pé ọlọ́run bẹ gbogbo bíkíbi pẹ̀lú pàápàá rẹ̀ àwọn á sọ pé ń bẹ lókè gbogbo sánmà rẹ̀ wọn á adákẹ́ ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀tajà kí ni ọ̀tajà èèyàn sọ̀rọ̀ kẹfìrí lẹ́nu ló kọ pé lè má mú lo ẹni ká ló pa lẹ́nu mọ́. kódà bíi kẹ́ ẹ sọ pé a nísìnyí káwọ́wọ́ pa etí nínú àlùhàlà sọ́ràn yẹn ni àbí ìsọ̀ràn yẹn sẹ́wọ̀n ká padà sọ pé kálukú ọ̀sá ti kàn ẹ̀sá ti pati tẹ̀ bá sá lọ́la ẹ̀ má pati o àti ètò pọ́nrán yẹn àti ètò pé èké sọ̀rọ̀ yẹn kò sí wàhálà ń bẹ̀ kó tilẹ̀ jẹ́ pálá ti jù ni wọ́n tó pè lọ́ràn yẹn. kò dàbí kẹ́nìkan sọ ọlọ́run bẹ́ǹbì kíbi pẹ̀lú pàápàá rẹ̀ akramakumullah torí ẹ̀ sáwá ni àwọn àṣàríyà ẹ̀ pé ní ibi tó bá ti ń kọ́ kíó tí wọ́n ń gbàwé ẹ̀rí tọwọ́ ìjọba jáde gẹ́gẹ́ bí àwọn àríwá tíra tí wọ́n ń kó àwọn ọmọ tí wọ́n fi jáde sànàwé àkídà sàríyà tó lọ́mọkọ́ kí lè fẹ́ kó ná ọkọ yẹn tó bá jáde nítorí ná ọkọ yẹn ní ilẹ̀ Yorùbá tí wọ́n ti máa gbàwé ẹ̀rí ti ìjọba tí gbolé kí ó fọ́ máa ń wẹ̀ ẹ̀rí àmọ́ bóyá lẹ́yìn ọ̀rẹ́ wọ́n kó àwọn ọmọ ní tíra àtọ̀wé ìtọ́lá làáfíà sòṣùgbọ́n àwọn náà àkídà àṣàríyà ni torí bá àwọn fáwọn náà kẹ́kí làwọn náà kọ́ ìbá àkídà àṣàríyà náà ni iná làwọn náà kọ́ mọ́. síbẹ̀ yìí máa pe lọ́dọ̀ àwọn àṣàríyà àwọn sọ pé ogún ròyìn wà tá a fìrìn lẹ̀ fọ́lọ̀ ogún wà tá a lè jìnnà sọ́lọ̀ ẹ̀yọ́ ká sì wà tọ́jọ́ pọ́tọ́ ká fi ròyìn ọlọ́run ó di mélòó ó di mọ́kànlélógójì lọ́bátán a sì sọ pé orúkọ ọlọ́run kò ló ń kà ajẹ́ pé àwọn àròyìn rẹ̀ náà kọ́ kò ló ń a tún wá sọ pé àwọn àròyìn rẹ̀ kan wà tó yẹ pé kọ̀tà orúkọ jáde ó túmọ̀ sí pé àwọn àròyìn ọlọ́run gan pọ̀ ju ọkọ̀ tá a ní òun ló ń kà lọ. so àmọ́ àṣàríyà forty one nine forty one ni gbogbo òyìn ọlọ́run táwọn sọ ń parí wọ́n sọ fún ọ pé alùwòjú odò wọ̀lùkídàmù wọ̀lùbọ̀kọ́ọ̀hù مخالفة الله تعالى للحوادث قيامه بنفسه الوحدانية آه، القدرة الإرادة العلم والحياة والسمع والبصر كونه قادرا مريدا عالما حيا سميعا بصيرا ومتكلما وهو مواتو تجاري 20 wọ́n sì tún sọ pé ẹyọ kan wà òun náà ni pé gbogbo dọ́ba ṣeéṣe tọ́ba wọ lọ́rùn àṣe tọ́ba wọ àmàṣe tọ́ba wọ àṣe tọ́ba wọ àmàṣe ó di forty one níta wọn sọ ń parí òdì wa lọ ahlu sunnati wal jamaa subhanallah báàbò asma'i wa sifat nínú àwọn àbọ̀ àbùtọ́ fẹ́ jù nínú ilmu tawhid ṣùgbọ́n gbogbo àwọn pàdé àwọn tiẹ̀ sọ ikú tá a bá tiẹ̀ sọ nípa àwọn àròyìn míì bí ọwọ́ ọlọ́run bí ojú ọlọ́run bí ẹsẹ̀ ọlọ́run tó wà nínú àdìsá nàbì sallallahu alaihi wasallam á lè túmọ̀ pẹ̀lú àwọn ìtumọ̀. á yí ìtumọ̀ rẹ̀ padà àbí ká fi rọ̀ ká fi ọlọ́run lọ́mọ ìtumọ̀ rẹ̀ bẹ́ẹ̀ làwọn àṣàríyà rí wọn ni wa indana asma'uhu واختير أن اسماه توقيفية كذا صفات فاحفظ السمعية وكل نقص أو هب تشبيها أوله أو فوض ورم تنبيها wọ́n ní gbogbo àyà kan gbogbo àdéhùn kan tọ́lọ̀ ń bá fi ròyìn ara rẹ̀ àbánábì ló fi ròyìn ọlọ́run tó bá ti fẹ́ mú tuma pé àfọlọ́njọyàn wa yí tuma rẹ̀ padà àbíkọ́ sọpọ́lọ́ nìkan lọ́mọ tuma rẹ̀ pẹ̀lú àníyàn pọ̀ ń fọlọ́ ma bẹ́ẹ̀ làwọn bẹ́ẹ̀ làwọn àṣàríyà máa ṣe torí di eléyìí àṣàríyà yẹn wọ́n kó bá kí ìgbàgbọ́ òdodo tó lálàáfíà kọ́ tàn ká ogun talakọ̀kọ́ tọ̀rí kọ́ ogun rẹ̀ ní kọ́ mọ̀ pé tó bá yẹ pé tọ̀rí kọ́ lọ́lọ́run ti rán nàbì Muhammad sallallahu alaihi wasallam ntọ́ dájú ni pé wọ́n nìkan àtàwọn atọ́ ọjọ́ ríra yín nìkan kọ́ lẹ́ẹ̀mà sí gbogbo wa làbájọ wà ń bẹ̀ ọ wà ní jẹ́pọ̀ máa sì wà lọ torí sọ láti tí gbogbo àjọ gbà pọ́lọ̀ náà nàbì sallallahu alaihi wasallam àjọ ń fi àbá sí zakat ẹ̀ńtọ́ lówó nu ayọ̀ àbí ọ̀yọ́ sọ̀yàmù Ramadan gbogbo alárètí rẹ̀ àbá àrètí rẹ̀ hajj gbogbo ẹ̀ńtọ́ lọ́wọ́ bá bò láti rí nílò àbí ọ̀lọ́ sọ ẹ̀ ó túmọ̀ sí pé torí kọ̀tẹ́ ń ṣeun yín dànù ni ibi tó sì ti mọ̀ pé ń tijaniya yín dànù iná lórí ọ̀gbà ti Kọ̀dìríyà Kọ̀dìríyà náà ọ̀gbà ti Tìjàníyà àwọn méjèèjì ọ̀gbà ti Ṣàdìlíyà Ṣàdìlíyà náà ọ̀gbà ti bẹ́ẹ̀ náà ni rìfàáyà òun náà ọ̀gbà ti gbogbo bàdàwíyà wọn nítorí pé àwọn ọmọ òkú sẹ fẹ́ sọ pé Ahmadu Rifai ó ju Tijani lọ ni Kadiri ó sọ pé ẹrù fáwọn méjèèjì tó Abdul Kadiri Jilani mo rò pé yé wa oníkálukú pẹ̀lú ìmáàmù tiẹ̀ gbogbo ẹ̀ lórí rọ́ torí tó bá yẹ pé ọlọ́run bá fi rán ànábì bó ló ṣe wáá di oríṣiríṣi bó ló ṣe jọ tọ̀ọ̀tọ̀ tẹ́ pé ojúkójú ni Tìjàníyà fi wọ Kàdíríyà ojú burúkú ni kọ̀dìrí àfihàn wò Tìjàníyà tẹ́ ẹ bá rí tí wọ́n papọ̀ tí wọ́n sì kan wọ́n ń bá ẹni tí ń ṣe súnà jà tí wọ́n bá sì ti rí i pé àwọn borí àbí wọ́n borí àwọn oníkálukú tún lọ lọ́tọ̀ọ̀tọ̀ tó yẹ kó sì lọ́ọ́ mà pé kò sí tọ̀rí ikọ̀ ẹnìkan tó lè jẹ́ kó borí tànàbí Muhammad sallallahu alayhi wa alihi wa sallam. ó kì í kí wọ́n lò ṣe tọ̀rí kọ̀tù ọgbọ́n tọ́lọ̀ sọ ni qul hadhihi sabili ad'u ila Allahi ala basira ana wa man ittaba'ani wa subhanallahi wa ma ana minal mushrikin sọ fún wa pé lè lójú ọ̀nà ni àbíkí láti sọ̀rọ̀ ikọ̀ ẹ bójú ọ̀nà náà lójú ọ̀nà tà nábì ni wá rìn. sílọ́ọ̀mà wípé gbogbo tọ̀ríkọ̀ tọ̀ríkọ̀ tẹ̀ ń ṣe irọ́ burúkú òfútù fẹ́ tẹ rọ́ ẹ̀tẹ̀jẹ́ ẹ̀tẹ̀jẹ́ àti kárí mi. wọ́n gbúdọ̀ tó bá a lọ́wọ́ báyìí wọ́n máa fa wọ́n máa fa ẹ kárọ̀ bàbá alága kéèké ni ikọ́ òní sí ọdún òògùn sí irọ́ burúkú ẹ̀tẹ̀jẹ́ wọ́n lè fi ìṣẹ́jú kan àbọ̀ kó o ti rákà mẹ́jọ sọ̀rọ̀ àmọ́ wọ́n jókòó wákàtí lẹ́yìn wákàtí lórí báwọn ṣe wàdífà eléyìí tó sì túmọ̀ sí pé èyí tí wọ́n wí nǹkan wọn àmọ́ túmọ̀ rẹ̀. قلب لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله nígbà tá à ń lu orí laago báyìí à ń lu laago báyìí à ń lu laago báyìí a kò bàbá ẹ dákìrì tó máa la ilaha illallah ìwọ ọmọ tó máa la ilaha illallah ẹ má náà ẹsọ láìlá kọsọba kan ìlànà àfọlùwà sọ̀rọ̀ àgbàdo ọ̀gbà rárá ọ̀gbà rárá ọ̀gbà bá ti kó sófò ibi tí a ti lè máa ó náà nìkan pàtọ́rí kọ́ọ̀tì tó bá ti pàtọ́rí kọ́ọ̀tì òye yọ̀là sí ọ lórí wà á ríran wà á mánà wà á kó ònú sọ̀rọ̀ pé àwọn ṣéwù ṣéwù yẹn wọ́n kàn mórí rẹ̀ má bẹ́ ni o ẹni a bá sì mórí rẹ̀ má bẹ́ láka ìwọ̀n ìgbé bẹ́ẹ̀ ti sí ọ̀nù bẹ́ẹ̀ ti sí ọ̀nù torí àwọn ti sọ pé ọ̀gbọ́dọ̀ béèrè tẹ́lẹ̀ náà wọ́n lọ gbọ́dọ̀ béèrè ẹ dákun oyè ewo ní bẹ́ẹ̀nu pé ṣé òwú bẹ́ẹ̀ ha kẹ̀lẹ́bẹ̀ mọ́lọ́fàyà pàdé kẹ̀lẹ́bẹ̀ rẹ̀ àwọn á nítorí pé ẹ̀ ń wá àlùbáríkà sẹ́wọ̀n pé bàbá ń ga àlùbáríkà a'udhu billah. akramakum Allah òpin kejì sàríyà òun náà ní kakọ́tọ̀ tawhid lọ́dọ̀ àwọn ahli sunnati wal jama'a kakọ́tọ̀ tawhid lọ́dọ̀ ahli sunnati wal jama'a àwọn tíra kọlọ jára wọn kọlọ jáǹtì rẹrẹ gẹ́gẹ́ bí al-usul ath-thalatha kitab at-tawhid. العقيدة الواسطية العقيدة الأسهالية العقيدة الطحاوية العقيدة السافارينية wọ́n ti la wọ́n lọ jáǹtì rẹ̀rẹ̀ bẹ́ẹ̀ àwọn lọ́ọ́ yẹra kọ́ nínú tawhid láti ma kí ni wọ́n lọ́n lórí wa láti ma kọ́ bá ti pè é nínú àwọn tíra àwọn àṣàríyà tẹ́lẹ̀ ti ṣe sáǹpù tẹ́fì máa kí sáà sọ wọn náà ní Ummul Barahim Ummul Barahim wọ́n pè ní Ummul Barahim li'timadi al-mu'allifi 'ala al-adillati al-'aqliyya torí pé ẹni tó kọ síra yẹn ọmọ lórí àwọn ẹ̀rí ọpọlọ lásán ni afẹ́ sọ nípa ọlọ́ ẹ̀rí rẹ̀ ọpọlọ lásán ni ó ti wá wá. wọn wá sọ pé nìyá gbogbo ẹ̀ rí ọpọlọ ya gbogbo ẹ̀ rí ọmọ ọ̀dọ̀ gbogbo ẹ̀ rí títún rí nítorí pé ọba ti tẹ̀lé kìtàbù ọ̀sùnà òfo lọ́rọ̀ rẹ̀ padà máa jáde. àwọn akatira láti bẹ̀rẹ̀ dópin tíra tẹ̀wọ̀hídì wọn pè ó kò sí nínú pé máa sin lọ́nà lónìí kan wo wà ní wo là ń sọ ń parí. kò sínú rẹ̀ pé ẹsìn lọ́n lò nìkan à ń sọ tẹ̀ òní ìdìgbẹ́ ẹsọ lọ́n lọ́kàn nínú ìjọsìn bẹ́ẹ̀ làwọn àwọn rí láti bẹ̀rẹ̀ ẹ̀ ní rí wọ́n ní nìkan rùbùbíyà irú ìtàwọn táwọn náà gbàgbọ́ tí wọn fi jẹ́ mùsùlùmí títí náà tí wọn fi jẹ́ mùsùlùmí nàmúrúdù gbàgbọ́ kò jẹ́ mùsùlùmí irú rẹ̀ wọ́n tẹ̀ bàjẹ́ wa in sa'altahum man khalaqahum la yaqulunna Allah ọlọ́jọ́ bá bí wọ́n léèrè kíta lọ dá wọn wọn ò bá fọlọ́ ń búra fọlọ́ lọ dá wọn ọlọ́ni mo fọlọ́ ń búra pé wọ́n sọ pé mi mọ̀ dá wọn ó kì í tó bá jẹ́ báwọn ṣé nǹkan tọ́lọ̀ wọn á ti torí rẹ̀ rán nàbí ni kì í ṣe torí ẹ̀ nítorí tawhidul ibada kí tọ́lọ́ ń lọ́ka nínú ìjọsìn lọ́lọ́ fi rán nàbí sallallahu alaihi wa alihi wa sallam tíra kan wà tó ń pè ní Jawharatu Tawhid wọn bẹ ní tíra tó tóbi jù lọ́dọ̀ àwọn Ash'ari bó ti wá tóbi mu a tó o bá kàwé lóríṣiríṣi àwọn tí ò jọra wọn bẹ bó ti tóbi mu kò sínú rẹ̀ pé ẹsìn lọ́n lò nìkan kò sínú rẹ̀ pé ẹsìn lọ́n lò nìkan sẹ́tọ̀ hìd náà wà ní eléyìí ò jẹ́ tọ̀ hìd tọ́ nínú àwọn nǹkan tó fà tó fi jẹ́ pé ìgbàgbọ́ òdodo lọ yanrantí kò sí láwùjọ wa ọ̀nà làìmọ̀kan. àwọn èèyàn ọmọ sí ni tẹ̀wọ̀hìí ìgbàgbọ́ tó lálàáfíà àdìsọ́kàn tó sunwọ̀n àwọn èèyàn ọmọ kò jẹ́ kí wọ́n tiẹ̀ lè ní. èèyàn wo ní sàlàyé rẹ̀ fún wa bó la ti gbọ́ rí. ìbọ̀wọ̀ ẹnu gbà táwọn èèyàn ń sàlàyé rẹ̀ náà nìyí. wọn ma sí àyìn ṣé pé bá ná ẹ̀ ṣe ò tún gbà pé ká ẹ̀ eléyìí ò tún dá gbogbo ẹ̀ náà ni ẹ dá nítorí pé ọba wọn lójijì ìsìláàmù tá a ti ń ṣe láti jọ wá dé kó wa nítorí pé àmá tuntun bí ṣe wà ti fi ránṣẹ́ nù kọ́dà Abul al-Ash'ari.

wọn ò takò pé bàbá yìí jẹ́ mọ̀ọ́tẹ́sílẹ̀ rí kó tó di aṣáàrí àmọ́ wọ́n takò pé ó kúrò ní aṣáàrí ó di alùsùnà àbẹ́ gbọ́ ok kí ló dé tẹ̀ takò pé ó ti jẹ́ mọ̀ọ́tẹ́sílẹ̀ rí tẹ̀ sàkwánù ẹ̀ ń takò ìkọ́padà di alùsùnà ó so eléyìí tó rí sí fún un iná ni wọ́n ti lẹ́nu sọ̀rọ̀ yìí pé ó fi jọ́kànjú mọ̀tẹ́sì lérí ọ̀padà sílẹ̀ tọ́ba ẹgbẹ́ gbà bẹ́ẹ̀ ajẹ́pọ̀ padà fi àṣàríyà náà lẹ̀ ó di ọ̀kan nu ahlu sunna àwọn yìí sì sọlódò gbogbo níta máa ń ṣe láyé wọ́n kọ̀wé gbàtọ́ wa mọ̀tẹ́sì lé ó níwè ìgbà di àṣàrí ọ̀nọ́dàálẹ̀ ó níwè ìgbà tó padà sí mẹ́ta àwọn ahlu sunna ti wal jamaa ó tún kọ́ tíra tíra àwọn tó wá jóná ni tọ́ba jóná tọ̀dọ̀ so eléyìí wọ́n ń pè ní al-ibana fi usuli diyana àlàyé nípa nípìnlẹ̀ ẹ̀sìn gan gbogbo tí wọ́n ń takò nínú àṣàríyà tó jẹ́ àkídá ahlus sunnati wal jamaa gbogbo ẹ̀ ló fi rinlẹ̀ ó tún sọ ń bẹ̀ gan pé ó wù mí kí n kú lórí àkídá ru ìmáàmù ahmad ibn hanbal àdúpẹ́ fọlọ́ a sì máa ń pé ẹni tí wọ́n pè ní mọ́sáàbù èèyàn ó ní tọ́ba ṣekú èyí tí bàbá yẹn ṣekú òun làkídá ahlus wal jamaa tọ́ ńgbà téèyàn bá mọ nǹkan kò súnmọ́ kó lè tẹ̀lé tágbọn bí arọ gbogbo àwọn tó bá kọ́ kí wọ́n tán sí mà táwọn náà ní àkídà tó dáa àwọn mọ́sálásí gbogbo ẹjẹ́ ni tí ó máa ṣèdánilẹ́kọ̀ọ́ níbẹ̀ ẹgbẹ́ ọ̀kan kalẹ̀ nínú tírà àkídà lọ́dọ̀ ahlẹ̀ sunnati wal jamaa kẹ́ ẹ máa ṣàlàyé rẹ̀ fáwọn èèyàn pàápàá jùlọ àwọn èèyàn táwọn ọkọ kéwòn pírọblẹmù ọ̀pọ̀ tẹmẹtì rẹ ní sàlàyé rẹ fún wa sí islam náà ní islam ni àwọn ti tán láti gbà àwọn ẹni tẹ́ bá wà alápàdé lọ́dọ̀ wọn àwọn náà làwọn ń tọpẹ ran aláàfáà táwọn láwọn ọkọ kéwòn àwọn ní òní fẹ́ sọtọ wọn wọn lẹ bọ̀rọ̀bọ̀rọ̀ torí pé táwọn bá gbọ́ àkídà alùsùnà tẹ́ ń sọ ó kè é ti yá àwọn ni pé àwọn bàbá àwọn ní ìsìn wọn òkú lórí àkídà tó dáa àwọn àfa àwọn wọn ò kú lórí àkídà tó dáa lẹ́lẹ́ àlégbà alàtàwọn eléyìí wà. sẹ́sì mọ̀ pé àwọn náà àwọn èèyàn tí ò mọ nǹkan kan làwọn náà ń dù láti mú ẹ̀yin náà tẹ wá àkídà tó dáa ẹ̀yin náà máa du àwọn èèyàn ẹ fà àwọn eléyìí lẹ̀ igi gbígbẹ làwọn igi gbígbẹ ò ṣe lọ. àwọn èèyàn tó ẹ pé táwọn bá ti bá làyé ẹ̀sìn àwọn ti tẹ́ láti tẹ̀lé àwọn ní kẹ́ ẹ̀ àwọn eléyìí ni kí ẹ máa pè torí pé ọjọ́ kan ń bọ̀ tó bá pẹ́ wàá náà bá rí àlàyé àkídà tó dáa ṣe dáadáa àwọn alágídí àwọn òǹfẹ́ ẹnu tí òfẹ́ tẹ̀lé o ẹ rí i pé tọwọ́ wọn náà padà jábọ́ ńjọ́ kan ìgbà náà bá rí i pé ẹni tó pọ̀ jù nínú àwọn èèyàn ọ̀gbọ́dà wọn má wọn ò ṣe ń dáwọn ṣe má àkìlọ́ba àlù náà ṣe ju kó nà ọmọ jíjó irú ìsára àlù torí pé tọ́ bá kọ̀ láti jẹ ọ̀gá ara rẹ rí ọ̀dàrà rẹ rí torí ẹ̀ kùdìẹ̀kùdìẹ̀ lónìí ó kù sọ́wọ́ ẹ̀yin tẹ kọ́kíó tẹ́ẹ̀sì kó àkídà tó dáa ẹ̀yin kẹ́ máa ṣàlàyé fáwọn èèyàn ẹgbẹ́ tíra kalẹ̀ má sọ lórí tó fi lanu níjẹ́ àkídà ó tún kí wọn àkídà tíra tó fi lẹ̀ lọ́ ṣàlàyé ẹ̀jẹ̀ ni tí wọ́n máa kó àwọn kéré tẹ́ẹ̀sì dórí ètò ọ̀gá mẹ́jọ tẹ́ pé tíra tó ga bàjẹ́ iná ló gbé wa tí wọn náà mọ tí wọn sọ ń bọ̀ mí tọkàn máa wúwo kúwì. tíra kékeré al-usul thalatha ẹni ká fi bẹ̀rẹ̀ ẹ máa ṣàlàyé fáwọn èèyàn àwọn èèyàn máa gbọ́ wọn máa béèrè wọn máa gbọ́ wọn máa béèrè àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní gbàgbọ́ wọn máa dì í mú ẹ̀rí pé ẹ̀sìn á máa jọ ẹni tí ń ṣẹbọ mẹ́sìn ẹni tí ń ṣe kíni wọ́n bẹ̀rẹ̀ tọ́lọ̀ ń bá ti wá ní kí wọ́n gbọ́ yé ẹni tí ó yí wọn padà ó múra so eléyìí pàtàkì púpọ̀ pípé ká mú má nǹkan tá à ń bá ń ṣe nínú àwọn nǹkan tó tún fà táwọn èèyàn fi jìnnà sí ìgbàgbọ́ tó yanrantí òun náà ni jíjàjàngbìlà fáwọn bàbá àtàwọn àfa àtọkọ wọn kí o ẹni tó yẹ pé bàbá rẹ̀ olóòtú fi ọ̀nà hàn pé àkídà ni pé a máa jó nǹkan a máa lé aláǹgbá kádùgbò so a lè kọ́ ká mú a lè hàn ká rí má rẹ̀ a lè jí pè a lè pè ká tó sùn so ẹ̀yin wá dé nìsín ẹ̀yin wá sọ pé gbogbo nǹkan ọ̀dá ìlànà ní ẹ̀sìn ní ẹ̀ ṣé ìsìn ní nǹkan tó jẹ́ pípọ̀ dá ní àgbà kò fi dọ́kadà rí ó kì í ọ fẹ́ sọ pé àwọn bàbá wa àwọn àbá wa gbogbo wọn wọ́n sì wá lọ́nà ni ah, ìwọ nìkan gbọ́ yìí tó bá padà rìsọ́ọ̀tì pé wọ́n sì yín lọ́nà wọ́n sì yín lọ́nà náà ni sìnà àpèkọ sọ́nà bẹ́ẹ̀ torí pé ẹnìkan ò sí tó lè wá sọ fún apá àwọn bàbá wa wọ́n fọ́jú. Ah, ok tí ọba tiẹ̀ wá ṣẹlẹ̀ pé jọ gbèǹde bàbá rẹ̀ wọná wọ́n á fi wọ́sá àlìjánà ṣé o lè rìjẹ́kìtì àlìjánà jẹ fún iná bàbá rẹ̀ wọn kálù wọn àti ọmọ bàbá kan ọ̀rọ̀ a máa lọ sí ẹ tààràtà ní bá ok dáàdi rẹ máa wà ń bá ok eya eya so <laughs> so eléyìí túmọ̀ sí pé ìjàjàngbìlà fáwọn bàbá wọn ìní ọjọ́ pọ̀lọpọ̀ ọmọ sẹ́yìn mọ̀ pé tó kẹfẹ́ rí ala wa inna ala atharihim muqtadun orí bákan la báwọn bàbá wa orí pa wọn láàmà lọ. àwọn èèyàn fẹ́ gbà pé bàbá àwọn àbólùkọ́ àwọn ó sì ṣe àwọn èèyàn fẹ́ gbà láéláé eléyìí máa ń kọ dínà fún ọmọ ọmọ ń kọ dínà fún ọ̀sẹ̀ Islam torí di eléyìí ogun rẹ̀ náà ní ká mọ̀ pé àwọn bàbá wa o dáadáa ni wọ́n ti sí wa ọ̀gá púpọ̀ látàrí bíbí tí wọ́n bí wa ṣùgbọ́n tí bàbá kan bá ti jẹ́ pé kọ́ mànà orí ìsìnà lọ́ba wà á èmi ní tìtorí ti bàbá kan kì í lọ wọná nítorí pọ́lọ́ ń sọ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá la ya'lamuna shay'an wa la yahtadun wọn ò mọ nǹkan kan wọn ò sì sí lórí ọ̀nà lẹ́ni tí ò máa dò tí ò sí lórí ọ̀nà lèmi àgbèjì àárí àwọn náà sì mà dáadáa àfi tá a bá fẹ́ ṣàbòsí bàbá wa ń gbà mí wọn ọmọ ọmọ kàkan kwalì tó bàbá sì sọ pé táwọn ṣekú ni ìwọ náà lọkàn pé tí bàbá olódò yìí hárí lọ sọ pé tí bàbá rẹ ṣekú ni wọ́n ṣe bàbá wò bàbá wo oníjẹ sọ mi tó lórí ibú tí bàbá mi ò bá ti kú má gbìyànjú pẹ̀lú wọn ni. kaba òdodo ni o eléyìí tá à ń ṣe yìí báyìí ó láàyè nítòsí ó so tó bá di la àbá mi níta sọ lánàá ibi tá a ti sí ibi tá a roko sí náà ti bẹ̀rẹ̀ ẹ̀yin náà lẹ fi kọ́ wa níyàn bá mú òdodo èèyàn gbọ́dọ̀ tó máa rìn lọ́kùn pẹ̀lú òkú ọlọ́tọ́ bá máa sọ bàbá rẹ̀ ó padà gbà ọlọ́run á ti kádàrà pé bàbá kú ìwọ bákan náà nínú tó tún fà á ó náà ní ìfẹ́ àwa là ń bẹ́ńbẹ́ ìfẹ́ àwa là ń bẹ́ńbẹ́ òun kì í jẹ́ kéèyàn olódodo kó dì í mú ìdíjọ́ ọ̀pọ̀lọpọ̀ fi takò àkídà tó dànù àwọn dàbí àwọn káfìrì ni ẹ̀rí pé táwọn máa ń sọ̀rọ̀ Islam tí káfìrì bá gbọ́ nǹkan máa pé káì ọ̀rọ̀ tí wọ́n sọ yóò lè jẹ́ nǹkan mi àfòdodo ó kéèké wọn ló dé sí i ẹ nígbà ìsàn pé ah, ah, kí lára yóò sọ kí lára yóò sọ ni lọ́fà tọ̀pọ̀lọpọ̀ òṣìṣẹ́ Islam ọ̀kan ní ọgbà mi wá ó ní òun gbọ́ ìdánilẹ́kọ̀ọ́ tí mo ṣe lórí rédíò òun á pé kí wọ́n mọ̀ lọ bá ilé yìí tọ́ba dé wọ́n á jọ máa eighty something years ó tún ti jẹ́ retired sójà ìgbà tí wọ́n ń bọ̀ wọ́n bá ń gbé dọ́sìn mílíkì wá tó jẹ́ nu Ramadan mo ní kí ni kí n fi ṣe ah òun kùn yín ni àwọn gbádùn yín mo ní láì ṣe sí ó ní torí òdodo tó ń gbọ́ ni mo ní ẹ bá ṣe Islam ẹ bá ṣe Islam ó ní àfa mo ti mọ̀ pé tí mo bá wà á irú rẹ̀ ó bẹnu tẹ́ bá ẹ dákun ẹ mẹ́jẹ àti fáìlì yẹn ní kí ló dé àtìsí ló yẹ kó wà. ó lóun lè ṣe islam ó lóun ti mọ̀ pé islam lọ́nà àmọ́ òun lè ṣe Allahu akbar ó nítorí pé bàbá àwọn bàbá àwọn bẹnu ẹni tó kó ṣọ́ọ̀ṣì báyìí wọ̀lú bóòlù ó sì wá wí kí lára yóò sọ. Allahu akbar. sẹ́mi pé yorùbá ọmọ sọ pé ọlọ́mọ sì wá ládọ́rùn mò ń tọ́ àtàyé mò ń tọ́ ní aráyé ìní tí ń bò lẹ́rù bẹ́ẹ̀ náà lọ́pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí tẹ ajaja já fa ń fẹ́ fún kò ló ń gbogbo ayé yorùbá yìí gbogbo kọ́nà wọ́n pariwo kọ́ rẹ̀

yọ mọ wa gbọ́ ẹ sì bóyá ẹ ń gbọ́ bí ó ti bọ́ǹbù <laughs> wọ́n sọ bó ṣe sórí rẹ fún ẹ àmọ́ torí pé òun ló lù mọ̀ tó ju gbogbo lù mọ̀ lọ kẹ́rọ̀ máa tún pé ah, ẹ tún kọ́ kí ó ní bàbá ẹ yọ máa yọ gbọ́ ọlọ́run kúkú rí kálukú yọ máa yọ gbọ́ yọ máa yọ gbọ́ so ọgbọ́ yóò di mu ọgbọ́ yóò di mu ọgbọ́ yóò di mu ó lọ́ọ́ lọ́ọ́ máa fi ṣe ṣáínṣáín kó náà mà ẹ pé kí láà náà mà á wàá máa jó ọwọ́ àdébìtì ṣé pé gbogbo nǹkan ṣe ọ̀dà eléyìí ọ̀dà eléyìí ọ̀dà <laughs> torí pé tí ọba fi lè tẹ̀ lódodo ipò ọ̀bọ̀ ọmọ lọ lójú tiẹ̀ àwọn èèyàn títí ń bá bàrà rẹ̀ wọ́n fojú kéré rẹ̀ lójú tiẹ̀ kọ́ mọ̀ pé ọlọ́run fi gbé òun ga ju ti tẹ́lẹ̀ lọ ni kí ẹ̀yin èèyàn àti gbogbo níta ń pariwo fún yín àti kò sí sọ̀nà ìgbàgbọ́ òdodo tó dáa ni. kódà ọlọ́run lọ kọ́ pé kí n má sì kú kó tó dòní ẹ dákun kí ló dín kù fún ọ kò dín nǹkan kan kù fún ọ torí pé ila al nke àti lọ́la ni kéèyàn padà sídìí òdodo téèyàn mọ̀ tẹ́lẹ̀ tọ́lá fi hàn yàn kọ́ lọ sídìí gbogbo tí ń fojú di ọ tẹ́lẹ̀ wàláhì wọn tún gbé gbogbo èèyàn tí wọ́n wò ó pé ah, gbogbo bàbá tí la fẹ́ kò sí nǹkan mi lẹ́yìn rẹ̀ wọ́n kọ́kọ́ gbọ́ àṣeyàn lè gàǹgà kó góńgò kó tún ṣàṣìṣe so wọn ò ní tara rẹ sẹlọ mà so ìfẹ́ ká má kú nípò tó ga ká má pé gbogbo ntaráwí àti rọ́ọ̀bù àti sọkúsọ tá à ń sọ kátàkó náírà náà kèé jẹ́ káwọn èèyàn fẹ́ gba òdodo wọn ò ní gba ìgbàgbọ́ tó dáa wọn ò ní gba ìgbàgbọ́ tó dáa ogun eléyìí oníkọ́ pé ẹni tọ́lọ́run bá gbéga kò lè ga mọ̀ wò pé àwọn èèyàn tí ọ̀dà kan mà wọ́n ń hélì ẹ̀ wọ́n ń ṣe é kọ́sọ́ọ̀dì kankan kọ́sọ́ọ̀dì kankan torí tí màlúù náà bá ga tí kí ẹ̀yìn rẹ̀ tó bá ṣe gọ́ngọ́gọ́ngọ́ ní kára àwọn ọlọ́wọ́ bẹ́ẹ̀ fún màlúù àbí wọ́n ṣe wọ́n máa ń ṣe so bẹ́ẹ̀ náà lèèyàn so ó lè jẹ́ pé òfútù fẹ́tẹ̀ lásán kan ni ọ sẹ́ẹ̀sì mọ̀ pé èèyàn burú àjẹ́ wọ́n kàn máa ga ọ ni wọ́n mọ̀ pátẹ́gùn rọ sí ọ sòun jọ tọ́lọ̀ ń bá tu ọ̀gbọ́n báyìí àwọn ẹlẹ́nu kan tẹ̀lé kọ́ mọ́tò olú ẹlẹ́nu ni ọlọ́run àdúgbò fún ọ tó tẹ̀ tún fún ẹgbọ́rọ̀ torí wọn ò ní sòdodo fún ọ sọ eléyìí túmọ̀ sí pé máa pa àwọn èèyàn ń tàn ọjà ni o padà sídìí àkídà tó dáa tọ́ àti máa sọ pé àwa ní agbára kan tó ju ti gbogbo yín lọ a sì lè sọ fọlọ́n kó sí bẹ́ẹ̀ kò sí bẹ́ẹ̀ tóra ní àwọn kún fáyà kún rẹ̀ lọ́wọ́ kéde káwọn èèyàn kan fẹ́ fi ìgbàgbọ́ tí ọ̀dà lẹ̀ so wọ́n fẹ́ fi hàn yín ipò ńlọ́ọ̀gùn òun sì ní àwọn nǹkan ìyàlẹ́nu lọ́wọ́ ẹ dákun <laughs> eléyìí pẹ̀lú ìgbàgbọ́ tó dáa sáfù òní ọjọ́ rẹ̀ wọ́n lé ọ̀tọ̀ tó nígbà wà sẹ́wọ́n tó gbogbo oògùn òfò tó ń kóka gbogbo àwọn oògùn ránù tó nílé gbogbo ẹ̀ lọ́padà pàtì téèyàn bá ti jẹ́ pé téèyàn bá ti jẹ́ pé èèyàn èèyàn bá ti ní àkídà tó dáa gbogbo ènìyàn padà pàtì bí kéèyàn lọ kéwù ni èèyàn lọ kéwù bí tó ṣe pé àfáàn fún yàn nákàlì láti gbàdégbà èèyàn náà tí wọn kó nákàlì yẹn jọ kàkà kéèyàn owó kọ́ máa ra tíra nákàlì yẹn kó jọ so nákàlì yẹn ti wá pọ̀ ó ti kún apáti ọlọ́run ẹlẹ́dàá wa wá fọ̀nà mà padà wá rí káì kọ̀sọ́nà nu gbogbo nǹkan yìí ọba kó gbogbo nǹkan o kí ni ó ṣe sí yóò lọ kó dànù ni yóò jó náà ni sọ nítorí pé ó ti máa gbé pẹ̀lú ìgbàgbọ́ òdodo tó dáa yìí gbogbo nǹkan yóò lè ṣẹ́kù lọ́dọ̀ o ẹlòmíràn máa fi sáàsì máa gbáyé má àtẹ̀yìn ní kú dànù ẹni ká má sóògùn bó la wá fẹ́ gbélé ayé à ń sóògùn gan gan ṣe wá ẹtún wá ní ká má sóògùn má tó ọ̀hún ò ṣe tán láti kó tiẹ̀ dànù tòró ti gbàgbọ́ pé tóun bá ti dànù òun náà tàn tó torí di eléyìí kò ní tẹ̀ lákìdá tó dà o kò ní tẹ̀ lákìdá tó dà ìbẹ̀rù ọlọ́run kan náà ló gbọ́ dánilẹ́kọ̀ọ́ ó sì ru gbogbo nẹ́kẹ̀lì tó níwá láti lù wọn ó gbé lọ́nu sakasaka báyìí lọ́wọ́ fi irú bíi Ghana must lọ́wọ́ sọ pé bàbá òní mo ní kíni kí n ó ní àwọn nákàlí ònú àìsàn wàá rí mi ló nákàlí ó ní à mọ̀ ń fẹ́ kí ó jẹ́ pé bí ìbàjẹ́ ọwọ́ yín ló ti wáyé ni mo sọ̀rọ̀ mi ló fi kọ́ ni ó ní torí kíní yóò ní kó nà lé o wọ́n ló gbé wá tọba sì mọ̀ pọ̀ fẹ́ gbọ́ wá ọ̀rọ̀ nígbà tó ti ní kíní yóò dá ọ̀dà náà ni ó dà òkè ìlú yín ló ti bàjẹ́ onídìí kó gbé wá bì sẹ́ẹ́rì bíi tẹ́mi ti ń sọ eléyìí wọ́n kàn ló ń fẹ́ jáde bá gbé Ghana must go yẹn kalẹ̀ ló bá lọ pọnmi sínú bọ́kẹ́tì ló bá gbé bọ́kẹ́tì wọlé ló bá bẹ̀rẹ̀ sí ní kó tíra ń da sínú omi kí kí ló ń sọ ọ lẹ́yà bàbá ẹgbẹ́ yìí náà lẹ́ ní ká má jóná torí ká bá jóná ó lè jẹ́ pípa náà ni ọ́ dà ó so àló fẹ́ báyé kíní jẹun fẹ́ bàjẹ́ náà ni ọ̀la lọ́ba kò dó mi kíní ẹ̀ bá ń yòrò kíní ẹ̀ bá ń yòrò ó ní ẹ dákun bàbá mọ pé kójọ pọ wọ ọyìn lẹ fi gbé tẹ mi ti jẹ ìwọ náà ní kó o ṣe mo mí dà sí ọ máa dànù àmọ́ màá ti ń dànù tó máa yá máa yá wẹ́lẹ́wẹ́lẹ́ ó wà pẹ́pẹ́ wọ́n kàn yóò náà ni máa yá wẹ́lẹ́wẹ́lẹ́ wà láàbò tó yá tó yá tó ó sì dànù lẹ́yìn rẹ̀ subhanallah ọlọ́run gbàdúrà rẹ̀ ní lọ́wọ́lọ́wọ́ báyìí níbẹ̀ lọ́kàn náà invest ní Saudi study. aláàánú lọ́lọ́ tẹ́ bá pa nǹkan kan tí nítorí tọ́lọ́ ọlọ́run ti tán láti fi ń tọ́ da jù rọ́pò fún yín tó bá jẹ́ bá gidi ní ọmọ bá kápẹ́ àfáàní mi mọ̀ máa kí ó kan ẹnìkan lè sọ nǹkan fún mi so ẹ dákun sí ọ pàtì kò ní pàtì láìláì bẹ́ẹ̀ ni nínú àwọn nǹkan tó ṣe sábàbí òun náà ní pé kọ́tà ń kọ́ àwọn ọmọ gan kọjá torí àwọn ẹ̀kọ́ yẹn náà àwọn náà ṣe àkójọpọ̀ tó túmọ̀ sí pàǹsí àwọn ọmọ lọ́nà nítorí pé àwọn àkídà tó wà ń bẹ bóyá tẹ̀síìrì là ń kọ́ ma àkídà tó ń fi túmọ̀ rẹ̀ nígbà míì kọ̀ bóyá tòhídì la là ń kọ́ ma kì í ṣe tó lálàáfíà gbogbo irú àwọn nǹkan wọ̀nyí ó kúnra wọn ó kúnra wọn ó kúnra wọn tí ọ̀dà fi pọ̀ láwùjọ wa ọ̀nà tá a fi yanjú eléyìí oní àníká wá àwọn al-manahij ad-dirasiyya eléyìí tó lálàáfíà tàbá wa ní tíra lálàáfíà ká lólùkọ́ tó náà gbádùn nítorí tíra a lásán kò tó nítorí kọ́ bá fẹ́ rọ lórí lára yóò wù tẹ́ bá fi lélẹ̀ ọ̀rọ̀ nítorí tó bá ń ka da ẹ̀ wọ́n fi ẹtùkọ́ tó sọ ń o ara ń tà ń àwọn àkídà burúkú tó ní akọyín <laughs> yóò tún máa fẹnu bàjẹ́ ó lè àwọn ọmọ ń jẹ́ amẹntinjẹ màtòrìdíyà amẹntinjẹ mọ̀tẹ́sílà amẹntinjẹ kọ̀wárì amẹntinjẹ jàmíyà amẹntinjẹ kọ̀dàríyà amẹntinjẹ tàbíríyà àwọn pé àkídà kan wàhábíyà wàláì kò sí. kò sí torí Muhammad ibn Abdul Wahhab alaye tawhidi ló ṣe lórí ọlọ́run ànábì sọ ọlọ́run sọ ànábì sọ àmọ́ sẹ́yìn mọ́ pọ́tẹ́rin kì í kúdù ọ̀yà sẹ́ni tá à ń kórira ó fi pupa ara oní gbogbo ń tàn sí ọ̀dà kò sì dáa náà ni tó ń jẹ́ ọ̀dà kí ló kọ rẹ̀ kò dáa náà ni. ńgbà sẹ́ni kan sọ pé gbogbo ẹ̀ náà lọ́dà kò burú tọ́ ọ bá yàgbẹ́ tán kọ́ fọ́ọ̀mù bí ẹ̀kọ́ ẹ̀ gbogbo nǹkan lọ́dà à oníbi ìtìgbẹ́ kọ́ àwa náà ń sọ pé ọmọ tẹ̀ láfíìdà tí ó jọ wọjà ẹ̀ nà eyín ṣe burú ẹ̀fà àwọn èèyàn lẹ̀ ọlọ́run lọ́lẹ́sìn nínú tó tún fà á táwọn èèyàn fi sìn náà ó náà là dáadáalẹ̀ àdáadáalẹ̀ ti pọ̀ tába fẹ́ kàlẹ́kọ̀ ìlàsàn irú àwọn àdáadáalẹ̀ tó wà á ṣe volumes kálukú sì ń wò pa àwọn alùsùnà tẹ́ẹ̀rẹ́ nìkan tí àdáadáalẹ̀ tó pera rẹ̀ ní alùlùbídàrí kò sí oníkálukú tún máa wọ pé ẹ̀fẹ̀ ń tọ́ bá tẹ̀ lọ́nà tiwa yìí ìlẹ́lẹ́dínà amanu wa amilu salihat abáàmùsá àwọn ọlọ́run bá wí wípé amilu salihat àwa nu kálukú yóò máa pèrè mára rẹ̀ nígbà tó ti ni ìdí àyẹn ti pọ̀ jù ókè wọ́n sì ní ẹ̀tù kò fẹ́ràn sánà gẹ́gẹ́ bí ọmọ olè kò ti ṣe fẹ́ràn ọmọ ọdẹ bíbí àkáwù ọ̀fẹ́ ti sún nà wọ́n á rẹ̀ ní torí ẹ̀ tí alùsùn náà kọ́ bá ti wọ́n ti kọ́kọ́ máa wo ṣòkòtò wọ́n ní anísìn abẹ́ gbọ́ ọ̀rọ̀ sí ti lẹ́nu àwọn ṣéwù wa bí wọ́n ti ń bọ̀ àwọn fídíò tí mo kọ́ máa wo ṣòkòtò rẹ pé ṣéwù yín wò bó <laughs> ṣe wọ́n ti wá pé nǹkan ọjà bọ́ àwọn tí máa búyanu búyà báwo wọ́n ní panu mọ́tẹ́sí ọmọ wọ̀ bẹ̀ oní wọn bú ọ torí tọ́lọ̀ sẹ́mi kọ́ fẹ́ràn rẹ àìnumá kí wà á ní ń bá bàbá wípé kí bàbá ọ̀pánu ma ṣé lọ lẹ́nu ẹ ó dé sí ọwọ bẹ̀rẹ̀ mọ́ra. torí di eléyìí bídí àti tí bídí àbá ti pọ́jù àwọn èèyàn ní fẹ́ tẹ̀lé sunna wọn à ní fẹ́ tẹ̀lé àkídà tó nígbà tí ogun ká pa ká tẹ̀lé sunna nabi wa sallallahu alayhi wa wa sallam ẹ dákun ẹni tí má bá nàbí ìtumọ̀ pé mi fẹ́ràn súnà ń tèmi bídíà náà máa ṣe ó pa àyàn lọ́kàn jẹ́ náà ànábì tọ́lọ̀ ń fẹ̀sìn rán èmi sọ pé fẹ́ràn rẹ̀ ńtọ́ tako lànà rẹ̀ máa ṣe kú eléyàn túmọ̀ sí kéèyàn ò fẹ́ràn ara rẹ̀ ẹ sì mọ̀ pé tọ́ bá yẹ láà fẹ́ràn ọlọ́run afẹ́ràn ànábì sallallahu alaihi wasallam orí ara wa lórí ẹ ká tún wá fẹ́ràn jù nínú pa afẹ́ràn orí ara wa ni pé kálukú ò ní fẹ́ tí ó bídí àti bíyà fún yà kí wọn ló dé tó fún wa jẹ pé bídí à ń lára gbálé wọn tún máa sọ pé tó wá pé bàbá rẹ ló bá lálejò lẹbi ọ̀fẹ́ àbá ó ti le jù ti le jù ẹ̀yin kàn má fi ẹ má fa aburú pàdé aburú torí pé gbogbo ẹni tá à ń pè sí dáadáa ti ń bínú gbogbo ẹni tá à ń pè sí dáadáa ti ń bú èbò nítorí dájú ni pé kò má dáadáa ní dáadáa ni tọba ma ndị ń dáadáa wàhálà a làkọ́kọ́ tó ọkọ̀ àti màá yín pé ah àsọ̀rọ̀ ẹ̀ wà ní ọ àwọn ń bẹ̀rù kó mẹ́jẹ pé jọ̀gbìn dà kìyàmà ló tó gbà bẹ́ẹ̀ sẹ́mi pé jọ̀ọ́dẹ̀lẹ̀ ń wa nínú àti ń pè wá lọ dáadáa wọn á mú dé lẹ́yìn wà bẹ́ẹ̀ alìjẹ́nà ẹ̀yìn kọ́ iná ni a aṣèrà wà ń pariwo láyé ń níbo wá lẹ́yìn ti lọ ṣàtúnṣe má ó ti bọ́ ó ti bọ́ ni sọ ẹ jẹ́ ká ronú dáadáa jàmá tí wọ́n bá ń tàn wá ká má tàn ra wa gbogbo oníkálukú tẹ rí láyé yìí ohunkóhun ó lè jọ pa wá pọ̀ oníjà lákọ̀ọ́kọ́ dàjọ́ gbèrè gbàtà àdóńjà pẹ̀lú bàbá wa àdóńjà pẹ̀lú àwọn ìyá wa àdóńjà pẹ̀lú àwọn ọmọ ìyá wa àdóńjà pẹ̀lú àwọn ọ̀gá àwọn àfáà wa lọ́nà àwọn nítorí pé ọlọ́run kó gbogbo wa dìde ọlọ́run fi yí ọ̀pọ̀ ṣe bàbá rẹ̀ wọ́n mú nù ládàá jẹ wọ́n fún bàbá rẹ̀ ọlọ́run fi hàn bàbá rẹ̀ pọ̀ sí ọmọ rẹ̀ wọ́n mú nù ládàá bàbá wọ́n fún ọmọ sẹ́wọ̀n kó ń jánu ọlọ́run fi hàn pọ̀ ṣe ìyàwó rẹ̀ i love you i love you wọ́n mú ládàá tiẹ̀ wọ́n kó fún ìyàwó rẹ̀ wọ́n fi hàn ìyàwó kó náà sí ọ wọ́n mú ládàá tiẹ̀ náà wọ́n kó fún wọn náà ọmọ sí bàbá bàbá sí ìyàwó ìyàwó ọmọ àyà sọmọ àyà wọn ọmọ kí ó sàfà ọmọ ẹ̀kọ́ sẹ́sọ̀gà rẹ̀ ayé ìyá lè máa rẹ́ ṣùgbọ́n jà láti ìjọ gbẹ̀ndàlùkì yáàmà nítorí yóò padà hàn pa bíbi ká ṣẹra wa sísẹ̀tà wa ṣẹra wa à ní lọ láì jẹ́ fún ẹnì kejì ẹjá gbìyànjú jùmọ̀ láti bọ́ lọ́wọ́ àdádálẹ̀ tí ìbátẹni jẹ́ bákan pínpín tá a pín yẹlẹyẹlẹ kì í jẹ́ káwọn èèyàn gba ìgbàgbọ́ òdodo tó dáa gbọ́ wọ́n sọ pé à ṣé káwọn ará fi tiwa lẹ̀ káwọn ará darapọ̀ mọ́ yín ni ẹ sì fọ́ yẹn pẹ́ là lè ọmọ ọgbà àwọn náà nà kún bí òkú wọ́n di ẹ̀dùn á lè fi tiwa lẹ̀ ẹ rẹ̀ lómi mẹ́mbà wọn sọ pé kàkà káwa fi tiwa lẹ̀ ká lọ tẹ̀lé tiwọn ká lọ́tọ̀ọ̀tọ̀ nítorí tẹ́ bá ti sọ ẹ̀rí gbogbo ẹgbẹ́ nìsín àwọn náà ń gbọ́ dòdò ṣùgbọ́n kí ló dé tí wọ́n fi tẹ̀lé torí tá a bá tẹ̀lé ti yín ẹgbẹ́ wọ́n parẹ́ kẹgbẹ́ ó sì parẹ́ lójú tiwa àpadà sí ibu ni àní ntí ó jọ tẹ̀lé àní farama torí ẹ̀ ló ti jẹ́ pé Islam ní ẹja sí kì í ṣẹgbẹ́ nítorí tó bá ti jẹ́ pẹ́gbẹ́ lẹ́sẹ̀ bẹ́ẹ̀ ti ṣe máa tẹ òdodo lójúmọ́ lẹ́nu tẹ̀lé tẹ̀lé nítorí tẹ bá tẹ̀ lódodo ẹgbẹ́ ọ̀fọ̀ àwọn ò sì ní fẹ́kẹ́ ẹni tó mú ẹgbẹ́ fọ́ so ìdínú Islam Islam Islam kí ẹgbẹ́ má mójú tẹgbẹ́ torí pé ẹgbẹ́ gan kì í jẹ́ káwọn èèyàn dìgbà kó òdodo tó dáa mú ideologies tí wọ́n là kalẹ̀ lẹ gbọ́dọ̀ máa tẹ̀lé ideology wọn bá takùtọ̀ lọ́nkọ́ bá takùtà náà wọ́n ní níbo la ti mú ṣebí nu kìtàbù wa sunna náà ni tí ó sì jẹ́ mọ́ kìtàbù wa sunna so eléyìí nínú àwọn nǹkan tó lè jẹ́ kí abọ́ lọ́wọ́ ká má ní ìgbàgbọ́ òdodo tó yanrantí nù. bákan náà nínú àwọn sábàbí òun náà ní ìtayọ ẹnu àlà ká gbé àwọn èèyàn kan tayọ ẹnu àlà ntẹni tá a gbé tayọ ẹnu àlà bá ń ṣe làwa náà máa ṣe o a sì gbọ́ kẹ́nìkan sọ pé bàbá òun ó ṣìnà tó jẹ́ pé ṣìnà bàbá bá ń ṣe làwa náà ṣe kí bàbá wọ ní àwa náà wọ wọn rò pé iná bíi iná gáàsì wọn mọ̀ pé iná tọlọ ń kọjá àbí kí a fò torí ẹ̀ torí bó ṣe gbé èèyàn yín kọjá àlà rẹ̀ yóò mọ akókó máa wọ àwọn nsọmbìkì tó bá wù ọtí àwọn lọ́rùn tó eléyìí náà ṣe sábà bíi òtọ̀pọ̀lọpọ̀ fi jìnnà sí gbàgbọ́ tó dáa àwọn oníwèé ìròyìn kò bá ṣe tí wọ́n ń kọ àbí ìta ń sọ̀rọ̀ ńbẹ̀ lásán tí wọ́n gbé sí àbáwọn amóhùnmáwòrán àbáwọn social media àwọn náà jẹ́ baba ńlá sábàbí láti ba ìgbàgbọ́ òdodo tó dáa jẹ́ torí lọ́pọ̀lọpọ̀ gbà tí wọ́n bá fẹ́ sọ̀rọ̀ àwọn tó ní ìgbàgbọ́ òdodo tó lálàáfíà ìsọkúsọ náà máa ń sọ wọ́n máa bẹnu àtẹ́lù wọn wọ́n lè pa àwọn fanatics fundamentalist terrorist bó sì jẹ́ yorùbá ni àwọn tó gba wèrè mẹ́sìn àwọn alákatakítí àwọn abisokoto péńpé a'udhu billahi minash shaitani rajim ntí èèyàn bá ń gbọ́ ń máa ń lapa tí wọ́n bá ń ba nǹkan kan jẹ́ èèyàn fẹ́ máa gbéra rẹ̀ jìnnà sí nǹkan náà yàtọ̀ sí ìtàn máa ń sọ̀rọ̀ rẹ̀ dáadáa ẹni tí sì ń bẹnu àtẹ́lù gbàgbọ́ òdodo tó lálàáfíà ó ní ìlú òun náà ní pé ẹ̀yin tẹ̀ tí ì ṣe ẹ má sùn mà ẹ jẹ́ kí gbogbo wa ká máa ṣe rádaràda tá à ń ṣe lọ ẹ má gba ìgbàgbọ́ tó dáa gbọ́ ẹ sì rí i pé títí débì kan wọ́n rí èròǹgbà àwọn musẹ̀ ṣe bẹ́yìn náà ra àwọn bàbá yín lónìí àwọn bàbá tó jẹ́ pé yọ̀ọ̀mọ̀ bàbá kan ọmọ kan sọ fún mi ó ní òun máa ń gbọ́ àwọn àdánilẹ́kọ̀ọ́ táwọn mùsùlùmí ń ṣe nípa súnà nípa kìtàbù súnà bàbá òun wá fura wípé ìwà òun ti ń yí padà sí dáadáa ni o ní tó ń gbọ́ ni bàbá wa pè pé mi fẹ́ kọ́ gbọ́ àwọn nǹkan tó ń gbọ́ mà so ó lóun wá fi sí tóun bá ti wà ń yàrá òun ó fi earpiece òun ó fi sétí sẹ́wọ̀n pé bàbá òsì pẹ̀lú rẹ̀ nù yàrá ó ní bàbá òsì já wọlé ńjọ kan bàbá bá ní kó mú ti ń gbọ̀ wá tó ń bá fi lé bàbá lọ bàbá bá gbọ́ pé ìdánilẹ́kọ̀ọ́ àwọn súnà yìí náà ni bàbá ní láyé tó ń bá tún gbọ́ tó gbọ́ ohun tiẹ̀ sì lè sọ tó ń ṣe fún ohun tiẹ̀ regret nípa yunifásitì tó ń fi sí ọmọ orúkọ pọ́n níṣẹ́ ló wà ó pè ní yunifásitì tó ń fi sí lọ torí pé ọmọ ti di ẹni tí ń ṣe sunna sẹ́mi pé tó máa ti ń ba àwọn èèyàn jẹ́ ẹnu tó máa fi ń ba nǹkan jẹ́ ó máa ń kóbá ọkàn jẹ́ pé ẹ̀sìn ọlọ́run là ń ṣe ni ní òjì káwọn ẹlẹ́nu burúkú fún ti fi bàjẹ́ ọlọ́run ò fún wa ṣe ẹ̀rí tẹ́lómi ọmọ sọ yìí pé tọ́m bá ń ṣe ìgbàgbọ́ tó dáa tó di ahlus sunna mílíkì wọn máa ń rà fún ìyá wọn thick milk àbí crown wípé wọn gba ẹja kùn mí lè ta ni ẹni tó ṣe bẹ́ẹ̀ rí ẹ̀yìn ẹlẹ́sọ́nsọ́ torí káwọn ọmọ tí wọ́n mọ̀ bá sáṣe súnà yẹn wọ́n mọ̀ bá ní ìgbàgbọ́ tó dáa ẹ sì rí táwọn èèyàn náà gbà ó sì ní rí sáǹpù mu wa torí ẹ àwọn social medias radio and television newspapers àwọn kópa pọ pọ̀. ododo òdodo tó yanrantí gbogbo àwọn oníjà tó máa pẹ́ wọ́n ń ṣe jàgídíjàgan wọ́n ń ba ayé jẹ́ kò sí kánú wọn tó Boko Haram tó nígbàgbọ́ òdodo tó yanrantí ńbo ló fi sí ńbo ló ti rí àwọn àbá ni wọn á máa pààyàn wọn ní pààyàn torí pé ẹni tó bá <laughs> ọ̀pá kẹfẹ́rí kan ìgbà tó kú lẹ̀rẹ̀ jẹ́ ọ̀pá kẹfẹ́rí ni láyéláyé lọ́wọ́ ó sì tún pa nígbà tá àná bí gbọ́ kí ló tó fi pa lẹ́yìn tó sọ láyéláyé lọ́wọ́ ó ní bẹ̀rù dà ló ọ̀sọ́ àpò a ti láyéláyé lọ́wọ́ àjọ tó ti sọ̀rọ̀ àníbò lọ́wọ́ torí ẹ gbogbo ń gbàgídíjà kankan ò sí tó ní ìgbàgbọ́ òdodo tó yanrantí táwa ń sọ yìí. tọ́ nínú sábàbí ká sọ ti parí òun náà ni ká lọ mọ̀ yìí pé ìmáa wo àwòkọ́ṣe àwọn kan pé gbọ́n bá ṣe ṣẹlẹ̀ mí náà ṣe ó kópa pọ̀ nínú fífi ìgbàgbọ́ òdodo tó dá sílẹ̀ tẹ́ bá wo àwùjọ wa lónìí ẹ rí i pé àtìbú àtòrò nàìjíríà àwọn ẹni tó ń mọ̀ nípa islam ti lọ àwọn kan wọ́n sì ṣẹ́kù láyé tẹ́ bá wo ìtàn àgbésí ayé wọn sí báwọn èèyàn kan ṣe jẹ́ wípé ìlànà wọn làwọn ṣàtẹ̀lé ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ wọ́ tẹ̀ ṣùgbọ́n kò sí bẹ́ẹ̀ ṣe lè ṣe ẹni tí nífẹ̀ẹ́ wọn tó sọ pé ní tí wọ́n ṣe lò wọ́n ṣàṣìṣẹ́ tí ó pàǹkàǹtì àfi kẹ́yìn owó tí kẹ́ fi wọn lẹ̀ ṣe bá wò láti pilẹ̀ láti pilẹ̀ lọ́nlọ́ lágbọn òkè ọ̀yà lọ́n gbogbo àwọn tó mọ̀ pé ní alùsùnà alùsùnà náà àwọn tó ti kú ti kú ṣe bá gbé ìtàgbésí ayé wọn sórí òṣùwọ̀n tẹ̀sí gbé àwọn òwe tán kọ ìtọ́ba láǹfààní àti kọ̀wé ẹ̀rí pé ṣé alùsùnà táwa ń sọ nǹkan ni wọ́n ni wọ́n ń ṣe àkídà ṣàríyà tá à ń sọ pé kì í ṣe alùsùnà ìgbà ni wọ́n ni torí ẹ̀ tọ́kọ̀wé tẹ bá gbé ẹ̀ ní tí kàdínà tí ó ti yé tẹ bá sì wá sísàlẹ̀ lọ́dọ̀ wa ń bì lọ́dọ̀ àwa Yorùbá yìí náà gbogbo àwọn ẹni tó yẹ káwọn èèyàn kọ́ kẹ́kọ̀ọ́ ẹ̀sìn lọ́dọ̀ wọn kọ́ wọn wò wọ́n kọ́ sí náà ẹ̀rí pé wọn ò ní àkídà alùsùnàtì wal jama'a àkídà tí wọ́n ní ọ̀nà ní aṣàríyà kìdí kan náà ní àkídà tó sàhíhà wọn ní àkídà aṣàríyà náà wọ́n ní torí ẹ̀ lọ́dọ́ pé tó bá kọ̀wé ní wọn tó bá kọ̀wé lórí àkídà alùsùnàtì wọn ń wọn ní wọ́n máa wọn láì dání so mélòó wa lẹni náà àkídà tó sàhíhà náà láti ẹni tó ń wò kọ́ sí kò lákìdá alẹ́pẹ́ wọn náà tó ń tẹ̀lé ńkọ́ kò sí bó sí lákìdá. so adúpẹ́ fọlọ́run ọlọ́run ọba ẹlẹ́dàá tó sànú ọlọ́run ẹlẹ́dàá tí kìí pa àwọn èèyàn T'i tí máa mú wọn lọ sínú ìmọ́lẹ̀ lẹ́yìn ìgbà tán ti wà ní òkùnkùn tí máa dá wọn padà ọ̀nà lẹ́yìn ìgbà tán ti ọba ẹlẹ́dàá wa ó gbé àyípadà dé sí dáadáa wa àwọn èèyàn lóríṣiríṣi lọ́tún àti lósì ọlọ́run ní kí wọ́n yọjú láwọn ọmọdé kí wọ́n lọ kẹ́kọ̀ọ́ láyé ọ̀tọ̀ọ̀tọ̀ èyí tó kọ́ tẹ̀lé náà wà ń bẹ̀ tóníkàlùkù sì dìde wọn pé tó kù tá a máa ká pa àwọn èèyàn lọ sórí ìgbàgbọ́ tó yanrantí alihamudulilá nínú pọ́nà wọn bá fẹ́ràn wa ni nítorí tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ọgọ́rin yẹn wà náà táwọn náà kẹ́kọ̀ọ́ táwọn òdodo táwọn sì sùn kalẹ̀ nísìnyí kọ̀ọ̀kan wọn ẹni tó bá mọ̀nà mọ̀nà tó mọ̀nà kọ̀ mọ̀nà fúri ara ẹ̀ nítorí ọjà lèmi wá lọ̀pọ̀lọpọ̀ bá kábà ẹ̀ sọ ọlọ́run tí ò wá dá wa dára wa ọlọ́run tí ò fi wálẹ̀ tó ní tó mọ àwọn kan jáde láàrin wa tó ń pè wá lọ sí ìgbàgbọ́ òdodo tó lálàáfíà yìí á dáadáa lọ́lọ́run ọ̀bẹ̀lẹ́dàá wa ni ló ṣe fún wa adúpẹ́ fọlọ́ lórí dáadáa yìí àwọn èèyàn tí wọ́n mọ̀ wá pè lọ sí ìgbàgbọ́ òdodo tó lálàáfíà yìí níbikíbi tá a bá wà gbogbo ibi tá a bá ti ń láǹfààní àti gbọ́ àwọn ìgbàgbọ́ òdodo tó lálàáfíà yìí ẹ jẹ́ ká gbìyànjú láti máa gbọ́ ọ lágbọ́yé ká sì máa tẹ̀lé ní títẹ̀lé tí ò ní àtakò nínú nítorí pé ibi tó rire wà fún wa ọlọ́run ẹ̀dá wa ló sànù wa tí ò bá jẹ́ bẹ́ẹ̀ òní wa náà bá tún dàbí ànábì ìjẹta tí ò ní sẹ́ni kankan tí wọ́n sọ fún wa pé lẹ́yìn ìgbàgbọ́ òdodo eléyìí táwọn àbí fa àwọn sọ̀hábà lẹ̀ lórí ẹ̀ tó torí pé màá tẹ̀lé mi tẹ̀lé gbígbọ́ ni ó síwájú náà ní ìsìn tọ́lọ̀ ti ní ká gbọ́ táǹsì rẹ ní sọ fún wa dúpẹ́ fọlọ́ níparí mo rọ gbogbo àwọn ẹni tó kọ́ kí ó tọ́sì kọ́tọ́ yanjú tí wọ́n ní ìgbàgbọ́ òdodo tí wọ́n sì ní ìgbàgbọ́ tó lálàáfíà yìí ẹ dákun ẹ̀yin náà sánà ládùúgbò yín lágbègbè ibi tẹ́ ẹ wà báwo èèyàn míì tí ò tí ì ní ìgbàgbọ́ òdodo tó yanrantí báwọn náà ti ṣe ni torí kí gbogbo wa ká lè bá àjọ sórí rẹ̀ kọ́lọ́ ẹlẹ́dàá wa kọ́ dàkún kó ṣe wá lọ́kàn ní ẹjọ́ sórí rẹ̀ ọlọ́run ẹlẹ́dàá wa kó túbọ̀ ní àgbọ́yé tó péye lọ lórí àti máa fi àwọn nǹkan tá à ń gbọ́yé sí wa kọ́lọ́ wa kó jẹ́ kí nínú ayé wa kó wa ká tó kú kó wa nù sàárè wa kó أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك ومن ده تفسير السنه ṣùgbọ́n ẹsẹ̀ tó ń ṣe ìbéèrè bá wà tó ṣe sura oníjẹ́ tafsiru sunna sọ́rọ̀ sunna wa àmọ́ tafsiru sunna torí gbogbo tafsiru náà kò sí ìdájọ́ tafsiru bid'a àbí wa kálukú ló pe ní tafsir àwọn kọ́ ni pé àdúà tó ní ṣe pẹ̀lú báyìí sọ di ní sí anabi ò fòǹkà sí ẹ̀yin wá fòǹkà sí àdáadáa lẹ̀ kọ̀bá àmọ́ wàá nu tafsiru sunna mà kó wàá nu tafsiru kìtàbù wa sunna so one oh one yẹn ó ń bùkátà ẹ̀ so àdáadáa lẹ̀ peter bá fẹ́ lé àlùjánu ẹ fẹ́ ṣe kínní ọ gbọ́dọ̀ ká wàá nu wà àdáadáa lẹ̀ ó ti tó kó kankan nínú Al-Qur'an láti fi dínà gbogbo aburú suratul fatiha bó bá jọ nìkan lọ kà ó tó kó o sì kálẹ̀ kan ó tó torí kọ́ ọ̀rọ̀ náà lélẹ́yìn ayatul kursi tó bá kálẹ̀ kan tó kó sì jọ nìkan lọ kà ti tó eléyìí jẹ́ ló ti ṣe jẹ́ ní ẹni tí àwọn òbí rẹ̀ ọ̀gbà kó lóbò jù kí ni kó ṣe gbàtóbi rẹ̀ tí wọ́n láwọn ọ̀gbà kó lóbòjú kò sí kankan tí ó sì ju wípé kó tètè wá ọkọ lọ tó bá rọkọ kọkọ rẹ̀ náà máa jà látakò fẹsẹ̀ ọlọ kó jẹ́ pé yọ gbà láàyè láti ṣẹ̀sìn Ọlọ́run nípa bíbojú nítorí pé tó bá ní lálá gbọ̀ngàdá ọ bẹ̀rẹ̀ sí ní bò náà ní pẹ̀lú àwọn òbí rẹ̀ ó ṣe é ṣe kí wọ́n kọ dínà ọ̀pọ̀lọpọ̀ nǹkan fún ọ ó ṣe é ṣe kí wọ́n bọ̀ wá burú eléyìí tí èsè tiẹ̀ kan gbèrú ọ̀láyà òbí tó sì ní kó ọmọ bójú nítorí dájú ni kí wọ́n ti ń gbàpọ̀ lu aṣọ gbàgẹ̀rẹ̀ dáadáa ètò túmọ̀ sí pé tó o bá ti wọlé ọkọ ta ìwọlé ọkọ tó o bẹ̀rẹ̀ sí ní bójú kò tún ní jẹ́ iṣu tẹ́ máa fà pẹ̀lú òbí rẹ̀ mọ́ sọ eléyìí náà túmọ̀ sí pé àwọn òbí yẹn látàrí pé àwọn ògbẹ́sìn yìí bọ́yá bí wọ́n ti ṣe gbọ́ yé wọ́n á fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó fáìlì rẹ lọ́dọ̀ wọn tí òfin ní jẹ́ pé wọ́n tún á padà dán padà sẹ́sẹ̀ àárọ̀ bíjọ́ tí ń wọ sinmi àti skẹ́ẹ̀tì jáde ṣèbó bí mi náà ló kó gbogbo jìbáàbò ọmọ tí wọ́n ti gé gbogbo ẹ̀ lábẹ́ fẹ́lẹ́ èyí tó kó gbogbo jìbáàbò ọmọ tó sáná sí ń kọ́ sọ̀rọ̀jà ká fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ fi mú àwọn òbí yẹn lọ́nà tó fi jẹ́ pé tí wọ́n bá gba intanṣe fún wa wọn ò ní gbà lágbàkọ̀ yóò sì rọ àwa náà lọ́rùn láti ṣe ẹ̀sìn wa yòókù pàápàá jùlọ òbí tó ti gbà pé kó o lo jìlbáàbù tó bo gbogbo ara rẹ ojú ló kù tẹ́ ń fà ìnṣàlá ọ̀ padà rí ṣe bó o bá rí ṣe lọ́dọ̀ tiwọn tó bá ti wọlé ọkọ rí ṣe ọ̀ wá ní jẹ́ni táwọn òbí ọ̀ wá dalé ọkọ rẹ̀ rú nítorí eléyìí tọ́ra àwọn obìnrin míì wà táwọn ti wà lọ́dọ̀ ọkọ tóbi sì ń tẹ̀lé ọkọ rẹ̀ rú báyìí torí pé ń bojú kọ̀ sọ fáwọn tí ó tún máa lọ gbàyànjú lọ́dọ̀ bàbá rẹ̀ tọ́ wọ́n ní tó ṣeé ṣe kéèyàn rí ìgbádùn sáré kó sì tún wá padà wọná kó lè ṣeéṣe nítorí pé ìgbádùn sáré torí yẹn àmì pé ọ wà àlùjánnà ni tó bá di jọ́ gbẹ̀ndàlùkìyàmà ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ tá a bá dìde ń jọ́ gbẹ̀ndàlùkìyàmà mo ti rámì pé ń wà lìjánà kò túmọ̀ sí pé dààmú ò ní bọ̀ màtó ṣe pé àwọn ànábì ọlọ́run aleyhi musalatu wasalam ìdààmú ọba àwọn náà jọ gbẹndàlù kìyàm àwọn tó ní garanti àlìjánà ìdààmú ọba wọn ẹrí pé nígbà tá a máa ń sáká tá a lọ bá nàbí adam aleyhi salam kọ́ bá a tọrọ pẹ̀lọ́dọ̀ ọlọ́run wọ́n yẹ a sì lọ bá nàbí nuwa àwọn náà yẹ anabi ibrahim àwọn náà yẹ anabi musa anabi isa aleyhi musalatu wa salam gbogbo wọn yẹ kótó ti pa dọdọ anabi muhammad sallallahu alayhi wa sallam àwọn anabi yóò ní yẹ lásán àfi pẹ̀lú sísọ pé nafsi nafsi táwọn tó àwọn kọ́lẹ̀ mi nínú adé ti mi yóò tún mẹ́nu bá pọ́lọ̀ ní kí n má ṣe nǹkan báyìí mo ṣe. mo ṣe ẹ̀ṣẹ̀ báyìí tí n sì máa fi tí màá wọ̀ lónìí tó ti kọ́ ọmọ pé insha allah lọ́lọ́run fà wọ́n sí kátó wá pàwọ́ akpọ́rọ́ntù ọ̀wọ́ kó ti rámì pé yọ̀ da láti inú sàárè kò túmọ̀ sí sọ̀rọ̀ àlẹ́ fúnjọ́ gbèǹde náà tún bẹ́ẹ̀ nú dààmú náà ni. torí pé ńgbà tí èèyàn bá ti nínú sàárè wọ́n fi àga kan ayé o nínú náà jahannama ọlọ́run ti fi léyìí pààrọ̀ rẹ̀ fún ọ nínú àlùjànnà tó túmọ̀ sí ti insha allah òun ò ní fìdí rẹ̀ anabi ni yóò sọ nbẹ lẹ́ẹ̀kan náà pé sa'a ọlọ́run ti gbèndé àlùkìyámọ̀ ṣẹlẹ̀ níṣì tọrọ ti rí gbàlù jáná ló wọn lọ ìgbà tí ẹnì kejì tó ń fìdí rẹ̀ mi tí ọmọ sọ pé ọlọ́run torí pé bá Ọlọ́run ṣàánú wa torí ẹni tó bá ti rí gbádùn sàárè kò ní í wọná lẹ́yìn rẹ̀ inṣàlá. wọ́n ní kí ni àtọ́tọ́ láàrin aljahmiya alqadariya aljabariya àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìyàtọ̀ tó wà láàrin wọn òun náà ní pé tó kọ̀ bá ti jẹ́ nǹkan kan náà wọ́n yàtọ̀ síra wọn bì kan náà. so gbogbo eléyìí bá ẹ máa mọ̀ tẹ́ bá lọ lé kíw so ẹ máa ta ni jahmiya ẹ máa ta ni al اسم ثاني máa ثاني ni شو ta ni kọ̀dàríya ṣùgbọ́n pẹ̀lú májẹ̀mú kọjá pé ilé kí ó tẹ́ bá lọ wọ́n kọ́ yín nígbà gbòdòdó tó lálàáfíà lọ́dọ̀ àwọn ẹni tí ìgbàgbọ́ sí mi lọ́dọ̀ wọn lálàáfíà wọ́n kàn máa sọ̀rọ̀ àwọn eléyìí bí ìgbà tí wọ́n sọ̀rọ̀ al-madhhabul maliki wa shafi'i wal hanafi. Walhambali. pẹ̀lú sí kankan láàrin wọn járe àwọn ìyàtọ̀ díẹ̀díẹ̀ ni kọ̀rọ̀ pé tó bá lọ sí ilé kéwù tí wọ́n ti ń kọ́ wọn nígbàgbọ́ tó lálàáfíà ló ti mọ ìyàtọ̀ tó wà láàrin wọn lóòótọ́. wọ́n ní ṣé ọkọ ó lè wo ìhòòhò ìyàwó rẹ̀ nígbà tí ń bá lò ṣé ìyàwó náà lè wo ìhòòhò ọkọ nígbà tí wọ́n ń bára wọn lò dáadáa tí ó lẹ́tọ̀ọ́ kó wò dáa ni ó lẹ́tọ̀ọ́ kó wò tí o bá lẹ́tọ̀ọ́ kó wo ìhòòhò ìyàwó ẹ ìhòòhò ọkọ ẹ ìhòòhò ta ló wá yẹ kó wò. ìtumọ̀ pé fẹ́yàwó náà ni pé ọlọ́run fẹ́ mú ojú rẹ kú pátá korongodo kúrò nídìí ìwòkuwò ìṣekúṣe ìgbọ́kúgbọ̀ ìrìnkúrìn. gbogbo eléyìí lè ṣeéṣe tó bá yẹ kí wọ́n bá fi gáàpù sí pé má wò di ìyàwó rẹ̀ ìdí ta lọ́wọ́ àwò. ìbáyìí lómi lọ títí wọ́n wò di ó ń di ọ̀daràn sòwò àti bá ti wò tí ìyàwó rẹ tó kún ọ lójú tẹ di ìdíta ló tún wá fẹ́ wò mà sọ ara ní islam fẹ́ mú jáde fún ọ ni ló sì fà á ló fi jẹ́ kó o ti níyàwó lọ ṣe zina islam sọ pé wọ́n sọ lóko tó èkó torí kí ló tún fẹ́ sọ pé òun wà ńgbà tí èsì pé èèyàn gbádùn so n tó wà ń bẹ nù tó o túmọ̀ sí pé obìnrin ọmọ aparamọ́ fọ́kọ ajẹ́pẹ́ nǹkan ṣe ọkùnrin náà máa da blanketi bora nígbà tí ó bá wọ ṣòkòtò nulẹ̀ ìyàwó rẹ̀ nìkan ló sì wà ń bẹ̀ ajẹ́pẹ́ nǹkan bẹ́ẹ̀ torí ẹ̀ ló ṣe jẹ́ pé ọlọ́run sọ pé walladhina hum li furujihim hafidhun illa ala azwajihim aw ma malakat aymanuhum fa innahum ghayru malumin ọlọ́run láwọn olùgbàgbọ́ òdodo làwọn ti máa sọ abẹ́ wọn àwọn ìsẹ̀ni ọgbọ́n ìsìtọ́ kan yọ̀ kí ni bẹ́ẹ̀ mẹ́ ibẹ̀ yìí náà ní ti ah, <laughs> nǹkan bẹ́ẹ̀ mẹ́ mi tọ́ àwọn máa gbé abẹ́ wọn wọ́n máa sọ àyàfi fáwọn ìyàwó wọn ah, èmi máa ń sọ di mi ò kọ́dà lọ́dọ̀ ìyàwó à ah, nǹkan bẹ́ẹ̀ mẹ́ ọlọ́ǹgá ní sọ fún ayé o ẹ nídìí kẹ́ di yín lọ́dọ̀ ìyàwó yín o ìyàwó nídìí kọ́ sọ́ di rẹ̀ lọ́dọ̀ yín o àwọn mọ̀mọ́lẹ́kẹ́ ẹ̀yìn máa rẹ̀ fún àbí àwọn ẹrú tẹ ní kápálẹ̀ lórí kílẹ̀ ń sọ abẹ́ sí tọrọ lọ sẹrù lẹtọ fún ọ. fa innahum ghayru malumin àìsàn abẹ lọ́dọ̀ ìyàwó wọn àìsàn abẹ lọ́dọ̀ ẹrù wọn àìsàn abẹ lọ́dọ̀ ọkọ wọn àìsàn abẹ lọ́dọ̀ olówó wọn Ọlọ́run ní kò sọ wọn dẹni èébú ṣe eléyìí jẹ bó ti ṣe jẹ ń bẹ wọn. wọn lè ran tí wọn bá pa tí wọn dákọ Ọlọ́run sí ìhàwó lápọ̀sí àgbọ̀dọ̀ jẹ́ torókùnbẹ̀tì ẹran nù mùsùlùmí ti gbọ́dọ̀ jẹ́ òkùnbẹ̀tì ẹran wọ́n lẹ́ni tí ń tọ́jú ẹranko tọ́kọ́ mà nípa àtọ́jú ẹranko sólè wọn tọ́jú ẹlẹ́dẹ̀ àdájá bẹ́ẹ̀ ni tó bá ara ẹlẹ́dẹ̀ ń títì pípẹ́ ẹlẹ́dẹ̀ yẹn ẹ̀yìn ti pè ó ń lọ tíkọ́tíkọ́ ẹ sì máa bẹ́rẹ́ dẹ́gùn tí ó fi dìde kò sí tó burú mbẹ tún gba aládá lọ nítorí pé anabi sọ ذات كبدة رب ذات كبد رطبة لا أجرى أجلاجو ẹ̀san bẹ nínú títọ́jú gbogbo abẹ̀dọ̀ tí ń mí gbogbo ẹranko tí ń mí tẹ bá ṣàánú rẹ̀ tẹ tọ́jú rẹ̀ ẹgbẹ̀san ẹ bá ẹlẹ́dẹ̀ yẹn lọ́nà ni o ẹ̀yin bá gbé báàgì ìtọ́jú ẹran ẹ bá gbé jáde ẹ wá gún ẹlẹ́dẹ̀ ńlá bẹ́rẹ́ àmárù ẹnu abẹ́rẹ́ ẹ̀ sọnù ni o kẹ má ti lọ fi gún ewúrẹ́ torí jẹ́jẹ́ ẹlẹ́dẹ̀ bá dàpọ̀ má ti ewúrẹ́ wàhálà. tọ́ yàtọ̀ sí kẹ́nìkan wá gbẹ́lẹ́dẹ̀ wa ẹ bá ń tọ́jú ẹ̀ wọ́n ń tẹ̀sí ọkọ̀ ẹ gbọ́dọ̀ bá tọ́jú ẹ̀ o torí pé lẹ́yìn kí lọ lẹ́dẹ̀ kí lọ lẹ́lẹ́dẹ̀ tí wọ́n fẹ́ kọ́ máa bá wọn sọ lé ni àbí kọ́ máa bá wọn sọ dé àbí wọ́n fẹ́ tọ́jú rẹ̀ dàgbà jẹ ẹni tó bá fẹ́ tọ́jú ẹlẹ́dẹ̀ láti jẹ ẹ gbọ́dọ̀ ẹ gbọ́dọ̀ àtọ́jú ẹ nítorí pé lẹ́yìn àtàwọnù alẹ́ ìsìnmi wọ́n lè dùn wá ọlọ́run sọ pé wọ́n tàwọnù alẹ́ bẹ́rẹ̀ wọ́n tàkọ̀ wá wọ́n lè tàwọnù alẹ́ ìsìnmi wọ́n lè dùn wá. ẹ bá wọn tọ́jú ẹ̀ tán bá gbé wá báyìí tó ajẹ́ pé wọ́n fi ń ṣọdẹ àbí wọ́n fi ń sọ àwọn ẹran tí wọ́n ń sìn àbí wọ́n fi ń sọ oko tí wọ́n ń dá àmọ́ tó wá kàn ní ní jack ọ̀rẹ́ àwọn jack àwọn fẹ́ràn jack ọlọ́mọdé ẹ gbọ́dọ̀ bá wọn tọ́jú ẹ̀ nítorí pé ẹsẹ̀ ní ká ní ajá nítorí sábàbí kan tó yàtọ̀ sí ìta àti wíwù ànábì sallallahu alaihi wasallam ní bá ní ajá tí ò jẹ́ àwọn sábàbí yìí irú ẹgbẹ̀lẹ́gbẹ̀ ládá tí wọ́n máa dínkù fún yín lójoojúmọ́ ó bu àyà ẹ̀yin ọ̀gbọ́dọ̀ wá ràn wọ́n lọ́wọ́ fún nǹkan tí ẹ̀ṣẹ̀ wọn yẹn tí ó fi máa lékún sí lójoojúmọ́ àmọ́jọ́ yòówó lè jẹ́ ohun yòówù ọ̀bá àmọ́ fi ṣe ẹ̀kàn bá lọ́nà pé nǹkan ṣe lẹ wá tọ́jú rẹ̀ lọ́nà tí òfin ní gé yín jẹ kò sí wàhálà mẹ́ ẹ̀tùn gba lọ́dọ̀ ọlọ́ sallallahu alaihi wasallam ó ẹni tó jẹ́ ń zìnà nínú àwọn tó ti síwájú wa tó ń gbẹ́ngbẹ́ tó débi tí kàǹgá wà bomi tó mu ọjọ́de kọ̀pẹ́ ló kan tí ń yọ ahán tí ń yọ ahán àmì ipò ń gbẹ́ngbẹ́ sọ pé irú ń gbé ajá yìí tó gbé òun náà kó òun tó lọ bí kàǹgá yìí so ló wá wọnú kàǹgá lọ́lọ́ fi bàtà bomi wá fún bàtà bomi dé fún fashakara Allahu lahu wa ghafara lahu ọlọ́run dúpẹ́ fún ó tún foríjì ọlọ́run dúpẹ́ fún ó foríjì nítorí pọ́kàn àwọn ẹranko ọrụ ń dá mi ń bẹ lára rẹ̀ lọ́sàánù kọ́mọ́ bá kú dànù látàrí ọlọ́run dúpẹ́ fún ọlọ́run foríjì sí kẹ́nìkan kan wá sùn ajá kan ń kí lọ gbé wá bí apc ní ọba ara fún àbí fẹ́ńsìkì kó nà lọ wa kọ́ra. wọn lájọ àwo láti tá a bá kọ́lé tuntun kò sí àwọn màdúrà tí wọn ṣe torí kí wọn kọ́lé tuntun. tìyín kàn ní pé gbogbo lítẹ̀ ń bá ń gbé kò bá àjẹ́ tuntun kò bá àjẹ́ ìtẹ̀ǹtì ń gbé tipẹ́ máa kí alukura nínú ẹ̀. gbogbo lítẹ̀ máa ti ń ké Suratul Baqara, Al Imran anábìíní ṣètọ́ ni ìbá wọn gbé bẹ́ẹ̀ so ẹ máa ké ẹ̀yin ọmọ ké àwọn ọmọ yín kó ọmọ ká àtẹ̀yìn àtàwọn ọmọ ẹ̀ máa ké ẹ̀ máa ká ẹ lè gbé sí tí ó máa rìpítì Suratul Baqara Ali Imran wọ́n bá yín lé gbogbo àlùjànnú yọ̀ọ́ máa bá yín lé kó lè yín sàmà pé àdó àdílé àwọn ọ̀ma àti ìké ó débẹ̀ so lẹ́yìn túmọ̀ sí pé ọ̀nà ń jẹ lásán ni wọ́n fẹ́ gbowó lọ́wọ́ yín pé à ń bá yín sílé sí àtìlẹ́fẹ́ bídà láìlú abẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ àti ká sókè kuraani irọ́ lásán tí wọ́n ní kàǹkan lásán máa yunmuyun pé láti kuraani náà tó o ti dẹ́gbẹ́ yìí náà ìtàjẹ́ lẹ́fẹ́ ìtàjẹ́ burúkú tá a bá sọ̀rọ̀ ẹ̀ fún ọ pé bóun nílé wọn ṣèṣe gbé kò ṣe ní ṣe kò ṣe ní ṣe gbé eléyìí jẹ́ bó ṣe jẹ́ bẹ́ẹ̀ àbùkátà rẹ̀ àbùkátà rẹ̀ lẹ́yìn náà wọ́n ní sábà bẹ́ẹ̀ sí mọ́tíláṣí bẹ́ẹ̀ sí mọ́tíláṣí torí kò sí ní títì tẹ́lẹ̀ náà sáyẹ́ǹsì ni so wọ́n ní tó tẹ bá kọ́ mọ́tíláṣí tẹ bá ti sílẹ̀kùn ìdáhùn lè ná síbi tọ̀kù ẹ ti fáwọn èèyàn yọ̀ǹda kún ọ wọlé nù sọ láti bẹ̀rẹ̀ nù torí ẹ nínú Islam wọn yé de aṣọ funfun kan aṣọ yẹlò kan aṣọ green kan mẹnu mọ́tíláṣí ẹ wà á mú sísọ́ọ̀sì ìpẹ́tọ̀ bisimilah wàhálà barakatilah kékin wọn àti ìdìbò àfẹ́ sí ọjà so mọ́tíláṣí wà á nà lè dá lè là. eléyìí jẹ́ bó ṣe jẹ́. wọ́n ní kíni ni jẹ́ nákẹ́lì kí lè fẹ́ fi sí. nítorí di eléyìí tí ń tà fẹ́ fi sí. bó ti ṣe jẹ́ ńgbà tí lóògùn ni láti lọ kọ́ kí ó lọ ní bàbá ní kọ́ ẹ̀kọ́ western education ní kéèyàn kọ́. sẹ́yìn pé western education ó lè gbìyànjú àlùjáná ni wọn ò mọ kankan pa islam ọ̀kàlà ọkọ science technology minister pékin gbogbo ìjọba àmàlàyé tí mímọ̀ nípa ẹ̀sìn bá gbẹ̀yìn bẹ́ẹ̀ nǹkan sí ọ ayé rọ bó la ń gbé lọ gbogbo rọyùn ọ̀tẹ́ńjọ́tọ̀ bá ti kú ni iṣẹ́ mi abẹ́rẹ́ kí ó lè àti islam tá à ń fi ń sófò tá à ń fi ń rárẹ̀ o níjọ́ náà lọ́ọ́ mọ yìí tó o bá ní kò sí nǹkan tá a ní tá a bá ti lẹ́sìn ẹ lọ kọ́ lẹ̀ àní nǹkan kan gbogbo àwọn lè rọ́ mọ́tò rọ́ gbogbo agolo gbogbo nonsense mo fò lọ mo fò bọ̀ nonsense bá ti sẹ́sìn wá dénú sàárè nísìnyí báyìí ṣé màlẹ́kọ̀ọ́ máa fi ọ pé what are the state of matter <laughs> eh? tí wọ́n bí ọ léèrè ó ní pẹ̀lú ẹ̀sìn rẹ ni gbogbo eléyìí ọ̀fẹ́ jẹun ni so ó jẹun ẹ̀fẹ́ tó bá ti kú ó ti yọ ọ lọ Yorùbá náà ní kò lóun ọ̀jẹun mọ́ kí lọ́ọ́ yọ ọwọ́ ẹ̀ láwù so ní ìsìn ọ̀rọ̀ oúnjẹ káàsán ọmọ báyìí bóòlù ó ti rọ́nà lọ so ẹ̀sìn wa ń bùkátà ká mójútó kó burúkọ kọ́ ẹ̀kọ́ ń pa sílẹ̀ ayé ẹ má fẹ̀sìn ṣeré ẹ má fẹ̀sìn ṣeré torí ẹ̀sìn tá a kà fún un ó nìkan ní ó kù anabi sallallahu alaihi wa sallam ó ní tó kù bá kú nǹkan mẹ́ta ni máa báyàn dé sàárè mọ̀lẹ́bí dúkìá níta gbélé ayé sí mọ̀lẹ́bí ọ̀padà ọ̀padà ríra rẹ̀ níwọ̀n nìkan gbogbo dúkìá rẹ̀ tó bá bọ̀ lọ́yọ̀ padà torí dúkìá gbé sàárè iṣẹ́ tó gbélé ayé sí náà bọ̀ wọ̀ kódà anábì tún sọ débi pé sallallahu alayhi wa sallam bá ti dénú sàárè yẹn lẹ́yìn ìbéèrè màláìkà ẹni tó yege yóò rí tẹnìkan wá bá ọ ojú rẹ̀ ó fàyàn mara yóò rẹwà wọn máa béèrè pé ta ni ó tójú rẹ̀ fàyàn mara báyìí lónìí à ó kú oríire èmi ní sẹ́tù pélé ayé ṣe èmi ní màá mọ ọbọ̀ ọ̀nàjú díjọ́ gbẹ̀ndàlùkìyàmà ẹni tó bá sì jọ pósìtì tó ẹ pọ̀ sẹ́lọ̀ ọ̀hún ni kò sí Islam yóò rí ẹnìkan tó dùn rẹ burú tí ò dé wò tó sókùn tọkọ rẹ lọ́wọ́ títa ni wọ́ ojú rẹ sókùn ó dẹ́rù bà yẹn yà èmi ní tó gbélé ayé sè ìbànújẹ́ títí dijọ́ gbẹ̀ndà òkèèyà torí ẹ gbogbo ìsáàmù wa tẹ́ bàtì káàtì gbàgbé pé orí afárá la wà afárá wà fún àti sọdá látòdì kan sódì kejì bẹ́ẹ̀ nílé ayé yìí àti wàá gbàgbé kórìí afárá la wà ibi tá a ti fẹ́ sọdá la wá kà fún agbàgbé ibi tá a lọ ta nǹkan sèyàn gbogbo à ń kọ́ à ń wowó gbogbo ẹ̀ dá o àmọ́ tẹ̀ bá ti gbàgbé ẹ̀sìn tẹ̀ bá ti gbàgbé ẹ̀sìn àkóso tó burú tó torí pé mùsùlùmí ọmọ bẹ́ẹ̀ lọ Rabbana atina fid dunya hasana wa fil akhirati hasana wa qina adhaban nar eléyìí jẹ́ ti gbogbo ẹni tó ní kí ó nìkan lọ́mọ wọn òkè kò gbọ́dọ̀ kọ́wé ó sì jẹ́ ti ẹni tó ní ìwé nìkan lọ́kọ̀ kò gbọ́dọ̀ kọ́ kéwú oníkálukú ọ̀kan wọn mú wọn sọ̀kan lẹ̀ ah, kò kí ló burú pé àmọ kí ó ká tún mọ̀ wí kò sí tó burú mbẹ àfi wo oúnjẹ bọ̀ tá a ma so kí ló burú wípé wọn náà mọ̀ wí ọmọ kí ó kéde kó sì lè má mú àmọ́ ma sẹ́mi kí gbogbo ẹ̀ náà wọlé wà ń bẹ̀ mọ́ mọ̀ wé mọ́ mọ́ tó mọ̀mọ́kẹ́ mọ̀mọ́wé orí wa ń bẹ̀. àmọ́ kẹwàá sọ pé no sàti kọ western education because kìíní ká ah, western janna ò sí alijanna ẹ̀yọ̀ kan tó a ti ṣe tọ́lọ̀ ń fẹ́ wàláì má tàn ara rẹ̀ dànù. ẹ̀yin náà wo léwe léwe dá o tó bá yẹ kí wọ́n máa lórí ìbẹ̀rù ọlọ́ skul wo la lọ láyé tí wọ́n ti wá kọ́ wa pé ittaqullah wọ́n máa bẹ̀rù ọlọ́ ẹ̀yin èèyàn yìí ẹ̀yin náà dò lọ́la tí skul bá sọ̀rọ̀ ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ó pè sùkúù wá ti di mọ́tíláṣí ẹni wọn kọ́ wa láwọn oríṣiríṣi tactics ọ̀nà tá a gbé gba tó pé àlè fi gègé yí nǹkan àbẹ̀ ẹ̀kọ́ ni gbogbo orú àwọn agbárí tí wọ́n bá lẹ́sìn tó ń sìn náà lẹ́sìn títà náà lẹ́sìn ọ̀rọ̀ kórìlédè wọn dáa dáǹsán yóò sì dáa débì kan torí gbogbo ẹni tí ń gbé wiri tí ń jalè náà nìsín bó wọ́n ti mọ́ lọ àwọn mọ́ lọ́ọ̀ ìbẹ́tọ́ ibi tẹ́kẹ̀tì lé kọ́ fẹ́ mọ́ lọ́ọ̀ni kọ́kàn ra wà lè mọ́ mú gbégbé tọ̀ bàbá ẹ two hundred thousand ẹ máa rántí wa nù adúlá tọmọ lọ́ọ̀ni so ẹni tá sì fún two hundred thousand tí wọ́n sọ pé ó lè lẹ́jà ọwọ́ yẹn ọmọ àròkè ibi tó kù tẹ̀tún fẹ́ náwó bí ọlọ́dún ọwọ́ yẹn ó tó bẹ̀ yẹn ni pé tí ò tí ì jalè dé àbẹ́ rí nǹkan mẹ́ sọ́jà ó ṣe jẹ́ wọn wá ní ìjọba ní sọ́lù wà lè nàbí torí bọ́lò yẹn ìwádìí fi hàn pé wọ́n máa wí láti pa àwọn èèyàn lẹ́nu àná ẹ̀ ń pariwo ẹ dákẹ́ ìtumọ̀ rẹ̀ nù. ẹgbẹ́ jáde fún mi àwọn olùbí kẹrì kálukọ́ bá dákẹ́. so eléyìí wọ́n ní kò sí nínú lànà ànábì sallallahu alaihi wasallam kò sí nínú lànà àwọn tí bá ń tẹ̀lé tà ànábì torí ẹni tí bá ń tẹ̀lé súnà ẹ̀ ní kọ́kọ́ máa sọ pé sallu ala nabil karim jama hmm. tẹ́lẹ̀ náà wà ń sàsọ láti fa ànábì torí pọ́lọ́n ti pa wá láti rẹ̀ sáà need instruction látọ̀dọ̀ tiẹ̀ tọ́yẹ pé ọ̀tọ̀ ni tí wọ́n ti fẹ́ lò túmọ̀ rẹ̀ fún òní pé ẹ̀dákẹ́ ẹ̀ ń pariwo so ẹnikẹ́ni sọ̀sọ̀ láti mẹ́wàá mẹ́wàá bá nàbí i don't we don't need it we don't need it torí kékeré ni kìí sara rẹ̀ kìí sara rẹ̀ kí ló dé tó fẹ́ máa fi nọ́mbà sí tọ́lọ̀ fi nọ́mbà sí lẹ́yìn náà kí la fẹ́ fi ṣe so eléyìí jẹ́ kò ti ṣe jẹ́ńbẹ̀ ọlọ́run ẹlẹ́dàá wa kó fa ní màmá lò kọ́ràn wa lọ subhanakallahumma wa bihamdik. أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك Thank you.